ojú òdẹ òdẹ máa wò máa wò mí níwòkú òdẹ wàá ranjú olójú kí ni kókó tó ṣe sí nàìjíríà yẹn tó ló wà olófẹ́ jẹ president nàìjíríà láwọn wo lórí ṣé màálù ló fẹ́ wẹ́ níwèé bóyá màálù ló máa délé lórí ó sùn ọ̀ fún mi inú gbó sambisa lọ́ọ́ ti jẹ president yẹn ṣé wọ́n ti fún yín ní sansan ní twenty twenty three nísìnyí wọ́n ti fún yín ní nǹkan báyìí nísìn quickly notice tí wọ́n fún yín ninety days yẹn nísìn àbálò àbábọ̀ rẹ̀ tún ti jáde bẹ́ẹ̀ ni ninety days oṣù mẹ́ta tán fún yín báyìí báyìí báyìí ẹ ẹ má wá nǹkan ṣe àwọn á ní kò ní ẹ wo èmi kàn fẹ́ sọ fún ẹ̀yin èèyàn tèmi tó bá wù ọ́ má lọ wá nǹkan ojogun tó o bá fẹ́ má lọ sàyẹ̀ta sára tó o bá bọ̀ má lọ sòkè gbẹ́ sára sórí nígbà tí noah jẹ́ ń ṣàṣírí fún ẹ nígbà tí noah tó bẹ̀rẹ̀ sí ní kíbò sí ń là wá ṣe lọ́wọ́lọ́wọ́ yìí noah ń kébò sí wípé ẹ lọ ẹ máa wọnú ọkọ̀ ìgbàlà ẹ wọnú ọkọ̀ ìgbàlà ẹ wọnú ọkọ̀ ìgbàlà wọn ò mọ̀ wọ́n mọ̀ gbọ́ wọ́n ń jẹ jíjẹ wọ́n mi mímu wọ́n ń fọ ọmọ fọ́kọ wọ́n ń ṣègbéyàwó wọ́n ń ṣe tó wù wọ́n wọ́n ń ṣe gbogbo òṣì tó wù wọ́n náà ṣe wọ́n mà gbọ́ wọ́n mà gbọ́ ó mà kékèké nígbà tó dé ìtàsíkò ńkọ́ ó ra ya múyàwó ó mọ ọmọ rẹ̀ ó mọ ọkọ ọmọ rẹ̀ ó mú gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó dẹ̀ mú àwọn nǹkan ọ̀sìn ó ra kó wọn ó wá fi màálù àgùntàn ejò ó fi rọ́pò èèyàn tó gbọ́n titi wọn wọ́n wọlé ní méjì méjì nígbà tó dé ìtàsíkò ńkọ́ ọlọ́run ra mú kọ́kọ́rọ́ ó ti pa pin ọlọ́run dẹ̀ mú kọ́kọ́rọ́ lọ ìkún omidé nígbà tí ìkún omidé ń ńkọ́ ó gbá wọn lọ ni ṣùgbọ́n èmi á sọ fún ìwọ tó ń wò mí pé omi ò ní gbá ọ lọ o ò ní bá ogun lọ torí tó o bá sọ fún mi pé kò ní sí ogun ogun máa wà sí àwọn tẹ́ ń wò ìṣe rò pé èèyàn lásán ni wọ́n ni àwọn bàbá tẹ́ ń wò yẹn tán sọ fún mi pé àní jagun wọn ní sọ fún mi pé kò ní àwọn gán mọ̀ pé ogun ó tẹ̀lẹ̀ ẹ̀ ṣé bí n tán sọ fún yìí ń ta gbangba ni àwọn bàbá gán mọ̀ pé ogun ó ṣẹlẹ̀ àwọn bàbá gan mọ̀ pé ogun ó ṣẹlẹ̀ kò ní sógun ò ní ṣẹlẹ̀ kẹrin àwọn wo lè rò pé ń bá ṣe gan àwọn jẹgúnjẹrẹ àwọn mọ̀jẹ̀mọ̀jẹ̀ àwọn ikú ikú ń bọ́ mọ́rin ọmọ òfura àrùn ń bọ́ mọ́rùn ọmọ òfura ń làwọn tẹ̀ ń sọ yìí àwọn fámpáyà tí èdè èèyàn ò jọ wọ́n lójú tí èmi èèyàn ò jọ wọ́n lójú àwọn tẹ̀ wọ́n ń sọ nìyẹn pé wọ́n á kàn déédéé fi wálẹ̀ ẹ̀yìn a kàn máa pín abádẹ̀ ti pín ẹ̀ẹ́dẹ̀ ń lọ bá wọn pínpín nù pín olómi jẹ ẹ rò pé ó lè tẹ́ wọn lọ́rùn ni ṣé ẹ rò pé ó máa pọ́síbù bẹ́ẹ̀ ni ó kàn máa easy wọ́n kàn déédéé pé wọn just like that wọ́n ti lọ náà nìyẹn bá mi pín ètò yẹn síta bẹ́ẹ̀ sí ń darapọ̀ mọ́ mi Tenny ọmọ ológo ló sọ̀rọ̀ lọ́wọ́ o bẹ́ẹ̀ ni Tenny ọmọ ológo Tenny ọmọ ológo Tenny blog péèjì mi nìyẹn bẹ́ẹ̀ ni ẹ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi ṣí ètò yẹn síta bẹ́yìn ṣe ń wọlé ẹ bá mi pín ẹ bá mi jù sínú gúrùpù yín tẹ bá ní ẹ gbé e ní watch party jù sínú inbox yẹn lórí messenger ẹ jẹ́ kí àwọn ènìyàn sí torí pé ṣé ẹ bá mọ ogun tó wà ní ilẹ̀ ṣé ẹ̀yin rò wípé nǹkan tá a kàn sọ lásán yìí ẹ kàn rò pé kékeré ni ogun ń bọ̀ wò ogun ń bọ̀ àwọn púpù tẹ̀ ń wé yìí àwọn púpù lèmi ń pè wọ́n púpù ni kì í ṣe pípù púpù ìgbẹ́ ni wọ́n àwọn ìgbẹ́ tẹ̀ ń wé yìí ah Wo, ó tán bá fi rẹ́ ẹ lára wàhálà ẹ̀rí yẹn máa máa rùn ni táwọn ilé ibi tán bá tó ibi tí wọ́n bá tẹ̀ rí àdẹrùn ni ìgbẹ́ ni wọ́n bọ́n bá tẹ̀ wọ́n wọ́n á rì ni kò sẹ́ni tó tẹ̀ wọ́n torí pé àwọn ilé ti ba ayé jẹ wọ́n ti bá ilé mu wọ́n ti bá agbèrò jẹ wọ́n ti wọnú ayé lọ wọ́n ti wọ́n tán pè ní ayé sáwọn tó jẹ́ pé wọ́n ti pa ènìyàn ní ojú wọn tẹ́ dèèyàn wọ́n ti fi ẹ̀dèèyàn mú mi tán gbé kọ́ọ̀pù báyìí tí wọ́n dùnyàn lọ́rùn lójú wọn tán dẹ̀ fi kọ́ọ̀pù sí báyìí tán dẹ̀ gbé mu sáwọn tẹ́jẹ̀ àwọn tẹ́lẹ̀ fẹ́ kàn déédéé lọ ẹ̀ kàn lọ just like that ọ̀ ní ṣe nǹkan kan àwọn Ìgbò wọ́n gbọ́n jù yín lọ gbọ́ wọ́n ti tètè wá nǹkan jogun gbogbo àwọn bọ́ìsì wọn wọ́n ti ró wọn lágbára abẹ́ẹ̀ ni bí wọ́n ṣe jókòó ń dò ní màá tún sọ ẹ̀fọ́ tó bá tó stage kan tó bá wọlé wọ́n á tún wọ́ wọ́n ti ró gbogbo àwọn bọ́ìsì wọn lágbára gbogbo àwọn ọ̀dọ́ wọn wọ́n ti fún wọn lágbára wọ́n ti tírẹ́ẹ̀nì wọn bí wọ́n ṣe ń gbébọn bí wọ́n ṣe ń ṣe wọ́n ti kọ́ wọn débi wípé ṣùgbọ́n ẹ̀yin Yorùbá yìí náà ni ti ẹnu yìí náà ni bí kẹ́mi ṣe jẹ́ ìsọ kíní kan fún ẹ kò wá sí stéètì náà kò sí kọ́ńtì tí àwọn ọmọ Yíbò wà wọ́n gbọ́ wọn náà ní gúrùpù ni wọ́n ní gúrùpù sí <clears throat> kò sí kọ́ńtì tí wọ́n lé láwọn wà tí wọ́n ní gúrùpù sí so wá rí gúrùpù yìí gbogbo nǹkan ọ̀já ogun tẹ̀yìn rí yẹn wọ́n dá láàrin ara wọn ni gbogbo nǹkan ọ̀já ogun tẹ̀yìn wò yẹn wọ́n dá àwọn owó yẹn nínú àárín ara wọn ni láti fi lè gba ìlú wọn sílẹ̀ ṣùgbẹ́yìn àfi kẹ́ ẹ máa mówó patí ìjọwọ́ lè ráwọn ọmọ yíbò tí wọ́n lọ patí bẹ́yìn ṣeṣe ní nàìjíríà tẹ́ ẹ máa ṣòfò aṣọ ọ̀bànújẹ́ aṣọ ẹkún káàkiri tẹ́ ẹ mú kiri patí níbi ẹ̀ tán ṣépè fún ẹ máa lòde ẹ̀yin náà lẹ́mọ̀ ya gèlè òfò owó tó yẹ kẹ́ ẹ dá kan fi síbì kan kan fi máa bá yín ra àwọn ògùn jogun pamọ́ abẹ́ rò péré là ń ṣe ni ṣé rí ọ̀rọ̀ yín ẹ̀yin Yorùbá yẹn ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ yín mi ò ní gbàdúrà pé kọ́rọ̀ yín dàbí ọ̀rọ̀ Noah torí bá a ṣe ń pàkíyèsí yín sí ní tẹ̀gbọ́ gbọ́bá kò sí bí mo pàdé ọmọ yíbo kan bẹ́ẹ̀ yẹn ń jọ́wọ́ bẹ́ẹ̀ yẹn mò ń sọ fún ah all everybody àwọn ti rẹ́dì nìí mo wá níbo náà ti rí owó tán fi ra àwọn ìbọn yẹn ó ní everybody àwọn làwọn máa ń dá ó ló níye owó táwọn máa ń dá nínú gúrúùpù táwọn máa ń dá síbẹ̀ àwọn owó ìní gbogbo wọn fi ń ra nǹkan wọ́n help ara wọn ara wọn lára ni ẹ wá ní wọn ò ní máa pe Nnamdi Kanu ní my lord wọn ò ní máa pe ní lọ́ọ̀dọ̀ wọn ò ní máa pe ní ọlọ́rọ̀ àwọn because ó stand fún wọn ó dúró tán fún wọn ni ó dúró tán fún wọn ẹ̀yin wá jókòó ṣì ẹ jókòó fò ẹ jókòó bànújẹ́ kalẹ̀ àwọn àgbààgbà òfò yín jáde wọ́n lọ sílé bàbá bàbá lọ́yọ̀ọ́ bàbá lọ́yọ̀ọ́ bàbá kànṣẹ́kànṣẹ́ ẹ wá ní ká má na ọba lọ́rẹ́ wọn ò ní na ta lọ́rẹ́ tá a bá tiẹ̀ fi ọ̀wọ̀ àgbàlagbà wọ̀ wọ́n sáfi ọ̀wọ̀ ìwà burúkú tó ń wò wá ẹ̀ àwọn bàbá yìí nítorí ìjẹkújẹ bàbá ọ̀yọ́ tó pé yìí ti lọ sílé ogbó ọ̀yọ́ ẹ ti ń lọ ilé ọgbọ́n bàbá adéyẹmí ẹ ti ń lọ sí ilé ọgbọ́n ẹ ti wọ ninety years ẹ ti gbàgbé pé yìí máa kú ni ẹjọ kí ló kù tẹ̀tún lé nílé ayé ẹ wá ṣe rere láyé ẹ ṣe ẹ̀yìn yín kán lè máa ròyìn yín wípé bàbá yẹn nígbà tó wà láyé ó ṣe dáadáa kò sí lára wọn ṣé béèyàn ni bàbá tó wà ní ìlà yẹn ọba òkèlà ọba abọ́lárìnwá tó nílé ìwé tí ò tún fi ti ilé ayé ṣe ẹ̀yin kóyàwó òfò ẹ kóyàwó ìbànújẹ́ ẹ kó àwọn orí burúkú àwọn obìnrin jọ ẹ kàn ń bá àwọn ọmọlọ́mọ sọ ẹ ń balẹ̀ ayé àwọn ọmọlọ́mọ jẹ́ ẹ̀wà ẹ̀wà ẹ̀wà ń ṣe bí olórí burúkú gbogbo ẹ̀ kàn ń ṣe játijàti kiri ẹ máa máa kó agbádá òfò agbádá àbànújẹ́ agbádá ẹkún ilé yín náà láti ń bá pọ́ sí bá a ṣe ń bá orí èèyàn lẹ́nu yín náà máa bá pọ́ sí ilé yín ẹ máa ní kò sẹ́ni tó lè ṣe ẹ wá dúró ní dúró pé bàbá kò sí bàbá lẹ́yìn tó lè mú yín gbọ́ jẹ́ kí n sọ kíní kan fún yín gbogbo yín ni mo sọ fún gbogbo ẹ̀yin ọba fẹ́ẹ̀kì àtẹ̀yìn àwọn ọba olóṣèlú gbogbo yín tẹ́ dúró pé ẹ dúró ní dúró tẹ̀ ìdí ìbànújẹ́ ìdí ìkà yẹn jẹ́ n sọ fún ẹ wò ó ní ẹ a fi kíní kan ṣe kíní kan ọjọ́ kan ló máa mọ ah olúwa o mi ò gbọ́ Yorùbá mi ò gbọ́ òwe bí mo ṣe gbẹ́yìn bí mo ṣe jọ́ ọmọ oko tó dùn mí má fọkọ mi dáná <laughs> yóò dáa fún ọ ọpọlọ mi ọpọlọ mi ọpọlọ mi ọpọlọ mi dé má fokò mi dànà ọjọ́ kan ló máa níyì ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín èyí tí ń gbádùn gbogbo àwọn ọmọ bàbá lọ́yọ̀ọ́ ẹ̀ wọ́n wà nílùú òyìnbó táwọn náà wà ní asylum tó jẹ́ pé wọ́n ń fún wọn ní benefit tí wọ́n ń gba benefit ń bẹ bàbá nílé ń bẹ wọ́n ń gba yìí ń bẹ àwọn ọmọ wọn ń ga ẹ̀yin wá fi àwọn ọmọ ọlọ́mọ sínú hílàhílo àwọn ọmọ kéékèèké tó yẹ kẹ ẹ máa ní ẹran ẹ máa ní ẹyin bàbá ń ṣe charity bàbá ń fáwọn èèyàn lówó owó kí ló ń fún yàn ńgbà tí bàbá lọ́yọ̀ bá lóun fún yín lówó òun tọ́ yín nílé ìwé àtúbà yín sùn àtúnfẹ́ yín sóore wà nù oore fìkan gbà kan oore fìkan gbà kan ẹ máa lẹ́ẹ̀ tí ń tó àwọn ọmọ láti kékeré ẹ̀ ń tọ́ wọn ní ìwé ìwé láti kékeré ẹ̀ ń tọ́ wọn nílé ìwé láti kékeré nígbà tẹ́ bá tún wá tó wọn nílé ìwé tán ẹ̀yin náà lẹ́tọ̀ fẹ́ wọn ṣẹ́ wá sóore nu oore fìkan gbà kan lẹ́sẹ̀ hùn oore gbà kó jẹ́ oore fi kankan ẹ̀ tún wá ní ṣe tó dáa o bàbá ẹ̀ tún wá ṣe tó dáa bíi kẹ́ máa gbé ìṣòro ìṣòro tẹ̀ tún máa ń gbé lé ilé ayé àwọn ọmọ yìí ó máa ń tóbi kì í wá sàwọn ìṣòro ẹyọ kan ìṣòro bíi méjì bíi mẹ́ta bíi ìbejì bíi ìbẹ̀ta tí wọ́n máa rán tí wọ́n mọ̀ràn tó yẹ pé tó bá ti ń lé kan bí yóò mọ̀ ha kan bí bó bá ti ń lé mi bí ìbí tún ti gbà bí lọ àwọn ìṣòro tẹ̀ máa ń gbélé wọn láyà ni ẹ gbèsòro ẹyọ kan péré lé wọn láyà àwọn ìṣòro kẹ̀m̀bẹ̀kẹ̀m̀bẹ̀ lẹ́ máa ń gbélé wọn láyà ẹ̀yin lẹ wá jókòó ẹ wá jókòó tì gbogbo yín wá jókòó yà ẹ̀yin bàbá yẹn wá jókòó ẹ fẹ́ fa Tinubu lẹ̀ ẹ wá ń wá káàkiri Tinubu gbúgbà mi ti fẹ́ yà àgbà òṣì kí ni bàbá afọbajẹ́ gan kí ni jagaba ń ṣe lórílẹ̀‐èdè yẹn torí èmi sì tún ń béèrè tẹ bá ní nǹkan tí bàbá yẹn ṣe bóyá kó gbé fún mi kí n wá kó wá sọ fún mi ìkókó nǹkan kan tí Tinubu ṣe nínú ìgbésí ayé yín nílùú yẹn ní ìgboro Èkó gangan lásán kan tó wà tó lóun wà yẹn ẹ sọ kókó ọ̀rọ̀ kan ẹ sọ kókó nǹkan tí Tinubu ṣe gbogbo stíríìtì gbogbo ilẹ̀ ló ti gbà tán ó ní iye owó tó ń wọnú àkáǹtì rẹ̀ lóṣù gbogbo iléeṣẹ́ ìròyìn ni bàbá játijáti ti gba gbogbo ẹ̀ tó ló ti rà tán pa le ẹ lè sọ nǹkan tí ò bá nítumọ̀ lẹ́kọ̀ọ́ mẹ́yẹn wọ́n gba yín sí sálángá ni ẹ sọ̀rọ̀ ẹ lọ síwájú ilé rẹ wọ́n ẹ bá ráwọn ọlọ́pàá tán ló wà níwájú ilé ẹ àwọn sójà tó wà mẹ́ wọn ló fẹ́ tó fifteen wọ́n ló kó sójà jọ síwájú ilé ni ẹ̀yin tẹ̀sí ní tẹ̀lé security ṣé fúlàní darandaran lè wọnú ilé rẹ gbogbo wọn náà ń kó security rìn Wàsíù Àyìndé náà ó sorí pẹ́tẹ́kí bí ẹyẹ ṣúrégó sorí fún egbé ẹlẹ́nu gbẹ̀ẹ́ olè apààyàn alájàalè o ò sọ kankan sí wọn wá fi ọjà wọn fi ọjà máyégún máyégún òfòwò ni máyégún máyékòrò ló jẹ máyébàjẹ́ máyépolúkúlù musu ọwá ló ní fáàmù ńgbà tẹ pàwọn ọmọlọmọ tán ẹ wá ẹ ẹ ẹ wá ń jayé ọlọ́ba wọ́n wá máa mú béèlì béèlì owó wọ́n máa ma le ẹ lórí béèlì eléègbẹ̀ béèlì eléègbẹ̀ ìwọ tó o ti ní wọ́n tún fún béèlì owó kí owó kí ló ń kó ka kí lè lè ọrọ̀ gbogbo ilé ìtẹ́tí níbo lẹ tún fẹ́ kó sí i bó lẹ fẹ́ kó sí ẹ sọ fún mi gbogbo owó tẹ̀ ń kó ìgan tẹ̀ ń lẹ̀ ń sáré ọ̀rọ̀ ayé bó lẹ kó sí òkè jẹ́kẹ́mi náà ṣe announcement fún ẹ mo fẹ́ àṣírí mo fẹ́ fi ayé hàn yín mo fẹ́ kẹ́ bá mi wá wọn gbogbo bí tí àṣírí wọn bá dúró sí ẹ bá wa tọpinpin ẹ gbé fáwa ẹ bá wa gbé wá kò kí sọ̀fẹ́ o lórí owó ni bẹ́ẹ̀ ni tó o bá ní tó bá jẹ́ pé gọ́fìnà tó bá ti bá mi rí àṣírí Tinubu àbí sanwó àbí kankan nu wọn wò ó àwọn kódà kó bá ti jẹ́ mẹ́rin lọ ní bẹ́ẹ̀ náà ló ṣe máa gbowó wọn lórí lórí ìsọ̀rí kọ̀ọ̀kan ló máa gbowó orí kọ̀ọ̀kan ni o bó bá jẹ́ èèyàn mẹ́wàá wọ̀ kọ̀ǹfàmù ni o àwọn ò fẹ́ fọ́tóṣọ́ọ̀bù àbí nǹkan kan torí wọ́n sì máa rán èèyàn lọ láti lọ wo àwọn nǹkan tó ń sọ yìí wọ́n máa rán àwọn èèyàn láti wọ ibẹ̀ lọ láti lọ check in tó fún wa fún àwa ní àwọn ẹ̀rí ayé yín máa bàjẹ́ sí wa lọ́wọ́ ẹ rò pé ṣeréṣeré lọ́rọ̀ tó wà ńlẹ̀ ni ẹni tó bá lóun wà ní nọ́ọ̀tì anybody tó bá lóun gbé nọ́ọ̀tì kó ètè kúrò ní nọ́ọ̀tì ẹ bọ́ sílùú ẹ kúrò ní sáìdì ọ̀dọ́ wọn tó tó bá di yín gbé wọn di yín gbé lọ́nu ẹ wá sọ̀lú di rádaràda játijàti wọn bá kidnap ọmọ ilé lẹ́ni wọn á tún kó mi lọ àgbọ̀pọ̀ náà rìlíìsì mọ́sẹ̀ rìlíìsì àwọn ọmọ tó wọ́n tún lọ kidnap àwọn driver kí ló fẹ́ fòṣì gan-an ẹ wá sọ̀lú di ìlú tẹ́rọ́rìstì ẹ wá sọ̀lú di ìlú ìlú jàtijàti fún wa agbọ́pọ́n ní Buhari ti kú Buhari ti kú fẹ́ẹ̀kì ló wà lásòrọ̀kì ẹ ẹ̀dẹ̀ bá wa lù ú kúrò mi tó wà náà ẹ nà jáde kókó sì kúrò mi tó wà ẹ bá wa lù jáde sí ẹ lè lù ni. Ah. Oh ṣe rí ẹ̀yin bàbá yìí ó sùọ̀ fún mi pé ẹ̀ lè kú dà ọlọ́run ẹ̀ lè kú re bẹ́ẹ̀ bá kú re gan ẹ̀ ní sùn re ẹ̀ lè sùn re nì ọ̀ orúkílẹ̀ fẹ́ sùn ẹ̀ lè sùn re ẹ̀ lè sùn re ọlọ́run ẹ̀ lè sùn re ẹ̀ lè sùn re bẹ́ẹ̀ bá kú re ẹ̀ lè sùn re ayé ò ní yẹ yín go ò ní gbà yín ọ̀run ò ní fàyè gbà yín ayé yín máa ni ajẹ́ ló máa padà jòkú yín òkò la máa sọ payín ṣùgbọ́n èmi sọ kìkìrọ̀ kan fún ẹ wípé sórí nígbà tí ilẹ̀ mi bá dúró tán tí ọlọ́run bá gba ilẹ̀ mi fún mi tí ilẹ̀ mi bá dúró tán tí ọlọ́run wá gbàdúrà wa èmi súọ̀ fún mi pé inú igbó Sambisa ni gbogbo yóò ti lọ rè máa jọba yín alẹ́ ń pè mí. kábíyèsí o hello sir yes sir bẹ́ẹ̀ ni sir alright sir okay sir. lórí burúkú wọn kórí burúkú jọ àwọn ọmọ ọlọ́mọ wà ní lẹ́kí o àwọn ọmọ yẹn wà ní lẹ́kí tó bá rí ọmọ máa fi gbogbo ẹ̀wọ̀n ẹ́ wọ́n gé àwọn ọmọ ọlọ́mọ lẹ́sẹ̀ wọn ṣe nǹkan kan sí irú èèyàn yẹn lẹ́wà ló fẹ́ jẹ pírẹ́sídẹ́ǹtì pírẹ́sídẹ́ǹtì àwọn òwò ṣé màálù ló fẹ́ jẹ pírẹ́sídẹ́ǹtì lé lórí ni. àwọn èèyàn ò lè sùn mọ́ àwọn èèyàn ò lè sùn wọn ò lè lọ sílé gbogbo ìlú ti wà ní hílàhílo ẹ̀sìn dúró pé kẹ́ ẹ dúró ní wọ́n nàìjíríà ẹni bá ní wọ́n nàìjíríà òfò ló máa ṣe dànù wọ́n nàìjíríà òṣìwò èmi fẹ́ lọ lé mo fẹ́ lọ sílé náà. mrs mikael. máa gbọ́ ní máa gbọ́ ohun tí mò ń play fún ẹ. It is terrible. Àwọn where lè sùn mọ́ wọn lè lọ́bi kankan mọ́. We have to do something about it. Thank you, Mr. Speaker. Mr. Speaker, where are we going? Mr. Speaker, I cannot go to my village and sleep. I cannot go to my village and spend a night. I am speaking to you. For the last one year, one wallahi, I can't go to my village and sleep. I feel very insecure. And this is where I Speaker, it is terrible. It is terrible. We have to do something about it. Thank you, Mr. Speaker. Mr. Speaker, where are we going? Mr. Speaker, I cannot go to my village and sleep. I cannot go to my village and spend a night. I am speaking to you. For the last one year, wallahi, I can't go to my village and sleep. I feel very insecure. And this is where I find myself. Mr. Speaker, it is terrible. It is terrible. We have to do something about it. Thank you, Mr. Speaker. Àbí àwọn èèyàn ò lè sùn nínú ilé wọn mọ́. Ẹ̀rù ń bà àwọn ènìyàn. Nínú hílà hílò làwọn ènìyàn wà. Àwọn èèyàn ò lè wọn ò lè sùn wọn ò lè wo. Àwọn ọmọ ọlọ́mọ wọn máa kidnap káàkiri. Àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ dé nìyẹn. It's not American, but I am convinced to shot this video by the gangs of armed robbers. I am convinced. Sincerely speaking, the gangs of the Ambrobas are, are very scared of what is happening from the jets. They assigned me to speak directly from this video to, to tell our government that they should stop they should stop sending armies and jets. If not, they will they are going to kill us. Just that is just the reason why we. So who gave you the phone? Are they bandits or are they? I did not know who they are, but they said I should say they are Boko Haram, they are gangs of Abu Shekau. So they asked you to say they are? Yes, yes. What is your experience there? I, what I experienced is only speaking, they are not Boko Haram. They are, they, During your days in captivity, what happened to you when you were there? I can see your clothes stained. What happened? We suffered a lot physically. They beat us. They beat us more every night. They are the, I have the guy that I have the guy that did the video, the video, so we can have it. Please go outside. You suffer they, they are just they just us uh, they only give us food once in a day and water twice and water twice in a day. They beat us, beat us, beat us, and and you. Some of the guns end up beating us. End up beating us with guns. They are just as small and tiny, tiny boys. The gangs with the big guns, like I don't know I don't know how to explain them. Tó bá jẹ́ àwọn ọmọ ẹ̀ ńkọ́? Tó bá jẹ́ àwọn ọmọ tiẹ̀ ńkọ́? ẹ wò kàn tó ń ṣe fáwọn ọmọlọ́mọ náà. the reason why i shot this video is not it's a it's not a reason but i am convinced to shot this video. Thank you. the gangs of armed robbers i am convinced. Sincerely speaking, the gangs of the armed robbers are, are very scared of what is happening from the jets. They assigned me to speak directly from this video to, to tell our government that they should stop they should stop sending armies. ṣe gbọ́. jets if not they will they are going to kill us. just that is just the reason why we. so who gave you the are they bandits or are they people. ẹ káàbọ̀ sórí ètò tẹ́ni ọmọ ológo ẹ ṣeun gan god bless you. ẹ máa bá wa pín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa ṣí ẹ̀rẹ́ síta ẹ kan lé kan gbọ́ pé action la nídìí kò sí awareness wèrè kankan mọ́ ẹni bá létí kó gbọ́ ogun ti wọ̀lú ogun gidi ló wọlé ẹ máa bá wa ṣí ẹ ẹ gbé ní watch party ẹ pèrò wọlé fún wa. wọ́n láwọn sọ́bà a lot jọ tó bá já àwọn ọmọ ti tiẹ̀ ń kọ́. every one of us must rise up The armed forces are not neutral. They collude. They collude. They collude with the armed bandits that kill people, kill Nigerians. They facilitate their movements. They cover them. Benny. If you are depending on the armed forces to stop them. ẹ má bá love like love like love like. all die one by one. Tegbo, gbọ́ àmì lórúkọ Jésù tẹ bá lẹ́ẹ̀ni gbọ́ tẹ bá lẹ́ẹ̀ni gbà níbi pé kẹ́ máa pààyàn ẹ máa ẹ máa máa kú léyọ kọ̀ọ̀kan ni ẹgbọ́n tí màá yẹ sọ wọ́n ní ẹ máa máa yọ sọnù bí ọ̀wọ́ ni ẹyọ kọ̀ọ̀kan lẹ máa máa yọ sọnù ẹ máa máa yọ sọnù lẹ́yọ kọ̀ọ̀kan ni tẹ bá lẹ̀ ní gbó ẹ̀ nígbà ẹ̀ ní fún wa nísinmi nílùú yẹn ẹ̀yin go ní ní ìsinmi tẹ bá lẹ̀ ní jẹ́ ká gbádùn ẹ̀yin go ní gbádùn ẹ̀ ní gbádùn tilétilé ká ẹ̀ ní jèrè. àwọn ní kó wá ṣàlàyé tó ń ṣe nípa ọ̀rọ̀ àwọn apààyàn púpọ̀ àrà tó ti fẹ́ sọ nàìjíríà lọ́nà yìí òkùnkùn sẹ́ni tó máa burú táwọn boko haram lè ṣe pàápàá ilẹ̀ haúsá níbi tí buhari fún rẹ̀ ti wá wọn ò pààyàn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí mọ́ wọn ogógé lódìndín lódìndín wọ́n pààyàn ọba ìlú sokoto fún rẹ̀ pariwo síta pé àwọn afẹ̀míṣòfò boko haram àtàwọn jàǹdùkú mi ti gba gbogbo ilẹ̀ haúsá tán ọ̀sán gangan ni wọ́n ń gbébọn kiri tí wọ́n ń dáhùn ìlú náà tí wọ́n sì ṣe bó ṣe wù wọ́n kiri ọ̀rọ̀ táwọn aṣòfin torí ẹ̀ pé buhari nìyẹn sórílẹ̀-èdè tí kì í ti sí wàhálà ìdààmú kan tàbó yìí bórílẹ̀-èdè kan bá ti tó náà ni wàhálà náà ń tò bí kò jẹ́ ti wàhálà ọrọ̀ ajé ni yóò jẹ́ tirú àwọn jàǹdùkú tàbá pẹ̀lú ṣòfò yìí ó sì lè jẹ́ wàhálà láàrin àwọn olóṣèlú ara tìǹbù gan-an ìjọba tó bá wá dára ni yóò mọ bí yóò ṣe yanjú ìṣòro bẹ́ẹ̀ ọ̀kan pàtàkì lára ọ̀nà tíjọba sì máa ń lò ní kó lórí ìjọba bẹ́ẹ̀ pọ̀ sí gbangba ó ṣàlàyé ohun tó bá ń ṣẹlẹ̀ gan-an fáwọn aráàlú nítorí báwọn aráàlú bá ti mọ bọ́rọ̀ ti rí ọkàn wọn ò balẹ̀ díẹ̀ àwọn náà sì mọ̀nà tí wọ́n ò fi ìjọba lọ́wọ́ àgàgà bó bá ṣe ń wájú ìmọ̀ aṣòfin orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni wọn yóò ti ṣàlàyé ohun tó bá bórílẹ̀-èdè àǹfààní ńlá ni fún lórí ìjọba bẹ́ẹ̀ nítorí bó ti ń fọwọ́ kan tẹ́pẹ́pẹ́ ọ̀rọ̀ fáráàlú bẹ́ẹ̀ ni yóò máa fọwọ́ kan ṣàlàyé fáwọn aṣòfin àṣepé aráàlú àtàwọn aṣòfin yóò jọ ohun tó ń lọ sọ́wọ́ kan náà ni ohun tí ò jẹ́ kéèyàn lè ronú dáadáa lórí ìdíkó lórí orílẹ̀-èdè tí wọn kò sì sáwọn aṣòfin ilẹ̀ wa nàìjíríà wọ́n ní kí buhari wá òun àtàwọn èèyàn bẹ̀rẹ̀ sí lọ irọ́ lọ́rùn wọ́n ní kò yẹ kó lọ síbẹ̀ kò yẹ kó lọ síbo òfin kan wà ìdí kan wà ìdí wo kan ṣe buhari ló wà bẹ́ẹ̀ nìyẹn báwo ni president ò sí nílé yọjú wọn máa ní kó wá síbi kankan nílé ṣe kankan ṣé president nìyẹn àbí kọ́ ló ń jẹ́ agbádùn abẹ́ kan fi ṣe fìdíyẹ olórí burúkú wọ́n ń pa oríṣiríṣi àwọn ènìyàn wọ́n ń pa àwọn ọmọ ọlọ́mọ dànù mo rò pé ẹ ti ń ṣe èrè àbí ò fẹ́ yẹ yín tilétilé a lè tèmi ló máa kàn lọ́la ẹ bá mi gbé wọlé love like love like ẹ jọ ẹ bá bá mi tẹ love yẹn kó máa ṣú ọ táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí sọ pé nítorí ara rẹ̀ tí kò dáa táwọn míì sọ pé ó ti kú ni kì í ṣòun ló wà náà. wọ́n pe wọ́n pe buhari olóhùn lọ. wọ́n máa múra fún un bí ewu wá sáré kẹ̀wọ̀n sí lọ́rùn tí wọ́n ní kó nìṣó ń dà wọ́n kó lọ kí wọ́n Katsina kí gbogbo ayé lè rí pálàfíà ló wà kìíní kan ò ṣe é kí ni ìtumọ̀ ni wọ́n ní yóò lọ́sẹ̀ kan Katsina fún sinmi ìyẹn ni pé ṣe buhari tí kò jáde síta látọjọ́ ìtiwá pọ̀ tó bẹ́ẹ̀ tó fi nílò sí àbí o. ẹ̀tàn ní gbogbo ẹ̀ o gbogbo àwọn tí wọ́n sì ń ta àwọn ọmọ nàìjíríà jẹ báyìí ọlọ́run yóò pa àwọn náà. àmín ọ̀rọ̀ ó tàn yín jẹ. nítorí gbogbo ohun tí wọ́n ń ṣe ni wọ́n bá rò páwọn lè ṣe pé wọ́n ń tara wọn nù fún ti buhari tó ń sá kiri ẹgbẹ̀rún sàmú lọ́rọ̀ ẹ̀ ẹgbẹ̀rún sàmú ò ní sá mọ́ lọ́run lọ́wọ́ wọ́n ń rìn ìbẹ̀rù náà wọ́n ní kínní ìkínní ẹ̀ olóòun lọ sóko kódà kò lọ sódò ṣé tó o bá dé òní bá ń bẹ̀ bí buhari ò bá ṣe tó yẹ kó ṣe wàhálà boko haram fò náà sí tí ò fẹ́ nítorí wàhálà náà ò ní lọ bóun náà kò bá ṣe tó yẹ kó ṣe ẹ̀yin tẹ́ ẹ bá mojú ẹ tẹ́ ẹ bá rí kẹ́ sọ fún mi ó ṣojú mi kò lórí mi nínú òwe ìròyìn aláròyé tó jáde lọ́sẹ̀. nígbà tán bá sọ fún buhari kí buhari wá síbì kan buhari ò ní lọ òsínbàjò ò ní lọ wọn dẹ̀ ń pa gúkúrú wọ́n ń pa gígùn wọ́n ń pa ọkùnrin wọ́n ń pa obìnrin ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Lekki toll gate ẹ wo ọjọ́ tí Buhari tó fẹ́ jáde àfìgbà tí wọ́n tó pariwo tó yẹ pé àwọn àwọn àwọn judiciary panel ó tó di pé wọ́n dáhùn máa sásàn Nàìjíríà nǹkan ni Buhari tó jáde tó tó káṣọ aṣọ òfò aṣọ ìbànújẹ́ aṣọ agbádòfò agbaṣọ láṣọ tó lọ rìn kó sọ́rùn tó ká ọ̀sọ́rùn tó ń sòsì tó ń pè call protester tó ń pè wá ní call protester eléri ibú ẹlẹ́nu gígùn bíi ẹnu asín wò ìjọ tàbá mọ̀ pé wọ́n kọ́ lọ wà lábẹ́ máàkì yẹn ayé ẹ̀ mọ̀ bàjẹ́ bàjẹ́ o a máa lù ọ́ o ọlọ́run gbọ́ gbogbo ẹbí ẹ̀ la máa lù a máa gbé private jet dé ìlú yín ni a ti lọ lù ó yóò bá yẹ pé lóòótọ́ ni ayé a máa bàjẹ́ sí wa lọ́wọ́ so wọ́n ní gbogbo ẹ̀yin àgbàgbà tẹ́ ẹ̀ máa ń parẹ̀ yín yálẹ̀ ẹ̀yin ọba tẹ́ ẹ bá máa ń parẹ̀ pé lóòótọ́ kò í ṣe Buhari ló wà mẹ́rin ààyè yín á mọ̀ sá mọ́lámọ́lá o ẹ̀ jẹ́ pààràyà ọlọ́gbọ́ ẹ jẹ ṣégéyà ni mo sọ fún yín bẹ́ẹ̀ máa sọ fún yín ṣégéyà lẹ́ máa others who are falling we need justice for those people with one hand that Fulani cut away their other hand we need justice for those who are raped in their farm we need the eye of the government to come towards us and we need to call his attention and today we are not leaving this place until he comes out to address us we are not leaving this place until Seyi Makinde can come out to address us here a lot of our people are falling. We need even the governor to come to our land. He can come during the campaign time. We are not anti-government. We are also promoters of government. We are pro-government. We want government to work. But during the election time, they can come to our hey, land. So our own land. So, right now, to mechanize farming. We went to mechanize farming. Over 500 hectares of land. Only Friday, while coming back from the farm, he was waylaid, he was ambushed, and gruesomely murdered like a chicken. He was butchered. Even if he lived, he survived because they ensured the Right now, what we are demanding is immediate deployment of Amotaku into our region. Ibarapa artists, Igogo in particular. They have suggested a lot of uh, ẹ bá mi gbọ́wọ́ love love love love love love love love love. that uh, I promise one if they can you know give us large you know number of Amotekun you know, personnel in that area. Because the issue of this woman, you know, brutality has gone out of hand. Not even get this out, has gone out of hand. oh tẹ́ ẹ bá bọ̀rọ̀ tẹ́ bá ọ̀dọ́ gbàgbọ́. Oró lálẹ́ àgbẹ̀wò gun ọ̀lẹ̀ lọ sókun mọ́. ọ̀dọ̀ àwọn fúlàní la ti rà gbàgbọ́ba. ilẹ̀ wa náà sì ti ṣe àgbà. yàbí. kí a ní bó tiẹ̀ ṣe àwọn tí wọ́n kàn máa ń ṣe bọ́tà. ìṣẹ́ tó bọ́ a fẹ́ kí wọ́n máa gbọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. ṣé gbogbo ibi tí àgbẹ̀ òtún máa fi bàbá rẹ̀? Sọ́ni sọ́ni sọ́ni sọ́ni láyé ti sọ ẹ́ wá. Sọ́ni láyé ti sọ ẹ́ wá. Ní tí ẹ gbọ́rọ̀ tí wọ́n sọ, wọ́n á lọ sínú igbó, wọ́n á pa wọ́n bí ẹ ń pẹran, wọ́n ò rí nǹkan kan mọ́, wọ́n ò lè rìn nígboro sọ́ọ̀rì dúró bá sísà mi, wọ́n lè ṣe anything sọ́ọ̀rì ní sùúrù nígbà tí àwọn ènìyàn bá lọ sínú oko wọn tí wọ́n pa wọ́n ẹnìkan ni wọ́n ń sọ ń bẹ̀ yẹn wọ́n pa máàlù yẹn lórí pé lọ́nú oko wọ́n pa wọ́n sa wọ́n gun wọ́n dù wọ́n dù lọ́rùn wọ́n tó wọ́n sọ pé lọ́wọ́ fúlàní làwọn ti ń ra àgbàdo ẹ dákun ṣé kò sí yorùbá tí ń gbé àgbàdo mọ́ ni ọwọ́ fúlàní náà ti ń ra àgbàdo ni wọ́n ti ń ra ẹ̀gẹ́ náà ti ń ra oúnjẹ náà ti ń ra tara gbogbo nǹkan kí ló dé sógun láyé ni ẹ̀yin èèyàn yìí ẹ sì ń sọ fún yín pé kẹ́ ẹ jára yín káwọn bàbá yìí ò ṣe kẹ́kẹ́ lọ́ máa ká wọn mọ́lé kẹ́ lọ́ máa lù wọ́n nílùkulù èmi sọ fún pé ní gbogbo ẹ̀ ti rí àwọn bàbá yìí lúlù ni ẹni gọ́fúnà ẹni ọmọ wọn tẹ́ ẹ bá rí ní ibikíbi lílù níbi ìbàrà àbí ò fẹ́ dáa fún yín ni ẹ̀yin ń gbádùn àwọn nǹkan ẹ̀yin máa máa kọ́lọ́pọ̀ lórí burúkú káàkiri àwọn èèyàn ní wá nílé kálọ́pàá ah nothing happen to me. Nothing happened to me. That's the one problem. If the service chiefs were doing, and I, I say this all the time because it goes against common sense, right? If you employ people to do a certain job, a critical job, and they are not doing that which you employ them. Fire them. Fire. Fire so to me, are these men doing what maybe there is something else Buhari wants them to do? Because it's one year, two years, three years, four years, five years, six, uh, six years six of years. worsening and doing nothing, doing nothing. And Buhari Stupid has not man. taught them Oloribu. to go. Now, if you, IJ, are the human resource head of my organization, right? and you employ staff. And I keep complaining because Buhari is my, is my employee now. He's the president. And I keep complaining about you, uh, to you, IJ, that the people you have employed, IJ, this staff, HR, HR, this staff are not working. At some point, I will tell myself that HR is the problem. Buhari is the issue here. Nigeria is currently ungoverned. IJ, don't cut me. Oh. Nigeria is currently ungoverned as it is. President Muhammadu Buhari was supposed to appear before the National Assembly. He did not appear. He carried himself all the way to oh, Katsina. Hey. Then inside Katsina, but boys in Kankara were kidnapped. 520. Hey, 20. do you know what 520 means? Abio five hundred and twenty. ó lọ ó lọ rẹ wo ká ó lọ wo ajá ó lọ wo ẹran. instead we saw videos like the audacity the effrontery of his media team to release a video of Buhari visiting his cows when five hundred and twenty boys had been kidnapped. Then we see Masari, then people flying from Abuja for condolence visits on something that Buhari is there. No, this thing, I mean, there are many other things, but from this isolated incident, this one, Any sane country would have pushed its president. But we have a basket, an overflowing basket, like this basket has holes in it, but it is full and it is overflowing. The whole created for Buhari, and still Buhari has failed. The one person that is the problem right now is the president of Nigeria, and he needs to go. He is not going ṣé èèyàn lè léyìn wọn náà kidnap ọmọ tó wọ́ọ̀tù five hundred and fifty five hundred and forty ẹ̀yìn ó dẹ̀ lọ síbẹ̀ instead pé kó fi lọ sọ́dọ̀ wọn ó lọ rè físítì màálù ó lọ físítì ẹran ajá ehoro ẹ̀dìdìrìn tó ń sìn níbẹ̀ yẹn ń lọ lọ físítì ó wá rẹ́ ó tún wá rẹ́ ní àṣàṣàmọ̀sì ẹ dákun tó bá já àwọn ọmọ tìyín kọ́ ẹ bu àwọn ọmọ yẹn bọ́ sí ní ṣe tún ní nígbà tó ti ná kidnap yẹn fifty four nísìnyí wọ́n tún ti lè kidnap èèyàn fifty four kí ló ṣẹlẹ̀ sódì ìgbà tó bá wá sí ìlú bàbá tèmi tó bá wá sí ìlú bàbá tèmi tó tó wá ń fọwọ́ lálẹ́ mẹ́ẹ̀ tó ń lọ kidnap àwọn ọmọ wa ní skul àwọn ọmọ tó wà ní skul ni aláàfẹ́ àṣemọ́sẹ̀ yorùbá yẹn máa dúró sẹ̀ tẹ́ ẹ̀ bá pín wá tipátipá ẹ̀ ní kúure ẹ̀ máa ẹ̀ ní pínkẹ́ni ẹ̀ ní pínkẹ́ni wàhálẹ̀ lílù òní tó wíwọ́ fún yín mo rò pé ẹ ti ya wèrè rò pé orí yín ti dàrú play. Reciting in the middle belt. It is for those from the western part of Nigeria. rò pé ẹ gbádùn ẹ tí ẹ tí mọ nǹkan kan tẹ bá mọ tó wà ńlẹ̀ fún yín ara yín á balẹ̀ ẹ̀yin àgbà òsì játijàti oníjẹkújà abẹdọlà ńlá yìí. It is for those from the eastern part of Nigeria. It is also for those that come from the south-south part of Nigeria. The 2019 Civil War will start with moles in the house. The time has come for a man to take that decision he never wanted. Let us break up from Nigeria. Recent events in the country has forced me to go back to history to confirm strategies used by Fulani in their successful conquest of the people. What I discovered is that the Fulani never conquered a town, community, or a city without the indigenous collaborators from that city, town, or community. This is a historical fact. In this crucial broadcast, we will mention names to put them on notice that we know them. In 1808, a Fulani by name Usman Danfolio captured Sokoto, killed his king, and took over Sokoto under flimsy excuses of corruption and religion. They call it jihad, and it took place between 1804 and 1808. It was successful because there were indigenous moles from Sokoto that worked with Osman Danfolio to capture Sokoto. After Sokoto was captured, many other Nigerian empires in the north and kingdoms were defeated and their leaders dethroned with the help of in-house moles. Their kingdom were taken over by Fulanis. After a takeover, the peaceful North never knew peace anymore. It has been suffering from one religious riot and killings to another till today. Recently, they are fighting to capture the Northeast because they were unable to conquer the Borno Empire during their 19th century jihad sweep. In 1967 to 1970, they conquered Nigeria because we had Gowon and some other moles in the middle belt and western part of Nigeria who worked for their interest. ẹ bá mi gbé wọlé life life ẹ bá wa máa love life love life. owned by the same Fulani in 1975. Ever since that time, Nigeria became a, a Fulani entity handed over from one Fulani to another. The same Fulani wrote the defective 1999 constitution that favored only the Fulani and imposed it on everyone as a constitution of the Federal Republic of Nigeria. In 2015, they chased away Jonathan because they had moles like Rotimi Amechi, Ahmed Tinubu, Wale Soyinka, Pastor Tunde Bakare, and Professor Oshibanjo working for Fulani After the conquest, Professor Shibanjo was sidelined, disgraced, and belittled. Every decision he took was reversed by the Fulani. Oshibanjo fired the then DSS, Mr. Daura, for gross insubordination, and Buhari returned from his medical trip to reinstate Daura. Oshibanjo confirmed Onogen as substantial CJN Ambuari reversed it in the most disgraceful manner and installed a Fulani in the Chief Justice of Nigeria position to spite Oshbanjo and to spite all of us. But the same Oshbanjo was sent into the open market to share money, like a person without a mind of his own, and he agreed. What would be worse humani- humiliation The Fulani has perfected the art of consistently exploiting the greed of few moles in order to commandeer the interests of the majority. These Fulani people who came into our, our soil as visitors in 1800, having a current population of less than 5 million in Nigeria, has given entire one entire country of 195 million a 30 day ultimatum to give them our land or they will kill our brothers residing in the north. Yes, we've had them, but let me put moles like General Gowon, Amechi, Tinubu, Oshibajo, Wale Soyinka, Godswill Obot Akpabio, Nkike, Obasokie, Ogoro Acha, Ojiso Kalu, Oshomole, and their other southern and middle belt collaborators on notice that should the Fulani make good their threats, we will start from our in-house before challenging the external aggressors. You have this saving grace. Go, tell Buhari to openly announce cancellation of Ruga I repeat, General Gowon, Amechi, Tunubu, Oshibanjo, Wale Soyinka, Governor Both Apabio, Gige, Obasokie, Ogorocha, Ojiso Kalu, Oshomole. Your saving grace is this. Go tell Buhari to openly announce cancellation of Ruga and every other thing that suggests Fulani settlement in ancestral lands of the people of Middle Belt and southern Nigeria. Tell Buhari that this announcement must be done latest 20 days before expiration of the 30 days ultimatum given to us by the Fulani. If we don't hear from Buhari, we will take it that he ordered the ultimatum to be issued to us. We therefore call on OPC, Middle Belt, Biafra, Niger Delta militants, the main Bakassi boys, Ibom Liberation Movement, and other support groups to work closely together as one body. We must watch out for attempts by moles to escape. We must do the needful. Nigerians living abroad should trail their movement and do the needful. We do not want Fulani settlement in our ancestral land. We do not have time anymore. Everyone should join the OPC. Join the Middle Belt. Join IPOB. Join Niger Delta militants. Join Bakassi Boys. And join the Liberation Movement. Spread this message and sleep no more. And be watchful and vigilant at all times. lórí burúkú wọn ò ní rí nǹkan kan ṣe sí ní ìsìn ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní ìsìn wọ́n tested fún yín kẹ́ ẹ lé wọn bí wọ́n ṣe bọ́ǹbù ìgbésí ayé yín tẹ́ ẹ bá mọ̀ kẹ́ ẹ mọ̀ bí wọn ò ṣe payé ní tẹ́ wọn ṣe payé run tẹ́ ẹ̀ bá ètè jara yín kẹ́ ẹ lọ́ máa lu àwọn olórí burúkú ìmọ́lé kẹ́ ẹ lọ́ máa bá wọn níbi tán bá wà kẹ́ ẹ lọ́ máa kó àwọn ọmọ wọn jáde kẹ́ ẹ kidnap wọn kẹ́ ẹ nà wọn nínàkúnà ẹ fi wọn sínú ooru ẹ mú ìyàwó wọn ẹ sọ wọn sínú ooru ayérayé ẹ mú àwọn pípù yẹn kẹ́ ẹ dá wọn dúró lẹ́nà kẹ́ ẹ nà wọn bí kúkú bí yíyè mi òní wọn ti ń tẹ́sì yín nísìn bí wọn ṣe payé náà ń tẹ́sì wò yẹn ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ dákẹ́ Nàìjíríà wọn wọn náà ti rọ́kẹ̀tì wọ́n wọ́n tẹ́sí rọ́kẹ́tì fún yín ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ dákẹ́ máa wo bí wọ́n ṣe ṣe bó bá wọlé tán eléèbélé ibi tẹ́lẹ̀ bá wọ̀ ibi bẹ́ẹ̀ máa gẹrun ni. Ah, bẹ́ẹ̀ àwọn bí wọ́n ṣe ṣe fún ọ kọ́ máa wò ó kọ́ máa wò àwọn fúlàní kọ́ máa wò kọ́ máa wò àwọn haúsá yìí kọ́ máa wò gbèsè ayé bí wọ́n ṣe máa ṣe wá tá a dẹ̀ dákẹ́ tá a fọwọ́ lẹ́rán pé ṣeréṣeré lọ́rọ̀ tó wà ńlẹ̀ ó dàbí kó orí náà ó yájú orí tó ti rí bó ṣe ń lọ bó bá wá fẹ́ mọ̀ jà rẹ̀ kó jẹ́ kí wọ́n wá pa ọ́ tán sínú ilé nígbà tán bá pa ọ́ tán tó yẹ pé wọ́n pa àwọn ọmọ wa tán ibẹ̀ láti wá dákẹ́ nígbà tí president orílẹ̀-èdè nàìjíríà nígbà tó di di president. You have to, you have to. No, they actually attach my name tí odidi pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè tí nǹkan bá ń ṣẹlẹ̀ nílùú tí pírẹsidẹ́ǹtì ò dẹ̀ rẹ́ ní ti ṣe sí tí pírẹsidẹ́ǹtì ò sọ kankan títí dìde ilé lórí fọ́rínà nínú ni ẹlẹ́nu bí ẹnu ẹyẹ òòrè àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n tó ń bára àwọn ọmọ tí wọ́n ṣe léṣe ní lẹ́kì tó gèètì rè ẹ wò nísìnyí ọmọ yẹn wọn rí ìrànlọ́wọ́ wọn rí nǹkan kan ẹ nàìjíríà dẹ̀ dákẹ́ adẹ̀ ń wòran ẹ ṣe bó ṣe bó ṣe máa ṣe wá lélẹ̀ wọn ní lẹ́kì protest shoot òní shot by the arm now òní bedrick need urgent care ẹ sílé bóyá bóyá yẹ pé mi ò rí pé ẹ rí dáadáa ẹ wà wọn ẹ wà wọn ọmọ yẹn ẹ ti rí ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ ní ìbọn tí bá kò lè rìn kò lè ṣe nǹkan kan ó ní ìdìrànlọ́wọ́ àwọn sanwó okú sanwó olórí burúkú sanwó òfò sanwó ogbó olórí burúkú mọ sàǹfààní ara rẹ̀ ó fa àwọn ọmọlọmọ sí lẹkì tó gètì nígbà tó pa wọn tán ó wọn tó fi wọn sí hospital ẹ wọ mo ní ìdí ẹni tó lè bá mi lọ sí hospital yẹn ibikíbi tí àwọn ọmọ yẹn wà tí wọ́n fi wọ́n há sí mo fẹ́ kí ẹ bá mi lọ síbẹ̀ ẹ lọ bá mi gba kámẹ́rà kẹ lọ bá mi ṣe interview fún àwọn ọmọ ẹ ẹni tó bá dẹ̀ ti ṣe interview fún àwọn ọmọ tó wà ní lẹ́kì yẹn tó ń wà ní hospital yẹn hospital tó bá wà bákùn bẹ́ẹ̀ mi gbé wa mo jí ọ ní owó mo sọ fún ẹni kò kí sọ̀fẹ́ o tí n bá ti sẹ́ndì owó sí ọ kó má fún mi ní fídíò yẹn bọ̀ sọ́kọ́ sọ fún èmi pé gbé fídíò yẹn fún mi mo fẹ́ kó lọ bá mi ṣe interview fún ayé sanwó olúbàjẹ́ ní ọwọ́ mi sọ mọ̀ pé mo sì ń sọ fún látẹnujọ́ mẹ́ta òun fògùn mú mi àbí òun ò lè fògùn mú mi sẹ́ fídíò rẹ mo sì máa ṣú ẹ̀ fún ẹ gidi ni tí máa tú ẹ̀ fún ẹ má ti wọ̀rí mò ń bọ̀ kẹ́ ẹ lè mọ̀ pọ́rọ̀ tó wà ńlẹ̀ kò kí ṣe ṣeréṣeré mọ́ o. Hmm. kí ṣe ṣeréṣeré mọ́ wàá mọ̀ wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ eléyìí ò kì í ṣe jóòkì. àwọn ìka burúkú máa pa àwọn ọmọlọ́mọ lápasáyé ẹ̀yin ń jẹyé ẹ̀ ń fẹ́ lákiri ẹ̀ ń gbádùn ẹ lówó ẹ ní gbogbo rẹ̀ ìlú tó tóbi bó ṣe tóbi tó kó má sí nǹkan kan tó nítumọ̀ ní Nàìjíríà ń bẹ̀ yẹn ni mo tún lọ já sí jàre. wọ́n sì ń tó mo fẹ́ lọ mo fẹ́ lọ sọ́dà Koiki ni sọ̀rọ̀ kan lánàá mo wo bó ṣe ń lọ mo máa pa wá bí ẹ ń pẹran àwa máa dákẹ́ ẹ rò péré là ń ṣe lórí ọwọ́ tó wà ń lẹ́yà bì ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn òkè ṣe ṣeréṣeré ó ní nísìn mo gbọ́ pọ́n ní àwọn ibìkan tún ti ń jóná nísìn kínní kan ọ̀tẹ́dọ́lá ó tún ti ń jóná again kí ló ṣẹlẹ̀ gangan ègé o tún ti ń jóná òní eléyìí náà tún ti ń jóná lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn ìròyìn kíákíá lélẹ́ òun ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí breaking news ni. ṣe ń gbọ́ breaking news nìyẹn wọ́n pa ibẹ̀ yẹn tún ti ń jóná lọ́wọ́lọ́wọ́ láti ẹ̀rọ bíbẹ̀ yẹn ṣe ń jóná nìyẹn kí ló ṣẹlẹ̀ tẹ́ ń pa wá bí ẹ̀ ń pẹran ní nàìjíríà ẹ máa máa fi ná nínú ọdún nìsín àìmọye nǹkan tó tilẹ̀ nínú ọdún ni bí gáàsì bí gáàsì ò explode bí bẹ́ẹ̀ lè epo máa explode kí ló ṣẹlẹ̀ gangan pẹtrol máa máa máa bẹ tí pẹtrol ò bá bẹ gáàsì máa bẹ kí ló dé wọn ṣépè fún yín ni ẹ fi iná jówá jówá jówá ẹ fi ibi pawọ́ tó pa wá nípa àyà ẹ tó fomi gbé wa lọ kò ní jẹ yín gbogbo tilétilé yín ẹ ní gbádùn ẹ ní gbádùn wálé iná ló kù báyìí ní ìsìn àbáyín ṣeré eré ọwọ́ kankan mọ́ èpè lẹ́mọ̀ gbé èpè rigirigiri lórí ọwọ́ tẹ̀ wáyé ẹ fẹ́ kú ẹ fẹ́ kú. guy press your acceleration as in move fast jare press down move fast bro as in we go feel inú yẹn. last year no, same thing no. Nini níbẹ̀ yẹn náà kí ló dé kí lẹ̀ ń dá síbẹ̀ lọ́dọọdún kí lẹ̀ ń fi síbẹ̀ yẹn ní kí lẹ̀ ń gbé síbẹ̀ lọ́dọọdún láti máa lọ jó nǹkan kí ló tẹ̀ ń gbẹ̀ mí èmi bẹ́ẹ̀ lọ́dọọdún. àbí tí nǹkan bá ṣẹlẹ̀ níbì kan ní nǹkan ní gbogbo ìgbà ní gbogbo ìgbà wọ́n máa ń ṣètùtù síbẹ̀ nínà wọ́n máa ń ṣètùtù síbẹ̀ ní gbogbo ìgbà nínà. ẹ̀yin olórí burúkú mọ́ sànfàní ẹ ẹ máa pa wá bí ẹ ń pẹran ẹ ń pa wá bí ẹ ń pe wúrẹ́ ẹ wá ní ká gbẹnu wa dákẹ́ ká máa wò yín níran wo kí ni níran ọ̀rọ̀ tó wà yìí kò kí ṣe ìran wíwò mọ́ o mo ń bọ̀ máa fọwọ́ dọ̀ síwájú mo gbá àwọn kankan bẹ̀ mo gbá àwọn kankan bẹ̀ tó gbádùn ẹ ṣe sùúrù ẹja àkọ́kọ́ lọ sọ́dọ̀ ẹni lórí ìlà ẹ káàbọ̀ sórí ètò. ń bọ̀. Mm. n bọ̀ mo fẹ́ fast forward ẹ̀ síbi tí mo fẹ́ yẹn. wọ́n jà fún yàrá ìyá British government Nàìjíríà àbọ̀dẹ̀ nìyẹn ni níta máa ṣe níta máa ṣe ìṣù sọ ẹ jẹ́ ká ṣe sùn. wọ́n gba iye yan mi jàre àmì tó sọ proper ra máa gbọ́ kó o lè mọ bó ṣe lọ pé everybody wa ò ṣeré mọ́ o ó láwọn kankan tí mo fẹ́ kẹ́ grab ń bẹ̀ yẹn o tí mo ṣe play rẹ̀ mo fẹ́ kẹ́ grab kẹ́ lè mọ̀ pé àṣeré nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ no be ṣeréṣeré o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò kì í ṣeré o àwọn bàbá yóò bá yín take care easy o ẹ̀yin wá fẹ́ máa mú ní easy fún wọn àwọn tí wọ́n take care ní easy fún yín tí wọ́n ràn yín tó yẹ pé àmọ̀rí ò bá kú ni wọ́n ń ṣe fún yín wọ́n ní bẹ́ẹ̀ bá kú ẹ kú dànù nìyẹn. Hmm. àwọn tí má flag òsì o mo tẹ́ ẹ̀ sẹ́yẹ kò kàn mí o mo ní àwọn kan tẹ́ mo fẹ́ kẹ́ mo nínú ẹ̀ ló jẹ́ kí n play kí nìyẹn. Uh, this is the challenge of wọ́n ní kẹ́ lọ máa ṣe ayẹta kẹ́ lọ máa ṣòkígbẹ́ kẹ́ lọ máa ṣe nǹkan kan kẹ́ lọ máa jẹ gbogbo nǹkan sára èwo yín dákẹ́ ẹ ṣe bíi pẹ́ wo ẹ sọ pé kò kàn yìí. ẹniwò tẹ bá anybody tó bá fẹ́ kọ́ọ̀lì bá fẹ́ kọ́ọ̀lì ẹ lè pè mí ẹ lè pè mí ẹ ti mọ nọ́mbà tí mo. ọ̀pọ̀ àwọn ọkọ̀ kan ní sáré pẹ́tíṣà máa dáhùn níbí báyìí wà láìda láì súnmọ́ bí láì tábà tiná bọ̀ àwọn òbí kankan ní nàìjíríà lẹ́ẹ̀mí tẹ́lifẹ̀fẹ̀ ẹlẹ́gẹ́dẹ́gẹ́dẹ́ ní àkànpọ̀ ilé ni o à ń pọ̀ ilé ni tábà tiná bọ̀ tìbá tìbá instruct àwọn èèyàn nísì pé ẹ lọ tiná bọ̀ àwọn òbí kankan nísì tẹ̀síṣà máa dáhùn ní UK ó máa bẹ̀rẹ̀ sí ní ìfẹ́ ti ọ̀rọ̀ wa ní bísàlẹ̀ tẹ́lifẹ̀fẹ̀ ẹ Mr. Bukki Mate ẹlẹ́gẹ́dẹ́gẹ́dẹ́ diplomacy gbóhùn sókè. Bẹ́ẹ̀ni. òmò eh. òmò yẹn tó ń mèkì ní pọ́ọ̀tì yẹn. wọ́n ń gbádùn wọn ń jayé ọlọ́ba àwọn ọmọ wọn fẹ́ láká ẹ wá ní káwa dákẹ́ ká máa wòran ká dákẹ́ ká máa wòran kẹ́ wá kẹ́ pa wá lápasáyé ìlú yẹn máa bírèkì ni o a máa bírèkì ìlú yẹn ni o àlàyé ni pọ́ọ̀tì yẹn gangan ẹ rò pé pọ́ọ̀tì yẹn gangan ni èèmọ̀ pọ́ọ̀tì tó ṣẹ́rí pọ́ọ̀tì wa gangan òun nìkan pọ́ọ̀tì yẹn gangan òun ni ẹrù àwọn wá jókòó sínú pọ́ọ̀tì kí ni kí n ṣe kí n ṣe Tinubu ẹ rò pé gbogbo ẹ rò pé Tinubu máa mọ gbọ́n tó ń wọnú pọ́ọ̀tì ni àbọ̀ tẹ̀ ní gbogbo wa ni mò ń gbọ́ ẹ̀yà rí. Yeah. gbogbo yẹn diplomacy mà nìyẹn gbogbo yẹn tá a ṣe ní ẹ lọ sign petition bẹ́ẹ̀ yìí yẹn àkọ́ntù yẹn diplomacy. bẹẹ bá fẹ kọ tiẹ sáì bá fẹ kọ máa sìn kò yé mi. ọ̀rọ̀ wa náà mo máa sọ lójoojúmọ́ ní BBC ọ̀rọ̀ wa náà mo máa sọ lójoojúmọ́ ṣé kékeré lọ́sì sọ lórí ensars tí gbogbo yín ṣe kìí. Ìgbòho ni máa kí gbogbo yín ó ní máa kí yín ó ní máa kí gbogbo ọmọ káàárọ̀ òjire ó ní máa kí yín lẹ́ẹ̀kan báyìí ó ní máa kí yín ìtó ń bọ̀ ìtó ń bọ̀. <laughs> kódà. Ìgbòho nìkan kọ́ ló máa jà lọ́wọ́ yìí sẹ́ẹ̀ àwa ta fi jà pọ̀ àwa ta fi jà pọ̀ àwa ta máa jà pọ̀. Ẹ Ẹ òfin wa jókòó sí London o rò o rò pé London o rò pé o rò pé UK o rò pé wọ́n dà o rò fáwọn wọn o rò fáwọn ọ̀dà tí wọ́n wá jókòó sí náà ní sèwọ́n bá dùn wọ́n sanwó fún ẹ. wọ́n fẹ́ lá wọ́n àwọn ni tó máa sọ ẹ lè gbé Yorùbá nation Yorùbá yín yẹn ẹ lè gbà lọ́dún ìyàbọ̀dún tó ń bọ̀ ńgbà tó ń gbádùn tó ń jayé ọlọ́ba tí ò bá máa gbádùn tí ò bá máa náwó àwọn máa sọ pé ẹ̀ nígbà etí mọ̀ kankan. ẹ̀yin lẹ ẹ̀yin lẹ mọ̀ ṣẹṣẹ. ẹ̀yin tí a máa sáré lẹ́yìn gbogbo bẹ́ẹ̀ tó máa ń lọ tó máa ń jókòó tó máa pọ̀ nínú ilé yẹn bí abínú kápọ̀ dà wálẹ̀ ládàbí wọn lórí. ẹnu ìjà ìfẹ́ sílẹ̀ ìjà jẹ́gẹ́ ló dé pé wọlé bàbá mi ó ṣe dàrí ẹrù ẹrù ẹrù ẹrù wà láìka láì ni mo sọ bí ń sọ̀rọ̀ ẹ̀ èmi o èmi ò mọ tẹ́lẹ̀ òbí o bí ń sọ̀rọ̀ ẹ̀ ni mò ń rìn rìn ẹ̀ bí ń sọ̀rọ̀ lórí ìjókòó ni mò ń rìn rìn ẹ̀ lábẹ́lẹ̀ bí ṣe ń sọ̀rọ̀ ni mò ń rìnrìn àlábẹ́lẹ̀ iye kíye tó bá máa gbà àníṣà fẹ́ tèkì rísìkì yẹn rísìkì tẹ̀yìn sọ pé ìbẹ̀rù yẹn rísìkì yẹn gbọ́n làwọn fẹ́ tèkì àná ìfẹ́ dá àwọn ọmọ tí ó ń dún tẹ̀tẹ̀tẹ̀ tẹ̀ ń gbọ́ nínú yàrá yìí àwọn onígbà tí màá máa pariwo báyìí after ten yan ọlọ́mọ ikọ̀ bí orí ikọ̀ bí orí bàbá bàbá wéèrè àti òkan pariwo láti jọ yìí ẹ mọ̀ kókò tó máa ṣẹlẹ̀ nìyẹn. jókòó máa ní pé kan ẹgbọ́n sókè ọ̀ṣun wọlé ẹ má tún gbọ́ tinú ilé ẹ ti wọlé bá a mute background ẹ ti wọlé. hello bàbá mi. à ń gbọ́ yín. ó kì í yàn ẹ iṣẹ́ o. iṣẹ́ nìyẹn. olúwa ràn wá lọ́wọ́. ẹ ṣe ìdùnnú rẹ. ẹnjìnì alálọ́mbà ló ń sọ̀rọ̀ láti orílẹ̀-èdè Libya o. káàbọ̀ sórí ètò àwọn. 明白。 evidence sẹ́ǹdẹ̀ sí wa la máa fi fọ́ gbogbo orí yín lélẹ́yìí ẹ̀rù pa àṣeré ni ẹ̀rù pa àṣeré ni kẹ́rì ìta máa fi fọ́ orí yín òun la gbé sẹ́yìn yìí tàkà báàmù ni fọ́ orí gbogbo yín ẹ̀rù pa àṣeré ni ẹ̀rù pa àṣeré ẹ̀rù pa àṣeré. ṣé a lórí ètò. a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ bọ̀ lápò mi. ẹ wá sí London ká bá okay. àní professor all over the world professor wà ní all over the world tó jọmọ káàró òjìrì àní engineer àní lecturers àní àní IT àní consultant ẹ̀gbọ́n sókè bàbá mi ẹ ṣe gan bàbá. Hmm. ẹ ti wà hàn ẹ̀gbọ́n sókè wọ́n ti tọ́. màmá ah, ah, dárúkọ yín mo mẹ́tọ́ sọ̀rọ̀. tí mo fẹ́ kó mú bẹ́ẹ̀ mo fẹ́ sọ fún ẹ. nǹkan méjì ẹni ní agbára mẹ́ta mẹ́ta iná dẹ́n náà wá tún wá wé ìsàmásí wọlé. Hmm. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ẹ káàbọ̀ orí ètò tẹ́ ní ọmọ ológo lẹ́ẹ̀kan sí i. Hmm, tẹni ọmọlógo náà ni tẹni blog ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ yẹn náà ẹ máa bá wa pín síta. ẹ máa bá wa pín bẹ́ẹ̀ ṣe ń wọlé bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ pín. Your oh, what you love. Let me. Uh, uh, come and sit down. I go consider you. Yeah, sit down there. That's hmm. all ọmọ ọdún wa yẹn àwọn tó ṣe nígbà tí mi and the rest of our media houses as well. I won't take calls now so that I can now come back into the show again. Eh, lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣó yẹn á máa dùn bẹ́ẹ̀. Let me say this for the benefit of every one of us. If we do not end Nigeria now, eh, that's almost happened. Okay? mo kí gbogbo àwọn ọmọ wa tí wọ́n wà ní holiday lọ́wọ́lọ́wọ́ mo kí gbogbo àwọn ọmọ wa eh, most of our children are on holiday at the moment now èmi wá ń bí ẹ̀yin nísìn ìwọ tó fẹ́ kọ́ ọmọ lọ nàìjíríà nísìn tí ọkùnrin balẹ̀ kó fẹ́ kó lọ nàìjíríà. níbo wọn ò lè kó lọ o ọkùnrin balẹ̀. wọn níbo wọn ò lè kọ́ ọmọ lọ sáwọn gan lè lọ ni àfi kán máa sọ kán máa búyàn lókèrè. ẹ forget about okay ẹ jẹ́ nǹkan torí arákùnrin tó ti ń pè ẹ̀ eh, máa fún un láyè fún bíi one two minutes ẹ̀gbọ́n sókè. hello mr kwiji akójúmọ́ o. ojúmọ́ nìyẹn. mo kí gbogbo ọmọ yorùbá o. wọ́n gbọ́ mi. ní àwọn ọmọ yorùbá òdodo kí n kò mi ò kọ nọ́mbà síbẹ̀. ṣe hello. ẹ kalẹ́ sà ṣé ibi sí spíkà ni. ok wọ́n ń gbọ́ yín sà. wálé ló sọ lásìkò. ok. olúwa wà pẹ̀lú ẹ̀ ní ṣíṣe. àmì ọlọ́run. ogun ayé ò ní gbórin ẹ̀ ní tilẹ̀ tẹ̀. àmín ìyá yóò ní gbé yín lọ. àmín. lórí ọmọ òdùdú àníjọ tá à ń jà fún a máa délẹ̀ ní. àmín. ọ̀pọ̀ jẹ́rí owó tí ẹ̀ ń ṣe ṣe owó ẹ̀ ló lè ṣe jẹ́rí pẹ̀lú ọlọ́ àmú ọlọ́ ní. àmín. lórí ọmọ òdùdú àníjọ ẹ̀bẹ̀ kọ́mítẹ́ ẹ bẹ̀ yín ẹ má jẹ́ kó sún yín ẹ má jẹ́ kó rẹ̀ yín tó ti bẹ́ẹ̀ kò dẹ̀ ní túwìtì gbogbo ẹ̀yin tẹ́ wà lórí platform yẹn gbogbo ẹ̀yin tẹ́ wà lórí platform yẹn ẹ̀jẹ̀ má jẹ́ kó tún torí ìnira tí àwọn ìjọba ń fún wa ó ti pọ̀ jù ìnira yìí ti pọ̀ jù tó ti yé ibẹ̀ yẹn ọ̀pọ̀ ló dàbí pé kò mọ̀ ṣe mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí a bá wà ẹ̀ ló jẹ́ wà pẹ̀lú wa. à ń gbọ́ yín sà nígbà tí ọjọ́ èèyàn bá jáde lọ ọ̀pọ̀ ẹ̀dá ń sìn ẹlòmíì ẹbí ibi kan ló bá lọ sùn sí ẹlòmíì sùn lábẹ́ bíríjì káàkiri ẹlòmíì sùn ní mọ́tò. Hmm. àwọn ìjọba wa wọ́n ti sọ wá jẹ lórílẹ̀‐èdè nàìjíríà kò sí kọ̀ọ̀kan fún wa mọ́. nígbà tí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lẹ́lòmíì tó ń wálé ìyàwó ẹlòmíì tẹ̀sí gbàgbé lọ́ọ̀fì ọmọ kékeré sì kò sọmọ kékeré mọ́ gbogbo àwọn ẹ nígbà tí ìjà bá wọn wọn ọmọbìnrin ẹ lọ ọkùnrin ọlọ́kùnrin tí ẹ ti dìsíwájú ẹ. Hmm. tí wọn bá dìsíwájú ọmọ kékeré ní ìlú yìí wọn fọmọ kékeré ṣòfò nígbà tí ò sí nǹkan tó jẹ nígbà tí wọn fi amọgọ bímọ tó tọ ọmọ ẹ. tó wọn ti sọ wá di ẹrú iṣẹ́ gbogbo ìyọjẹ ìgbogbo ètò tẹ ń ṣe kì í ṣe gbogbo ẹ wà lórí platform láti máa wò tẹni tó ti owó ẹ ló jẹ́ wà pẹ̀lú mi. bẹ́ẹ̀ ni sà. ẹni tó ti owó jẹun ẹni tó ti owó jẹun àti tó ti fowó ra táàlù fẹ́ máa wo àwọn olùdó àlejò mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́ á pè wá. bẹ́ẹ̀ ọlọ́lọ́ba tó ń ṣe nǹkan ọlọ́lá á máa tẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ dádélẹ̀ lórí wọ́n máa fi ṣètùtù ilẹ̀ ojú àyè pẹ̀lú àjọ tètùmárì ọwọ́ ìtẹ́lí mo mo tẹ́sẹ̀ ní tẹ̀tẹ̀tẹ̀ ni mo bẹ̀ ni ẹ bá jò sí i mo wá pé pé ìgbó ìdílé ọ̀ máa ń bá ewé sí i náà sọ̀rọ̀ tó di eyín bẹ́ẹ̀ gbé pọ́ńtọ̀ ẹ má jò sí i dáadẹ́ àwọn ètò kọ̀ọ̀kan náà tẹ̀lé máa ṣe ń bẹ̀ yẹn ní ọ̀dọ̀ yín náà ẹ jọ ẹ má ẹ túmọ̀ ẹ túmọ̀ máa gbìyànjú kò pé kò ní sí pẹ̀lú ìgbọ́ náà ìdílé ayé ti pọ̀ sẹ́fẹ́ gbọ́ mi ọ́nkù mi bàbá mi tẹ́ ẹ bá mọ anywhere táwọn pípù ń gbé tẹ́ ẹ bá ní àṣírí wọn bóyá bí táwọn girlfriend wọn wà tán ti ń gbóbìnrin sún àwọn hòtẹ́ẹ̀lì tán lọ ẹ fáwa ní fídíò ọ̀fẹ́ kọ́ ni o ẹ fún àwa ní fídíò ẹ jù fún àwa kùkísọ̀ ọ̀fẹ́ lọ́rọ̀ tó wà lẹ̀ ẹ jù fún wa afẹ́ báyé wọn jẹ́sẹ̀ wọn ti báyé tiwájú àwa náà fẹ́ báyé wọn jẹ́ wọn ní gbádùn mú ọ̀sìn jẹ́ ká sin àwágbò òní jẹ́ kán sinmi wọn ò ní o. pẹ̀lú ẹ tọ́sí yàwó tó bá da jálá ìbọ̀sì tí wọ́n tó fẹ́ pé wọ́n fẹ́ sim àwọn sim kọ̀ọ̀kan. ẹ̀hẹ́ sim tó rẹ́jísítà. ẹ̀hẹ́ wọ́n fẹ́ tún wọ́n tó pé náà sim yẹ sim yẹ sí. ìgbà bá ti máa da jálá yìí dà àti mọ̀kànlá ìbáṣe ọ̀pọ̀ ọgbọ̀n sim lọ́dọ̀ máa káńsù tóbi yé ibẹ̀ yẹn tó bá fi ká kí ni gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ń lórílẹ̀‐èdè nàìjíríà. jáde jàti ni. ìsáfàdé kan tó ń ṣe fún wọn tẹ fi àjẹ ni. wọn wúlò fún rajaraja. wọn fi àjẹ wá ni kò hmm. sí ìwúlò kọ̀ọ̀kan tó ṣe fún wa. kò hmm. síṣẹ́ kò sí kọ̀ọ̀kan hmm. àwọn èèyàn tẹ gbìyànjú ni. ẹnìtẹ̀ làwọn èèyàn fi kú ní nàìjíríà wọ́n tẹ pààyàn ni àwọn nígbà tí òkè ẹ̀jẹ̀ ti gbọ́ mi ẹgbẹ́ lè nígbà tí kò ṣiṣẹ́ àwọn ọmọ ọgbọ́n ìtura náà wọ́n ti jọ ẹ̀kọ́ tí ì eré tó bá ṣe àyè àṣeyẹ alalẹ́ lọ́ fi pààyàn ní gbogbo Lagos state alalẹ́ wọ́n tún bá wọn jà hmm. ẹ̀jọ̀ tó ti ìlúbá dà ṣé ó wù statement ó wù iṣu ẹ̀ lè wáyé irú ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ sí níbi tí mo wà kò lè a máa ń wù ẹ̀yìn òní tá a máa lọ láì ní pé ẹ̀jọ̀ àárọ̀ ìjẹta nígbèsúlẹ̀ nígbèsúlẹ̀kù ọ̀bọ̀bọ̀ ẹ̀ paragon ló wà wá wọ́n ti ṣá wọ́n ti pa tó mọ̀ ìgbésẹ̀ ìṣẹ́ni tó ń wá gan ọlọ́pàá wọ́n ti pa sí ìlú mọ́tò kó tó ti fọ́ wọn wá tó ti fọ́jà ìgbà àti ìṣẹ́ni ilẹ̀ àṣọ ọlọ́mọ ẹ̀ka jẹni tó ń wá fún ibi hmm. tó mo fọ́nà bẹ̀yìn ìlú yìí yóò wá òkè mọ́ ìjẹ́ká bẹ̀tọ̀ wọ́n kò mọ ọkọ̀ tó ń ṣẹlẹ̀ lórí social media ọ̀pọ̀lọpọ̀ ò mọ tó ń pè ní bóyá ká pé ẹlẹ́mìtà wá ní ká pé obìnrin tó ń sọ wá ní àṣẹ ìbò là ń pè lọ kíní kan kìnìún kan gbogbo àwọn fún ìgbà tó yẹ kí kọ pé ìgbà ṣe gbà wọ́n tó yín wọ́n tó ń gbẹ̀wé kan gbà pé àwọn gọ́mẹ̀ntì náà èmi wọn bá tún kó wá tún yí ọ̀nà mi láti pọ́ ọlọ́pàá jáde sí ìlú padà nílẹ̀ yorùbá ó ti wọ́ o gbogbo ẹ ti wọ́ ẹbẹ̀ kọ́mọ́tẹ́ bá bẹ̀rẹ̀ ni pé gbogbo ẹni tó rà afẹ́ká délẹ̀ ni wọ́n máa fi ṣe tuntun rẹ̀ pẹ̀lú òkú tètùmáyé pẹ̀lú àṣẹ tètùmáyé ẹ sọ fún àwọn èèyàn yìí sọ máa wà nàìjíríà lọ́wọ́ yìí o ẹni tó bá ti ṣàárẹ̀ kó má wà nàìjíríà lọ́wọ́ yìí rárá rárá kó má wà rárá torí ìdí ni pé tó bá wá sí ọlọ́ba yìí kó tẹ̀ tó padà ibi kó bá ti lọ bá sílẹ̀ báyìí ìlú ìjẹ́ wọ́ọ̀sì eh, ọ̀gá sọ́dẹ̀ ìgbòhósì bàbá sọ́dẹ̀ ìgbòhósì ọ̀nì sẹ́yìnsì látún lọ́dún fi pàdé sí nílé ìdásílẹ̀ lọ ṣe ń bàdàn. tó bá yẹ ń gbìyànjú ẹni tẹ́ ẹ kọ́ bá kọ́ mú àṣẹ ààrẹ ọ̀nà káńtà òkú nìyẹn. gbàgbé pé nàìjíríà tó ti gba wọ́n wè nàìjíríà ti ṣe mistake nàìjíríà ti wọ́ nàìjíríà yóò ti bẹ́ẹ̀lì ní abàdà dẹ̀bẹ̀ ní straight ẹ̀ ń ṣe àní rímọ́ wọ́n ti wọ́n ti sọ́ tó kù àní tó olúwa tó pẹ̀lú ojú òní tì í gbogbo nǹkan tí ẹni ṣe ká ṣe ẹ náà àmọ́ máa ṣe àwọn máa fi jó wọn àti wọn ló tó tù. ẹ bá wa téèlì wọn jàre ẹ bá wa wádìí wọn dáadáa gbogbo ibi táwọn náà kọ́lé sí tán kọ́lé sí fáwọn ọmọ my girlfriend You ẹ bá wa ṣe fídíò everything ẹ kámẹ́rà ayé wọn. a máa ṣe pẹ̀lú ògùn ọlọ́run of Lagos state yẹn náà náà pa. òun ló máa pa àyà jẹ́ ìgbà nǹkan táwọn ọ̀pọ̀ látàwọn nìyẹn òun ló máa pa ẹ gbogbo oúnjẹ yẹn tó kó sínú stọ̀ ẹ gùn ẹ gùn ọdún yìí a ah, ṣe kú ìbò bẹ̀ kú ìbò bẹ̀ kú àwọn gọ́ọ̀mẹ̀ntì ilé ẹ̀ pa wa ó gbẹ́ kòtò ikú fún wa ó pa wá sínú ẹ̀ ẹ́ ìyàwó ìyàwó Tinubu ìyẹn ló ń gbó gbogbo òfò ìyẹn ìyá tẹ̀wò sí ramẹ́gbò hmm. tó ń gba oníṣẹ́ àtòǹgbà ẹ́ wọ́n lọ́dà ọ̀lẹ́ kíní méjì táwọn ẹ̀ lọ fi pa wọ́n lọ́dà ẹ̀ jọ́mẹ́ta yìí lọ́dà ẹ̀ lọ́dún tó gbèsè díẹ̀ wọ́n ti wọ́nà fún wọ́n ti wọ́nà fún Tinubu sí ibi tó ti ń mọ́tò lọ́nà maiki ibẹ̀ lọ́nà ti ń gba owó sí lójooṣù two point three kan ó kò sí lẹ́kì wọ́n tún ti wá wáyè ní àmà ìtumẹ̀ ẹ̀ ibi tó ti mọ́tò yìí tó ọlọ́run lè ṣàánú wá sí ibi ti wọ́ ibi ti bẹ́ẹ̀lì wọ́n ti tàwa fún mọ́là tàbí ẹgbẹ́ pé òkè à àwọn mọ́là ní eh, màálù àwọn mọ́là láti máa sọ fún wa sí pé àwa nẹ̀rẹ̀ àwa ni koríko tó ń jẹ. mọ́là mọ́là ẹni sọ ẹni ọ̀lẹ́ yorùbá nígbà tó yẹ kó wọ́n ti fọwọ́ jẹ sí kí ló kọ́kọ́ ṣẹlẹ̀ ní ẹnujọ́ mẹ́ta ó dàbí kí wọ́n dà ọgbọ́n ìlọ́lọ́pàá wọn ọgbọ́n ìlọ́pàá wọn nígbà tó díjọ́ kejì ó dàgbọ́ pamọ́ lẹ́yìn ọ̀pọ̀ gbogbo ṣọ́ọ̀bù yorùbá ẹ̀ lọ wo nílé ọjọ́ ta ń bẹ̀yẹ̀ nílé ọjọ́ ta ní gíga pàdé gbogbo ṣọ́ọ̀bù yorùbá tó wà bẹ̀ lọ wo dànù ṣé àwọn tó wó ṣọ́ọ̀bù ẹ̀ lọ yìnbọn fún bọ́là. mo wà pẹ̀lú yín sà. ẹ̀hẹ̀ táwọn tó yìnbọn yẹ tó wó ṣọ́ọ̀bù ẹ̀ lọ́lọ́ yìnbọn fún bọ́là bọ́yà ẹ̀ àwọn méjì ìjà àwọn bẹ́ẹ̀ méjì ìjà àyè àtẹ̀yẹ àwọn ẹgbẹ́ ìjọ kejì àwọn náà lọ fọ́ ṣọ́ọ̀bù àwọn Yorùbá gbà tó jẹ́ pé Yorùbá Yorùbá tó sá everybody stand up everybody sá wọlé Yorùbá ti lójoojú kọjá ká jáde kò sọ́nà níbi ìmọ̀ àbúrò àjẹyìn tó bá dáná fún wa a máa jẹ tọ́bẹ̀ tá a bá dáná fún wa inú ògbé. bẹ́ẹ̀ni. lọ́dọ̀ tó bá ṣe gbẹ̀gẹ̀ mí ni pé tó bá di twenty twenty one according to the school ẹ̀kẹ́gbọ̀n tí àlọ́ máa ń sílé tó láà tún tó máa ṣẹlẹ̀. Hmm. bẹ́ẹ̀ni bọ̀jì máa lọ oúnjẹ sílé lórí àwọn ọmọ akọ́ ti lè rú èmi máa gbé ẹni tó bá ti ló ti bá tiẹ̀ lọ nìyẹn bí àwọn tó palẹ̀ jọ́rùn bẹ́ẹ̀ ni jọ́rùn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ làwọn tó ń jáde láwọn tó fún lẹ wá nǹkan ti ẹ tí mò ń mú ọ lẹ́gbẹ̀ẹ́ ìbẹ́ni kan mo sọ fún yín ti kọ́ jápa mo ní wọ́n kan tó ti pọ́n rí àwọn òpè ti jẹ tó wà nílé àdí ṣèrè àdí rí ìdíjọ́ tó fi ń pọ̀ nù bẹ́ẹ̀ ti mọ̀ pé twenty twenty one ó máa yí ti kọ̀ ọ̀nà àánú ní fún ọlọ́kùnrin àlà àánú àánú ìṣẹ́jẹ́ kan lábẹ́lẹ̀ lọ nàìjíríà ìbẹ́ ìsì òun ọ̀gá gbọ́dọ̀ ìgbò rẹ̀ ìsì òun kọ́ lẹ́yìn àwọn ọmọ ẹ̀ńtà jọ sọ̀rọ̀ àti ọ̀sán lẹ́yìn jọ́mẹ́ta ìpín mo fẹ́ bá láyé sọ̀rọ̀ mo fẹ́ bá ọ sọ̀rọ̀ ẹ wo ọ̀rọ̀ yẹn kò dá fẹ́ ètò dá kó lórí ètò pé ọ̀la táwọn oníkẹ́ pè lọ́la tó sọ kí lè fáìlì mi láyè. ẹ kò sígbà tẹ́ ẹ lè pè mí ẹ sáà kọ́kọ́ fún mi ní mẹ́sáàgì náà kẹ́ kí pé ẹ fẹ́ pè. anyway anything tó bá ti kọjá twelve tó bá ti lè kọjá twelve pm ẹ lè pè mí. ó dà wà ó dà olúwa wà pẹ̀lú tó bá wà yọ o wọ́n wà ní oríṣi ti sáà lọ gbé jáde nàìjíríà o so ẹ ṣe gọba. ẹ ṣe gọsà yes sir ó dàárọ̀ sà ẹni tó lóun fẹ́ pè mí yẹn orí telegram ni kẹ́ ẹ ti kọ́ mi ẹ má pè mí lórí whatsapp ẹ pè mí lórí telegram tó bá dẹ̀ pẹ́yìn ní imo ẹ lè kọ́ mi through imo jẹ́ kí n pe ẹni tó ń pè padà látòrí telegram yìí. padà àti tẹ́lẹ̀ jẹ́ pé padà. all right sir. ẹ ti gbọ́. ok ẹ jẹ́ pé ẹ jẹ́ pé. wọn ẹ ní ẹ ń bẹ̀rù ẹ̀rù tẹ́lẹ̀ ń bẹ ẹ ń bẹ̀rù bẹ̀rù bẹ̀rù bẹ̀rù bẹ̀rù ẹ ń bẹ̀rù pé kẹ́ má kú wọ́n dẹ̀ ń pa yín ẹ ń bẹ̀rù pé kẹ máa kú lẹ́yìn ìgbà kan kalẹ̀ ti pa yín lápasáyé tẹ́ ẹ̀ bá ti wà kú wá ló kù fún yín. ẹ ló mo wà yẹ kalẹ̀. yẹ kalẹ̀ sà. ẹ mi náà mo pè padà. ok so ah, alákọ̀ọ́kọ́ ní nǹkan tí mo fẹ́ sọ ní ẹ̀mí náà ẹ̀mí lẹ́pẹ̀lẹ́ ẹ̀kọ́ mo eh, e dẹ̀ ti pè yín padà wá. ẹ yí kinní yẹn sílẹ̀ sà. Eh, eh, so a ẹ̀yìn àti tẹ́ni ẹ kálẹ̀. yes sir. ẹ̀yà ẹ lè kú ẹ kú ohun tí Odùduwà nation yìí. àbí o. ló gbọ́ lọ orí yóò lè gbàbọ̀dì. àmín. so a ní àkọ́kọ́ ni wípé kọ́ lọ wó èrè tí ẹ sọ yẹn tí ó wà ní ẹ̀sìn máa ẹ̀ túmọ̀ bá wó èrè ẹ̀ bóyá máa. bẹ́ẹ̀ ni kán wò bẹ́ẹ̀ ni mama gbẹ̀gẹ̀ nìyẹn o because èrè yẹn ó fèsì ó fèsì títì yẹn náà kọ́ ni hmm. ṣé èrè yẹn hmm. fèsì títì yẹn náà kọ́ ni hmm. bó ṣe máa gbà ń bẹ̀ nìyẹn ọ̀títọ́ bá tó wo kúrò because ìbàjẹ́ yẹn wà tó gẹ̀ẹ́sì kò ṣe bẹ́ẹ̀ ibẹ̀ yẹn tẹ bá rántí èèyàn tó kú ní bóyá last year ni wọ́n lé ẹlẹ́ẹ̀kejì ni pé nípa network wọ́n fẹ́ kó gbogbo wa pátá fẹ́ kó wa sínú ayọ̀rọ̀ pọ̀ sí ẹni ọgbọ́n ọlọ́dá hmm. ẹgbọ́n ọlọ́dá hmm. wọ́n ní kólúkálukú lọ mú bvn um, kọ́ lọ mú um, international passport um, wa wọ́n ti mọ̀ pé ibẹ̀ ni gbogbo detail anybody wà. so that wọ́n lè mẹ́ntí wọlé ẹ̀ tí ń jáde. ẹ bá ti pè ẹ bá ti lè pè ní direct call wọ́n máa gẹ̀ẹ́tì ẹni tó sọ̀rọ̀. bẹ́ẹ̀ ṣé ẹ gẹ́tì yín sìn ọgbọ́n kan tó dára ẹ̀ sọ wọ́n lè tẹ̀sẹ̀ ní yẹn lọ wípé ṣé wọ́n lọ sọ̀rọ̀ bí báyìí báyìí ọgbọ́n tí wọ́n dá lórí yẹn nìyẹn. ẹ ní kúure òfò lẹ máa ṣe tilétilé. ṣé ẹ gẹ́tì yín ẹlẹ́ẹ̀kẹta ní pé ṣé rí máa tẹ́ ní pé wà ní Ọ̀ṣọ́dì yìí máa lọ lórí burúkú táyà máa tó máa padà bàjẹ́ lẹ́sẹ̀ pa. ọmọ òṣì ó mú ọmọ ti tiẹ̀ ẹ ó mú ọmọ ti òun gbowó ó mú ọtí ó fi ń ralé ó mú ọtí tẹ ó lọ kọlọ sí London ó fẹ́ dá wàhálà lẹ̀ ní ilẹ̀ Yorùbá òun fẹ́ dá wà lálẹ́ pé tó bá ti lè dálẹ̀ tán. a sá lọ ó kágbá àwọn odi ọ̀hún. òkùnkùn ní pálí. òun nìkan lọ́kùnlé kò bẹ̀ yẹn òun nìkan lọ́kùnlé kò kò sọ ọmọ àtìyàwó gbogbo ẹbí ẹ̀ kọ̀ọ̀kan sí bẹ́ẹ̀ mọ́. Mm. ṣùgbọ́n kọ́ náà tó wá sá lọ ẹsẹ̀ kan tó kù yẹn wá gé pẹ̀lú ẹ̀. àmín kán gé o. ṣé ẹ gẹ́tì mi ẹsẹ̀ kan tó sá ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́kẹta ní pé orúkọ tí bọ̀dá ẹ̀kọ́ yẹn sọ yẹn ń pé nípa ti Sunday Igboho ní kò tó ń sọ lábẹ́lẹ̀ kó gbàgbé pa yẹn kì í ṣe gbogbo ọ̀rọ̀ la máa sọ síta. ṣé ẹ gẹ́tì mi kì í ṣe gbogbo ọ̀rọ̀ pàápàá la máa sọ síta. nǹkan tí wọ́n ṣe Kaduna sí òun ní Kaduna wọ́n ti set bomb tó dé pé tíjà bá ṣẹlẹ̀ wọ́n máa sẹ́ẹ̀dẹ̀ sílẹ̀ hmm. hmm. before two hundred years ni olórí Haúsá ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pé a máa break olórí àwọn haúsá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti sọ pé before two hundred years wọ́n dẹ̀ ti lo hundred years kọlọ àánú ti lo generation kọlọ ó dẹ̀ ti wà break báyìí. ìtorí ẹ̀ nígbà tí wọ́n sọ fáwọn haúsá ẹgbẹ́ ó sọ fún Abacha má yẹn sọ fún Abacha ń gbà yẹn òun làbáṣà ti gbé okó gbogbo wẹ́pọ̀ tó wà nílẹ̀ Yorùbá tó kọ̀ lọ sí Zaria à ní wẹ́pọ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá mi báyìí ta lè fi jagun ọ̀dọ̀ wọn ni gbogbo ẹ̀ wà ṣé ẹ̀ gẹ́tì mí sìn hmm. ọ̀dọ̀ wọn ni gbogbo wẹ́pọ̀ pàápàá wà kò sí wẹ́pọ̀ ẹ̀yọ̀kan ṣó Yorùbá bó ṣe nǹkan kéré tó so àwọn olówó wa sì wọ́n ń wò wá wọn ò sọ kankan wọn hmm. sẹ́ni tù wọn ò dẹ̀ mọ̀ pé tí tí ọmọ olówó bá yó tán ọmọ tálíkà náà ò ní jẹ́ kó sùn ọmọ tálíkà ò ní jẹ́ kó sùn ọmọ tálíkà kò ní jẹ́ kó ọmọ olówó náà sùn nítorí ìgbà tó bá rí ju gbé mọ́tò rìn lójú títì tí ọmọ tálákà ń fọ́ kíláàsì wọn hmm. tí ò jẹun yó wọn wá nǹkan ṣe sí. bẹ́ẹ̀ni. torí wọn ti bẹ̀rẹ̀ sí fọ́ kíláàsì wọn sì ń bọ̀ wọn ti ma ẹ mọ bàbá mi ká ní wọn ti ń ká wọn mọ́lé wọn ti ń kidnap àwọn ìyàwó wọn táwọn ọmọ wọn wà kí wọ́n ti lù wọ́n bí olórí burúkú tó sọ òkò lù wọ́n lórí mọ́bi tán wà mo rò pé ti ya wèrè ẹ̀ tí mọ̀ kankan níbi. wọ́n á mọ̀ pé ìfọ̀n lọ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ nípa nation yorùbá yorùbá republic of yorùbá àwọn àwọn ọ̀yá àgbàlagbà ọtí mọ̀ ìgbà tí mo dá ọ̀rọ̀ yẹn lẹ̀ ní ibìkan lónìí mo lọ ra ìṣó mẹ́ mo wá dá ọ̀rọ̀ yẹn lẹ̀ pé ẹ̀yẹ ìyàwó ẹ gbàdúrà fún àwọn pé ọlọ́run àgbà ọdún àdéṣọ fún wa wọ́n ní ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ wọn náà wọn máa gbọ́ sí àmọ́ ah, oníṣẹ́ ìní fóònù ni wọn náà wọn òróró ra fóònù là mo ló gan lọ́hùn bó bá ṣe lọ ẹ máa gbọ́ mo fẹ́ kọ́wọn èèyàn wa kọ́ máa wọnú ọjà lọ kọ́ máa jẹ́ kọ́wọn èèyàn kọ́kọ́ tí wọ́n mọ̀ pé kí nǹkan tá à ń sọ fún wọn náà nìyẹn ẹni sùúrù ẹni sùúrù ọkùnrin ṣe ti gbọ́ ẹ̀yà ìtì kọ́ máa jẹ́ kọ́mọ̀ nípa fẹ́ gba Yorùbá nation àfẹ́dá dúró àfẹ́sí mm-hmm. lábẹ́ ẹrú kọ̀ọ̀kan mọ́ ìyá yìí ti pọ̀ jù ó ti pọ̀ jù ọmọ tẹ́ bá lọ sí tí n bá wá sẹ́kọ̀ọ́ mbẹ̀ yẹn tẹ́ bá rí láti kétu yẹn àwọn àwọn pọ́ùn dẹ́kẹ́ sí mi bẹ́ẹ̀ bá ṣe dúró báyìí pé bẹ́ẹ̀ fẹ́ wọ mọ́tò lọ sílùú yín wọ́n máa sọ mọ́ ilé tápá ni ẹ̀jọ̀ àwọn òró jẹjẹ ẹ̀jọ̀ ẹ̀fọ́ olówó mọ́tò ọ̀hún náà fẹ́ travel ni ẹ̀jọ̀ ẹni mẹ́rin lẹ́fẹ́ fún lówó tọ́ kí ẹ bá kó jáde pàápàá òyìnbó tẹ́ máa fún tọ́ ẹ̀ onítọ́ òní tẹ́ kọ̀bọ̀ wọlé padà. Hmm. nínú ọ̀dà pé yẹn nílu nàìjíríà àwọn kan dẹ̀ gbádùn ẹ́ nílu nàìjíríà yìí nílu nàìjíríà àwọn kan wá máa ṣe ẹ́ káṣẹ ni pé ókè o gbogbo àwọn tó jẹ́ pé olórí wa yìí tọwọn sápamọ́ sí ṣé wọn ò lè pé àwọn tó jẹ́ pé tọ́tọ́ pipu ń pé ókè o ó da kíní ìfisọ́ra náà nǹkan báyìí náà làánà máa ṣe pẹ̀lú yín ẹ̀pọ̀n ọmọ ẹ̀pọ̀n ọ̀dọ́ yìí ibo lẹ́ máa gbé zónù kẹ zónù olúkálukú sí zónù tó yẹ kó wà àti náà wọn tó jẹ́ pé ọbẹ̀ jà fún wa èmi ò tẹ̀ ẹ̀sẹ̀ pé àwọn èèyàn wọ́n lè jáde báyìí láti lè jà wa mi ì ẹ̀sẹ̀ mi ì ẹ̀sẹ̀ pé ten years by this time. Eh? gbogbo everybody the court everybody the court gbogbo àìsíṣẹ́ dẹ̀ ló fà á torí tó bá yẹ kó bá ti kó olúkálùkù bá ti bá fi ṣẹ́ lọ tó ti ṣiṣẹ́ ìjọba tó ti lọ gbogbo ẹ̀ wọn ò ní ráì gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn torí wọ́n ti ní pọ́wọ́ tó bá dilẹ̀ lè ṣùgbọ́n bẹ́ẹ̀ níṣẹ́ ọwọ́ tó bá dilẹ̀ báyìí òun lè ṣùgbọ́n bẹ́ẹ̀ níṣẹ́ gbogbo ẹ̀ tó bá ti ní pọ́wọ́ máa dààmú wa lórí Yorùbá nation tàbí ẹgbà fúnra wa yìí Ọlọ́run máa dààmú ẹ̀ ni Ọlọ́run máa dààmú ẹ̀ ni kó wọ ewé kó wọ ìbùkún lọ bá láàbá kó lọ bá pásọ kó lọ bá babaláwo ni kó rìn inú afẹ́fẹ́ ni àtinú lóògùn Ọlọ́run máa bá dààmú ẹ̀ ni ìtorí pé kí ni òṣùpá ti kọrin ó ní ó ní àwọn ò ní jìyà bàbá wa ti jìyà àwa tún gbé ṣé ọmọ wa tún gbé ni. àbí o. ọmọ wo tún gbọ́dọ̀ gbé ọmọ wo tún gbọ́dọ̀ gbé kò gbọ́dọ̀ pọ́síbù kò gbọ́dọ̀ pọ́síbù àwọn pípù yìí sìn wọ́n kidnap àwọn èèyàn wọ́n kidnap àwọn èèyàn lílu lílu ẹ lílu ẹ ṣé kò sí ládùúgbò yẹn kó máa sẹ́yọ̀ kankan tó máa pariwo pé àwọn máa ń jẹ́wọ̀ yàn kó máa sọ wọn tán wọ́n tún oníjọ yẹn lórí ìwà náà yẹn ò lè mẹ́ka alam bóyá gbogbo ẹ̀yin sójà tẹ wà mí báyìí gbogbo ẹ̀yin kọ́sọ́m tẹ wà mí báyìí gbogbo ẹ̀yin lẹ́fì tẹ wà mí báyìí gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ wà mí báyìí ó yẹ ìdílé sìn ó yẹ wá wọn lọ sí ibi kíbi tó bá ní fún ọmọ yẹn gbà ó tún padà sábùjá ó tún padà sábùjá ó tún lọ́jọ́ sábùjá ọ̀wọ́n alátúnlọ́ba alábùjá pé àwọn ń jìyà pé kí ló máa ṣe fáwọn wọn na ogun wọn na ogun àwọn arọyẹ wọn tó wọn ní ẹsẹ. bẹ́ẹ̀ni mo sún ẹ níjẹta lórí ṣòro wọn náà wọn wà lù pa lù ìlú burúkú amọ̀gbọ̀ wọn nà wà lọ dákú ẹ̀dẹ̀ ọ̀hún tó dẹ̀ ṣe boko haram ẹ̀dẹ̀ wà tọ́jú ọ̀wọ́ yẹ ẹ̀yẹ laṣọ fún ọlọ́run ẹ̀dẹ̀ fi ọ̀wọ́n arọ́lẹ̀ lílu nàìjíríà tàbíjọ wà lílu wáyì lílu nàìjíríà a máa pín ni pípí gidi a máa pín ni gbogbo ọkọ tó máa gbà ẹ tó máa jẹ jíjẹ kó lọ máa jẹ jíjẹ tó máa mú kó lọ máa mú mu ìtorí pé kìnnìtẹ bá lọ sí ibìkọ́sìn ẹ lọ sí ibùkọ́ ẹ̀kọ́ yẹ mile twelve tẹ̀mọ̀pọ̀ ti pọ̀jù bẹ́ẹ̀ lọ ní mile twelve hmm nígbà twelve wọ́n ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ bá lọ sí ìkòsí wọ́n pè mí kan ní ìkòsí road lẹ́kọ̀ọ́ yẹn ẹ lọ síbẹ̀ nísàlẹ̀ ìkòsí látàrí dìm wọ́n ti pọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ẹ lọ sí uh, bọ́là ní níbi tó máa dalẹ̀ sí yẹn wọ́n ti pọ̀ bámú bẹ́ẹ̀ ẹ lọ sí uh, odò yaláró ẹ máa bá wọn bẹ́ẹ̀ ẹ máa bá wọn bẹ́ẹ̀ màá pè yín padà wọ́n ní ọmọ pọ́ọ̀tì wọ́n ní wọ́n tútù bẹ̀rẹ̀ ládùúgbò ẹjọ́ mo fẹ́ lọ ti géètì màá pè yín padà mà. kóòtù tútù bẹ̀rẹ̀ ládùúgbò kóòtù tútù bẹ̀rẹ̀ ládùúgbò màá pè yín padà mà. all right sir. jẹ́ kí n fún ó nìyẹn ládùúgbò wọ́n tún láwọn ọmọ kóòtù ti bẹ̀rẹ̀ nílùú tó ní ọba tó ní ìjòyè tó ní mò ń gbọ́dọ̀ nìkan sọ pé pé ká máa sọ fún ọba pé ká máa pè pé ta ní sọ etí ọba di àbẹ́tí ìjòyè di ṣé tí ọba di àbórí ọba ò pé ṣé tí ìdòwe di pa àti pa ẹwọ látijọ́ ẹ̀ àbáwọn ọba ò sọ fún yín àbẹ́ ẹ̀gbọ́n nǹkan tí wọ́n ní ọ̀ní fẹ́ sọ ni wípé ilẹ̀ wo lẹ fẹ́ gbà náà kí lẹ fẹ́ máa jẹ tẹ́ bá lẹ gba ilẹ̀ yín àbẹ́ ẹ̀gbọ́n nǹkan tí àwọn ọba yín wí àwọn àgbààgbà yín ní pé pẹ́ ẹ̀ lé pé kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí Hello ma. Hello ma hello. yà á mo wà pẹ̀lú yín mà. nǹkan tẹ́mi fẹ́ sọ sí ọ̀rọ̀ nàìjíríà yẹn ni pé ẹ kú ètò ẹ má bínú. ẹ bá wọrí. ẹ kú ètò ẹ kẹ́kọ̀ọ́ fún wa ṣe lágbára ọlọ́run ẹ̀mí ṣàjèjì. ìmọ̀ta ò ní borí yín. àmín. lágbára ọlọ́run. gbogbo ìṣòro borí wa. àmín ẹ máa sọ̀rọ̀ yín lọ. so ó yẹ kó wá nǹkan àwọn chọ́ọ̀tì wọn láyé à ń wú gbogbo ẹ̀kọ́ láti lọ ọjọ́ ìwọ ọ̀rẹ́dì láti lísìn àdúrà tẹ́tí ń gbà láti di sixty years gbà gbogbo yín wá jókòó kalẹ̀ síbẹ̀ ẹ tí mo fẹ́ ń gbàdúrà lójoojúmọ́ fún tálíkà ń tálíkà sí ẹ ń gbowó lọ́wọ́ àwọn tálíkà ẹ fẹ́ private jet fún ara yín ẹ pẹ́ra ẹ ṣe kọ́kọ́ tí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ kalẹ̀ yìí pé nàìjíríà ń tẹ̀lé nàìjíríà ò ń dá sínú ẹ̀kọ́ tí kò sí gbogbo àwọn chọ́ọ̀chìsì ńláńlá ẹ̀ ń bí mi àwọn olórí burúkú tó wà nàìjíríà ẹ̀ pé àwọn pásítọ̀ tó máa ń sọ̀rọ̀ gidi ẹ ní dá sí àfi kẹ́ máa wá nǹkan tẹ́ máa jẹ oúnjẹ ti bà ayé yín jẹ́ oúnjẹ oúnjẹ oúnjẹ palétìfù tó fi bà ayé yín jẹ́. òun lẹ òun ti tẹfi ba bá ọjọ́ ọ̀la yín jọ òun náà lẹ ti kọ̀ntínú láti máa ṣe. lágbára gbogbo àwọn tó ń gbèrò kí tẹ̀sí àjà ọlọ́run máa ọlọ́run máa dá sí fún ọlọ́run tó dá sí bẹ́ẹ̀ni kọ́ ni pé gbogbo gbogbo gbogbo everybody tó ń bá yín sọ̀rọ̀ kan ní trust ẹ jọ torí ọlọ́run sí náà ní yorùbá yìí nìkan tó bá ti fún yín ní fifty naira tó ti fún yín ní hundred naira ó ti tán kẹfì ra sìgá kẹfì mu gbó kẹfì mu gógóró ẹlẹgbẹ́ kò sí pé á palọ̀ mo máa mu tí ẹ̀rọ ti pé nǹkan ń bọ̀ nǹkan ń ṣẹlẹ̀ nǹkan tó máa wọlé báwọn lójijì ní nàìjíríà yẹn àbí wọ́n ń ṣe mí tó hàn sọ gbogbo ẹ̀ ń sìn àwọn sọ gbogbo ẹ̀ ń sìn ọkọ̀ tí ikú ti ó kọ́ tó ṣe bí ẹni pápọ̀ ògbọ́ tó bá ń la ayé mi mọ̀ bóyá bí ń àwọn òpònú àwọn dìdìrìn tán máa sọ kiri owó owó tó yẹ kẹ́ ẹ lò. ẹ má jẹ́ wọn lóhùn ìyàwó jẹ́ sáwọn tó ń ṣe pátí àwọn tó ń ṣe pátí ìyàwó jẹ́ tí yàrá jẹ́ nìkan kọ́ ló máa pọ̀ wọn. èsì tó máa ń fún wọn nìyẹn ṣé yẹn dà ṣé yẹn make sense a ní ká ẹ tó pé ìbọn ṣẹlẹ̀ ẹ ṣọ́ pé ìbọn ṣẹlẹ̀ ẹ ṣọ́ pé nǹkan ń ṣe wọ́n tún pé ìbọn tó ń ṣe ọmọ nǹkan tó ń ṣe. èmi mọ̀ pé tó bá ti dójú ṣùṣù fúnra máa là. àbí ebi wọn ti tán tí wọn parun ni. àti gbogbo àwọn ètò sọ nàìjíríà ní nàìjíríà gbèrò gbogbo àwọn máa gbèrò àwọn ọmọ ọmọ máa ṣàǹfààní tí àwọn òní wọn tí gbogbo nǹkan tó fèrú gbogbo ló máa dànù mọ́ wọn ló ti jalè wọn. alẹ́ ti wà alẹ́ wọn ló ti wà yọ́n àfi tó bá jáwọ́ ní gbogbo ìtòrí kúkú tó ṣe tó ń sọ̀pọ̀tì bí nàìjíríà yẹn ṣe máa dáa tó máa ṣe bí nàìjíríà yẹn ṣe máa dùn kí nàìjíríà yẹn tòrò àti gbogbo olórí burúkú tó ló kú ṣé kí gbogbo kan ti ṣẹlẹ̀ yìí gbogbo ẹ̀ ló ń gbọ́ gbogbo ẹ̀ ló ń gbọ́ tó yẹ kí ṣe kí two thousand and twenty three nìkan tún gbé káàkiri àti gbogbo àwọn tó sọ̀pọ̀tì ẹ̀ gbogbo pé kí máa ṣòfò ni o support wọ́n máa rí ìyọ̀nù ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bá ti sọ̀pọ̀ ti bẹ́ẹ̀ fún bámúlà ní èdè ìgbẹ́ pé bí nǹkan mẹ́rin kankan náà ṣe wọ́n ní rí ìyọ̀nù ọlọ́run. àmín. ní ìyọ̀nù ọlọ́run wọ́n ní. pẹ̀lú mọ̀pọ̀ ara ni wọ́n wá ní wọ́n gbogbo ilé ìtọ́ ti bábọ̀ òfà gidi ṣe ni wọ́n ní wọ́n á tẹ́tẹ́ ti náà ní wọ́n oh. títí nàìjíríà yẹn máa tòrò ni. bẹ́ẹ̀ni wọn ò ní ṣe mí. lórí ìdùnnú ni mi ti dì yẹn ṣùgbọ́n òun lórí burúkú tó bá wà ló jẹ́ pé buhari fẹ́ẹ̀dùn náà bẹ́ẹ̀ lóòótọ́ àbàjẹ́ lò ní pẹ̀pẹ́ ní pẹ̀pẹ́ẹ̀tì kò wá tètè kò ṣe kọ́kọ́ kò lè òyìnbó kò lè sọ̀rọ̀ ó kàn ṣe wèrè ó ṣe bí ọmọ gidi ewu láti ọmọ bẹ́tẹ̀lì ẹ̀ ń sọ gbogbo jẹ gbogbo di fásitì kan jẹ sọ gbogbo ayé jẹ láti jọ jọ ẹ̀. ayé wọn máa bàjẹ́ ni o lágbára ọlọ́run yóò dáa fún yín yóò yẹ yín yá mi yóò yẹ yín. gbogbo yín pátápátá nílẹ̀ tí mi ò lè dárúkọ ọlọ́wọ́n á dáàbò bò yín káyọ̀ pé kó ní fún gbogbo yín kó rí bẹ́ẹ̀ fún wọn náà lágbára ọ̀dọ́ ọlọ́wọ́n á dáàbò gbogbo yín pátápátá látòkè délẹ̀ apọ̀ tó nìka yín àwọn la máa o àwọn la máa borí látọ̀ ọlọ́dẹ máa ṣẹlẹ̀ kíkẹ́ láìpẹ́ láìpẹ́ àwọn la máa borí wọn lágbára ọ̀dọ́ wọn kàn ṣe ra sí i òdìwọ̀n kọ́tọ́ fẹ́ kó ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ lágbára ọ̀dọ́ wọn kò burú ẹkú ètò ẹ̀kọ́ tí yóò kò ní sún kò ní. àmì o ẹ ṣe gọba ẹ jẹ́ kí n fẹ́ ẹni yìí láàyè. hello. hello àtìtẹ́ni ẹ̀kalẹ̀ máa ó ẹ̀kalẹ̀ mo rí pé tí ń pè látẹ̀kọ́ ẹ̀kalẹ̀ ẹ wò ó ẹ kú ètò ọlọ́run a máa bá yín tó lórúkọ jésù ẹ̀ nígbélé gbọ́ fa o ìlú wo lẹ ti ń pè o ọlọ́run á dì í mọ́ lọ́wọ́ láti Saudi Arabia la ti ń pè. ok ah ẹ wò ó nǹkan méjì ni mo fẹ́ dá sí lórí ètò yìí ṣe rí ẹ i pé nàìjíríà ṣe wà nàìjíríà ti di bad market ni nàìjíríà ti di bad market ni àwọn ìjọba wa tó wà bẹ́ẹ̀ àwọn gọ́mọ̀ fáwọn ọ̀dọ́ ti di bad. tọmọdẹni tí ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ́ káàkiri gbogbo orílẹ̀-èdè nílùú bíbà yìí tó bá wẹni tí yà ń jẹ jù láyé nísìnyí ọmọ yorùbá ló pọ̀ jù ní bíbà yìí kí ló dé haúsá mélòó lè gbọ́ pé wàá fọ́lẹ̀ ọ̀dọ̀ kọ́lọ́run kó ṣàgbà wá lọ́wọ́ wọn ni ṣọwọ́n nìkan tí mo wá fẹ́ sọ lórí ètò lálẹ́ ni pé èmi fẹ́ kí wọ́n bóyá kí wọ́n kọ́ra wọn jọ ní ìsọ̀rí ìsọ̀rí kí wọ́n jẹ́ kó yé àwọn èèyàn tó wọ́pọ̀lọpọ̀ àwọn tó wà nílé wọn ní access sí íńtánẹ́ẹ̀tì tọrọ wọn gbọ́ gbogbo bó ṣe ń lọ yìí àwọn tó dẹ̀ gbọ́ nínú pọ̀ bóyá ká sọ pé nínú ten percent ká sọ pé bóyá bí èèyàn two percent ló ń gbọ́ gbogbo àwọn èèyàn tó wà ní ìgbèríko yẹn kò sẹ́ni tó gbọ́ bóyá ta bá èèyàn ta bá lè gbé dìde tí wọ́n lè bá wa ṣe awareness ní gbogbo ibẹ̀ yẹn káàkiri káàkiri ẹ ló ṣàn gbọ́ mi mà. bẹ́ẹ̀ ni wọ́n ń gbọ́ yín. tí wọ́n lè bá wa ṣe awareness káàkiri káàkiri ní gbogbo ibẹ̀ yẹn pé ṣé wọ́n mọ nǹkan tó ń lọ nísàníṣì tí a sì fẹ́ ká wà nínú ìyà yìí àbá a fẹ́ bọ́ ọ̀nà tá a lè gbé gbà ní. nǹkan tó wà níta tá a lè ṣe nísìnyí jẹ́ ti gbọ́ nípa Odùduwà nation ìjẹ́ ti gbọ́ nípa Yorùbá nation fún òmìnira wa Yorùbá báyẹn báyẹn ó tún fi máa tàn káàkiri. ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá wọ̀ ní pípọ̀tọ̀ òun fẹ́ bá wa jìjà gba ara tó jọ́ kùnrin tó bá yẹ pé mi wá lé ní irú tí mo sọ fáwọn anẹ́sì màá fi kó jọ bó ṣàdúgbò mi ni màá fi kó jọ àá sì rìn káàkiri àmọ́ àwọn ìjọba náà lọ sọ wá sóko ẹrú kọ́lọ̀ jẹ́ ká bọ́ kúrò lóko ẹrú kọ́lọ̀ má jẹ́ àjẹ́ ẹ̀yà bóyá àwọn tó bá tún wá mọ̀ páwọn rẹ́dì kí wọ́n bá wa lọ bá bàbá wa Sunday Ìgbòho nílé torí àwọn sọ lọ́jọ́ ẹ̀pẹ́ ni tó bá ṣe tán kí wọ́n kọ́ra wọn jọ ní méjì mẹ́ta mẹ́rin láti ibi ibẹ̀ lọ torí nìkan bá ṣe bẹ́ẹ̀ ládùúgbò ẹ̀ káwọn míì náà ṣe bẹ́ẹ̀ ládùúgbò ẹ̀ bóyá láti ibẹ̀ lọ á tún ní sọ̀rí sọ̀rí. ọlọ́run agbórílẹ̀ èdè wa fún wọn ní ìsọ̀rí ìsọ̀rí bẹ́ẹ̀ ni. ní state by state bẹ́ẹ̀ ni nílùkílù kí kálukú dìde ẹ máa polongo kẹ máa fi ṣe kí ẹ sọ di sẹ́yìn rere ẹ má jẹ́ kó já wa ta wà lórí lórí ìkànnì nìkan là ń gbọ́ àwọn ìyá tó wà nínú abúlé àwọn màmá àwọn bàbá yẹn tí wọn ní owó láti fi lè ra dátà ẹ máa wọnú ibẹ̀ lọ́lẹ́ máa sọ fún wọn pé àní yorùbá fẹ́ dá dúró ogun ìfẹ́ dá dúró ẹ jẹ́ kán ròyìn lágbára ẹnìbọ̀dù tó bá ṣe bí olórí burúkú kẹlù onílùkulù ẹ sọ̀rọ̀ ẹ wà àwọn ọmọ yíbò náà àwọn ọmọ yíbò ti lọ káàkiri anybody tó bá wọn ní oko ní ẹyán oko fún wọn kí wọ́n kú síbi ibẹ̀ bí wọ́n bá ti ẹ̀kú ẹyán oko fún wọn tó yóò bẹ̀rẹ̀ sí ni mo gbálẹ̀ látàárọ̀ dalẹ́ tẹ́ fi máa mọ nǹkan tẹ́ máa ṣe lórí ọ̀rọ̀ wọn ọlọ́run á ṣàánú fún wa o àwọn orílẹ̀ wa gbà o ìgbà tó bá wá délẹ̀ fún wa tán ìdíkọ́kọ́ wò ní jẹ́ àwátì o ẹ ṣègùn àti. yóò dáa fún yín ọ̀rọ̀ yín ó dayọ̀ God bless you ẹni tó ń pè mí yẹn ẹni tó ń pè mí tó fẹ́ máa fi káwá ní mi ò ti lọ sẹ́ẹ̀tì kínní yìí nǹkan ẹ má máa fi kọ́ọ̀dì stop èèyàn a ní kẹ́ ẹ má máa pè sórí orí nọ́mbà yẹn mọ́ ẹ ti ti ń pè sórí ẹ̀ pè sórí ẹ̀ pè sórí ẹ̀ nǹkan ṣe yín gan o ẹ̀yin lẹ́ mọ́ fẹ́ kéèyàn sọ̀rọ̀ sí yín ṣíọ̀ hmm, ẹ mọ́ fẹ́ kéèyàn sọ̀rọ̀. ẹ mọ̀ fẹ́ kéèyàn sọ̀rọ̀ ẹ ẹ nílé tẹ̀lé lé nǹkan téèyàn sọ onídàá ká máa jọ ká máa pariwo mọ́ra wa àbí ká máa búra wa everybody yín náà dẹ́ni tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ gbogbo wa náà la máa sọ̀rọ̀ opinion yìí náà la fẹ́ gbọ́ ìsílẹ̀ yìí ń tẹ wà ní nàìjíríà a fẹ́ mọnú ewu tẹ́lẹ̀ wà yẹn báwa ṣe ń rí lórí social media yẹn a tó fẹ́ gbọ́ lẹ́nu yín kẹ́ ẹ mọ bó ṣe ń jẹ káàtó lè ṣe yín tún lè lọ máa máa sọ fún àwọn ènìyàn yín káàkiri ṣe fẹ́ kú sínú oko ẹrú ni ṣe ti fẹ́ kú síbi àbẹ́ fẹ́ bọ́m̀bẹ̀ àwọn táwa ń polongo sí kì í ṣe pé àwọn ebi ń pa wà náà wá sí ń jẹun gbàgìrì mi tí mo ṣe ń jẹ́ òun mẹ́rin tí mo ṣe ń jẹta ah wọ́n mo tún fi gbé àmàlà lọ́sàn-án gbàgbé òṣì hmm. ìwọ ni kò ronú tiẹ̀ kò kò kò bọ́nu oko ẹrú ẹ máa tọrọ owó owó lẹ́ẹ̀ máa máa tọrọ káàkiri nínú inbox from one place to from one place to another lẹ́ẹ̀ máa máa tọrọ owó káàkiri lẹ́ẹ̀ máa máa post káàkiri kán máa sàánú yín ebi ń pọmọ yín ẹ nílé ìfẹnu yín lọ rè sọ fáwọn èèyàn pé ẹ fẹ́ bọ́ nínú oko ẹrú ẹ ká lẹ́sà. hello ẹ ká lẹ́ o. yes sir ẹ bá gbóhùn sókè o. Ah, ẹ ká lẹ́ o ẹ kú ètò. yes sir. ọlọ́run ọba yóò máa fún yín sí ọlọ́run ò ní padà lẹ́yìn yín o. àmín. ṣe rí wọ́n ní amúkùn ẹrù rẹ̀ wọ́ wọ́n ní ìsàlẹ̀lẹ̀ ń wò ẹ̀wò òkè máa nǹkan tó pè ní láti èkó tí ó ń sọ̀rọ̀ yẹn ṣe rí ó kù sí gbogbo àwọn ut youth state kọ̀ọ̀kan ọwọ́ wọn ni ńlọrọ̀ yẹn ló kù sí gbogbo ut state kọ̀ọ̀kan Ògùn state ni o. ẹ̀yìn ọ̀ṣun state ni o ẹ̀yìn ondo state ni o kí gbogbo state ò kóra wọn jọ kí wọ́n máa ṣe ìpàdé kí wọ́n máa ṣe ìpàdé kí wọ́n dẹ̀ máa kí wọ́n dẹ̀ máa ṣe bí wọ́n ṣe máa gbogbo àwọn ọba pátápátá ọba ló ń fìyà jẹ wá tí gbogbo anybody mọ̀ ọba ló ń fìyà jẹ wá ní nàìjíríà nílẹ̀ yorùbá ọba ló ń fìyà jẹ wá nílẹ̀ yorùbá ọba àti àwọn olóṣèlú àwọn ni wọ́n ń fìyà jẹ ọmọ Yorùbá àwọn ni wọ́n tàwà fún Haúsá so nǹkan tí èmi dẹ̀ wá rò wípé a lè ṣe ni wípé ṣe rí ibi tí gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe ń sọ lórí búrógáàmù ibi tí àwọn ọmọ ibi táwọn ọmọ wọn wà àti ìyàwó wọn àtàwọn ọmọ wọn so ká máa ká máa gba information yẹn gbogbo àwọn tó ń gbogbo ẹni ẹbọdì ẹbọdì tó ń gbẹ ní àbúrò ẹni wà ní London ni o ẹni tó wà ní Canada ẹni tó wà ní America ni o kí information yẹn kó kárí gbogbo ibi eh, all over the world so ibi tí àwọn ọmọ wọn wà nígbà tára bá ní àwọn ọmọ wọn níbi tí wọn wà àwọn ọmọ wọn náà máa padà sí Nàìjíríà nígbà tára bá ti ní wọn níbi tí wọn wà ọmọ wọn náà máa padà sí Nàìjíríà so àwọn ọba àti àwọn olóṣèlú yẹn káwọn náà mọ̀ sí ni kí wọ́n mọ̀ jẹ́ kí wọ́n yá yìí. ẹ ní sùúrù yẹn wà lórí ètò èèyàn kan wà ń bẹ̀ lọ́wọ́. láti jẹ́ kí wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ fly wọ́n fẹ́ travel out ṣùgbọ́n wọ́n fi gba àwọn ọba yẹn láàyè láti fi travel out kí ọba kan kọ́mọ kọ́mọ kọ́mọ adagbádàbolẹ̀ káàkiri kébi ó sì máa pa aráàlú aráàlú tó lòun ṣe tó lòun ṣe ọba lé lórí kí ọmọ jẹ wọn kébi ọmọ pa wọn bámúbámú ni ìyẹn mo yó àmọ́ gangan fúnra ara wọn ẹ̀mí wọn yóò lọ sí ẹ̀mí wọn láàfin ṣe ètùtù nàìjíríà ẹ̀mí àwọn ọba yẹn láti máa ṣe ètùtù nàìjíríà yẹn so nǹkan tẹ́mi kàtó wá fẹ́ sọ fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa àtàwọn tá a wà lórí ètò ni wípé tó bá jẹ́ pé Mr. Sunday Igboho ni ọlọ́run bá yàn tó bá dẹ̀ tún jẹ́ pé ẹlòmíín náà bá tún ni ọlọ́run só ríṣẹ́ ṣe ó ti níye tí ẹni tó ń ṣiṣẹ́ ó ti níye tí ń san èèyàn tí ò ṣiṣẹ́ òun náà ń sanwó ó níye tí ń san ìwọ tó wà nílùú òyìnbó tó ò ṣiṣẹ́ ìjọba máa fún ọ lówó oúnjẹ rẹ ìjọba ń fún ọ ìjọba máa fún ọ ní owó oúnjẹ onínú owó oúnjẹ yẹn iná ni wọ́n ti ń dáwọn àbá tán náà ń dá àwọn Ìgbò wọ́n ń fi wọ́n ọ̀fẹ́ nu sí wọ́n ń ṣe ni ṣùgbọ́n àwa Yorùbá ẹnu blablabla la ní ẹnu blablabla ẹnu wá ti pọ̀ ju àwa yorùbá ṣe kárí mi wa náà dẹ̀ tó ti pọ̀ ju yorùbá ó yẹ ká ronú ó yẹ ká ronú ṣe kárí mi wa ti pọ̀ ju tẹ́ ẹ bá dé ìbàdàn lónìí ní ìsìn báyìí ẹ̀rì tí a ti ń lẹ owó mọ́ wà sọ́yìndì ẹ̀rì tí a ti ń lẹ hmm. béèlì béèlì mọ́ nìbàdàn wa. tèmi dẹ̀ ń pa àwọn kan tíyà dẹ̀ ń jẹ èèyàn kan lẹ́yìn tó ti lówó tó ti kówó kúnlé ẹ ti ya wèrè gan lu yẹn wọ́n lọ ẹ san lórí gidi gan ní ẹ gbádùn. ṣe rí àwọn yúùtì ṣe rí àwọn yúùtì ẹ̀ka ń pè yà ń jẹ yúùtì ní ìyọ̀ jẹ yúùtì ìyá bá ń jẹ yúùtì ní gbogbo wọn náà ó ti kóra wọn yọ wọn ti mọ nǹkan tó kàn ìyà ò jẹ yúùtì kankan ẹ̀ka ń pè ẹ̀ka ń sọ pé yà ń jẹ yúùtì yà ń jẹ yúùtì ìyá bá ń jẹ bá sún sún sún bẹ́ẹ̀ bá sún sún sún tẹ́ bá sún yàn kan ògiri yẹn máa pàjá gbogbo àwọn olóṣèlú yẹn wọ́n mọlé wọn gbogbo àwọn tí wọ́n ní tí wọ́n jẹ́ kí ọmọ káwọn tí wọ́n kàwé oríṣẹ́ wọ́n mọlé wọn nà ọ́ wọ́n mọlé wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ wọn jọ láàrin òru ni tí wọ́n lọ tí wọ́n lọ mọ fún aláka mọ́mọlé mọ́nu lé lóru wọ́n mọlé gbogbo wọn ọmọ wọn ìgbogbo tọmọ wọn bá rìn sí. ẹ dákun ẹ dádì ǹjẹ́ mo tiẹ̀ fẹ́ béèrè ǹjẹ́ ó yẹ ká tiẹ̀ ǹjẹ́ ǹjẹ́ ó yẹ ká sọ̀rọ̀ kó tó di pé wọ́n wá gbé àṣírí ìgbésí ayé wọn fún wa só yẹ ká tiẹ̀ dà yín láàmú rárá nílùú yẹn ẹ̀yin bọ́ọ̀sì yẹn yín yúùtì yẹn só yẹ ká tiẹ̀ máa bẹ̀ yín pé ẹ fún wa ní information ìgbésí ayé wọn kẹ́ wá gbé lé àwa lọ́wọ́ ìyẹ̀ ò tí ì yín lóòótọ́ bọ́ọ̀sì ń sọ torí tí ìyẹ̀ bá mú yín lóòótọ́ a ní láti sọ fún kẹ́ tó wá fún wa kí ló ń ṣe yín ná ẹ̀ẹ́dẹ̀ jí. yọ̀jẹ̀ wọn yọ̀jẹ̀ wọn bá gbójú gbọ́dọ̀ pé àbá ẹgbẹ́ àyẹn bá ṣe wọ́n tó tọ́ ni èèyàn gbọ́n ti rí lára wọn pé èèyàn ò ti ìdájọ́ ti máa rí àtúnṣe wọn pé àwọn eléyìí gbọ́dọ̀ àpọ̀tìpọ̀tì sáyìn ìgbà yẹn ni ìgbà yẹn ni gbogbo èèyàn náà wà fún wọn fẹ́rẹ̀ wà máa fún wọn ní sọ̀pọ̀tì ìgbà yẹn ni gbogbo èèyàn fẹ́rẹ̀ wà máa fún wọn ní sọ̀pọ̀tì òkè kí ni wọ́n ní ìdí ẹ̀tún ló kù ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí tàbí sọ ni pé ẹ jẹ́ ká wá adarí bóyá kò mí kọ́kọ́ jẹ́ ó lè jẹ́ bàdàn ó lè jẹ́ èkìtì ó lè jẹ́ ọ̀ṣun ẹ jẹ́ ká kí adarí tó bá tó bá fẹ́rẹ́sẹ̀ walẹ̀ kí èèyàn máa fún adarí yẹn náà ní sọ́pọ́ọ̀tì kí èèyàn máa fún ní sọ́pọ́ọ̀tì irú èpo ní ìsìn gbogbo àwọn union tèpo yẹn lórí burúkú ni gbogbo wọn ẹ̀yin máa wọn ọmọ tí yín ẹkún lọ sílùú òyìnbó ẹ̀sìn ń bá àwọn kan jẹ́ nàìjíríà ẹ̀sìn ń bá àwọn kan jẹ́ nàìjíríà ẹ̀sìn ká máa yín lọ kí ló dé dáa fi kọ́ máa tàwọn lọ sílùú òyìnbó kò yé mi kára kọ́mọ ẹ̀dá. a ní àgbèrò dádì àgbèrò MC Olúọmọ ọmọ rẹ̀ ṣe graduate ni nílùú òyìnbó tí ìṣe nàìjíríà ṣé kò sí yunifásitì ní nàìjíríà mọ́ kò sí pọ́lì bẹ́ẹ̀ mọ́ ẹ ti ṣí lórí. ṣèbó náà ṣèbó náà wà padà lónìí ó wà padà lónìí tí ń juwó náà ó wà ní padà lónìí tí ń juwó bá wà sí náà. àbẹ́ẹ̀ rí ní wàásù tó ti ní owó wàásù tí ò ṣe nǹkan fún gbèsè ayé yín ẹ ti ṣí èrè. juwó máa wà sí wàsíù yẹn wàsíù yẹn gan ọ yẹ kí wọn wàsíù yẹn gan ọ wà nínú ẹ̀tọ́ yẹ ká yóò ti kọ́ sọ pé àwọn ò tẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ àwọn ò gbọ́dọ̀ sọ kọ́kọ́ pọ́ ní ìdí kankan wàsíù yẹn gan pé àwọn ò tẹ̀ gbọ́dọ̀ gbọ́ I need ní ìdíkà support ara wa a ní ìdíkà support and then bí àwọn tí wọn bẹ lábúlé náà ṣe máa gbọ́ bóyá eh, bóyá bóyá ìkéde kan máa wà bí olórí rédíò you ọmọ sílẹ̀ pé àwọn ará abúlé rédíò ni wọ́n máa ń lò rédíò ni wọ́n ń gbọ́ bóyá kéde kan máa wà tó yẹ pé you wà lórí rédíò pé àwọn òdúdú àlè san àti wọ́n máa pariwo lórí rédíò gbogbo gbogbo ìgbà tó nǹkan ìrú ìgbésẹ̀ yẹn náà tó lè help you. o torí àwọn àwọn tí wọ́n wà lábúlé lábúlé rédíò yẹn ń gbọ́ ju tó kékeré yẹn máa wáyé nínú rédíò tó ọjọ́ nǹkan àtúnṣọ̀rọ̀ lábẹ́nú sá tó a máa sọ̀rọ̀ lábẹ́nú tó bá ti di ọ̀la àtúnṣọ̀rọ̀ lábẹ́nú lọ́wọ́ gbà fún wa. àmì ọlọ. ẹ ṣe nǹkan dáàdì mi yóò dáa fún yín. àmì ò ẹ sà. mọ̀ bá ti mú mc olú ọmọ yẹn kí wọ́n ná lánàá wọ́ọ̀dì ẹ tẹ bá wá jàjà rí lásán ẹ mọ káwọ́ sókè ẹ mọ sọ̀rọ̀ àìsàn olórí ibú bàbò olúwayé mọ́rọ̀sẹ̀ ọ̀kan lọ́mọ ẹlẹ́nu gígan ẹni pátá rírà fún ní pátá mọ̀rọ̀fíà ọlọ́pọlọ dídọ́tà ọlọ́pọlọ jíjẹrà bẹ́ẹ̀ sì mọ sọ̀rọ̀ àìsànù ẹ mọ̀ wá jẹ̀sọ̀ lórí ibúba ìmọ́lẹ̀ tẹ bá àjà lólórí ẹ mọ̀ sáré wàásù àìdè ń lo ègo ayé yín ó ń lo ìgbésí ayé yín tó bá déwájú wàásù àìdè tó bá lọ náwó ó ti pẹ́ tí mo ti gbọ́ story má jẹ́ kí n dùn ẹ́ akọrin fún ẹ tó ògùn ààrẹ máa máa là tó o bá ní owó tó jẹ́ pé ó jẹ́ no go area tí ògùn ẹ bá fi lè kán lẹ̀lẹ̀ wà lẹ́wọ̀n ọmọ àná gbogbo owó tó wà ní àpò ẹ̀ àwọn anáwó àwọn tó jẹ́ pé wọ́n ti lo ilé ayé yín àwọn lè tún náwó fún àwọn aláìní wà ń bẹ gbogbo owó orí burúkú tẹ ẹ ná káàkiri tẹ ẹ bá papọ̀ kẹ ẹ lọ fi ṣe nǹkan fún wa sáì nímọ̀ èmi mọ̀ ìyá kan sọ ìyá kan béèrè béèrè kan bíbá wípé ní ní stéètì kọ̀ọ̀kan wọ́n ló yẹ ká ní ààrẹ ọ̀nà kakanfò pé kò yẹ kó jẹ́ ẹyọkan lóòótọ́ ni ẹyọkan ló kàn máa jẹ́ bóyá bíi tó máa hẹ́ẹ̀dì gbogbo wọn ẹyọkan tá a láàánú rèé ó lóun ti rèé gba Jésù àrí ọ̀nà kákàfó gba jésù kò dé bá wa gbé àrí ọ̀nà wa sílẹ̀lẹ̀ fún wa kó bá wa gbé òye wa kó gbélé wa lọ́wọ́ pé àlẹ̀kẹ̀ tẹ́ fún mi rẹ o ìfìfìlà tẹ́ gbélé mi lórí fún àrí ọ̀nà rẹ ẹgbẹ́ lẹ́lẹ̀ e ó tún gbẹ̀yìn lọ́n tiẹ̀ ẹ wá ń ṣe rada rada jati jati randan randan ẹ kàn ṣe bí eléré ibú ó sùn fún mi pé MC Olúọmọ ọmọ àkúṣájú Tinubu wàlẹ́ kó tó di ìgbà tí Tinubu tó o ti fọkàn sí pé Tinubu máa di president yẹn wà á kú ṣáájú ẹ̀ ni bẹ́ẹ̀ ni lọ́kọjọ́ òní sílẹ̀ ọ̀run á gba ẹ̀mí ẹ̀ kó tó di twenty twenty three yẹn torí ìwọ náà gbójúlé àbí wọ ẹ̀yin àtàwọn Wàsíù Àdé àtàwọn ọmọ tẹ́ ẹ kó sínú àjà alẹ́ yín ẹ̀yin Koko Zaria àǹkó yẹn ẹ Ọlọ́run máa gba ẹ̀mí yín kó tó dìgbà yẹn ẹni tó ń pè mí lẹ́ẹ̀kan yẹn kó call me back ọ̀nà máa gba ẹ̀mí yín kó tó dìgbà yẹn ẹ má rò pé ẹ lè mú jẹ gbé ọ̀rọ̀ tó wà lé kò sí ṣeréṣeré mọ́ látọdún tó bọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìjà ní lílù everywhere tán bá ti rí àwọn ọmọ yín àlùpamọ́pọ̀ ni àlù ẹ bá ń kọ́ àlù àlù bí ìlú bẹ̀ẹ̀bẹ́ ìlú bàrà tán bá rí àwọn ọmọ yín wọ́n rí ìyàwó yín ìgbà tí olóyìí ni ẹ tọ́jú èmi ò sọ fún yín ṣe máa ń tọ́jà èmi máa bọ́ ṣe máa ń tọ́jà ń tèmi ọba kàn ti ráwọn ìyàwó wọn ìwọ mọ́ sọ̀rọ̀ ebi ìyàwó wọn ni mú òkò òkò níbi tó ti gbé dá ẹ máa lẹ mọ́ mọ́tò wọn alẹ́rìn alẹ́rìn ẹ gbọ́gun bọ́lẹ̀ lẹ̀ sẹ́yìn bọ́ọ̀sì pọ̀ náà ẹ pọ̀ náà ẹ mú wọn àwọn olóyè burúkú wọn máa lọ nínú títì wọn máa kọ́ lọ́pàá rìn wọn máa kó sójà rìn ìwọ ọ̀dẹ̀ rìn kankan kó rìn fúlàní wa ń fọwọ́ lálẹ̀ nílẹ̀ bàbá títì ẹ ọ̀wá nípa àwọn pípọ̀ iná lòsì fẹ́ máa bá ṣe òòrò ní pásìkò tó yẹ kó pín ní kó lọ síbi tó fẹ́ lọ ẹ wá ń ṣe káàkiri tó yẹ kẹ́ ẹ lọ bá àwọn ìyá yìí á pariwo ẹwà tìgbà tá a ti ń pariwo àwẹ̀ anẹ́sì fún yín bọ̀ pé kẹ́ ẹ wo àárín àwọn ìyá yín lọ kẹ́ ẹ lọ sí ọ̀dọ̀ àwọn bàbá yín nínú igbó níbikíbi tí àwọn ìyá yín wà ẹ máa wàásù fún wọn bí wà tí èèyàn bá fi ń wàásù yìn rere ni nínú chọ́ọ̀chì tẹ́ ẹ wà tó jẹ́ pé ẹjẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ pásítọ̀ ẹ wàásù fún àwọn ọmọ ìjọ yín wípé yorùbá fẹ́ dá dúró kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yorùbá fẹ́ dá dúró yìí ọ̀rọ̀ yorùbá yìí fẹ́ dá dúró ń tà ṣe yìí ìyà ń jẹ wá nǹkan báyìí ń ṣẹlẹ̀ ẹ lè ṣèwàásù àfi gbàwòsàn dẹ́kára rẹ̀ yá àwùsùbílámínà ṣe tọ́ni rọ̀jì mi ó tán ẹ ti gbowó pọ̀ lápò àwọn ń pè àdìmọ̀ àárẹ̀ lómi báyìí àbàdà àbàdà àbàdà kí ló dé ẹ̀yin lẹ pa Jésù ni ṣé ilẹ̀ pa Jésù ni àwọn tó pa Jésù gò kan rí mọ́lẹ̀ bí àgbò tó yí i ṣé ilẹ̀ pa Jésù ni ẹ máa kan rí mọ́lẹ̀ gbọ̀n gbọ̀n gbọ̀n ẹ pẹ́ ti sí kìsà ẹ wá ókè o ẹ̀wà òkè ẹ nídìí àgbo ẹ nídìí àgbo bà ẹ nídìí àgbo gírì àgbo àgbo mọ́pọlọ jí ó dẹ̀ wípé ẹ nídìí rẹ̀ tó tẹ̀ bá nídìí àgbo yẹn ẹ ní mọ̀ wípé ó yẹ kẹ́ ẹ sọ fún àwọn ọmọ ìjọ yín pé ẹ fẹ́ pín ìwàásù kan lọ́rọ̀ tó wà nílẹ̀ ẹ máa wá wàásù wàásù wàásù wàásù ìwàásù tí ò fọmọ jẹ ló tẹ bá jẹ láwọn ẹ ló ń kọ mi nígbà tí fóònù méjì wọ́n rẹ̀ tó yẹ kó o pè sórí ẹ̀ tó wá ń pè mí ẹni tó ń pè mí direct yẹn ẹ sọ́ra yín o ẹ sọ́ra yín ẹ má fi call disturb mi mọ́ o ẹ sọ́ra yín o ẹ má fi call ẹ má fi call dà mí láàmú o. a wí fún yín wí fún yín wí fún yín ẹni ẹ̀ ń bẹ̀rù ojo ẹ̀ ń sojo pé kán má pa yín kán má pa yín kán má pa yín ṣé wọ́n tí ì má pa yín ìbéèrè ni ṣé wọ́n tí ì má pa yín wọ́n pa pa ẹni tó ń pè mí yẹn tó ń pè ẹni tó ń pè mí direct yẹn ó fẹ́ kí n ṣépè fóun àbí kí ló tó kí ló dé tẹ fẹ́ kí n fẹ́ kí ẹ ṣàfẹ́ kí n mọ̀ bínú ẹ fẹ́ kí n mọ̀ bínú mo sì mọ̀ pákúsẹ́ aláìníláárí ọmọ ààrẹ àìsá ọmọ MC olú ọmọ yẹn ń ló máa disturb mi yẹn ṣé wọn ò fẹ́ ṣe ọ̀ fẹ́ kí n ṣe pé nìyẹn ń kọ̀ mi ṣe pé nìyẹn ń kọ̀ mi ó ń kọ̀ mi ó ń kọ̀ mi wọlé ó ń kọ̀ mi wọlé má dà mí láàmú kí n má sọ kókọ̀rọ̀ kan sí ọ. àwọn ènìyàn ò lọ́pọlọ ọpọlọ wọn ti dàn wọ́n ṣe tó pa wọ́n láwọn ò fẹ́ gbọ́ wọ́n láwọn ò fẹ́ bọ́ nínú oko ẹrú wọ́n láwọn sì fẹ́ máa sọ̀rọ̀ àìsà àwọn sì fẹ́ máa sọ̀rọ̀ àìsà àwọn sì fẹ́ máa ṣe bàbá rere bàbá kẹ́ ẹ̀ wọ́n fẹ́ máa ṣe bàbá rere bàbá kẹ́ ẹ̀ wọ́n ò fẹ́ gbọ́n ní àwọn fídíò tó sẹ́ndì sí mi. à ń sọ fún yín pé kẹ́ ẹ dára yín kẹ́ ẹ dára yín kẹ́ ẹ dára yín ẹlẹ́ẹ̀fẹ́ dára yín anyways bẹ́ẹ̀bi wá ogbó ẹ̀rí lọ ibikíbi tẹ́ bá ti rí ẹbí wọn kódà lókè òkun tó bá pẹ́ lóyìnbó lẹ ti rí wọn ìlúkìlú tẹ́ bá ti rí àwọn ọmọ wọn ẹ là ń gbà MC Olúọmọ gbogbo kí ló ti ṣèyí ò bọ́ta wọn ò lè fi ṣèyí ṣáájú ogun Tinubu ò lè fi ṣèyí ṣáájú ogun ẹ̀yin ló fi ń ṣáájú ogun wọn á jẹ yín wọn á tún jẹran yín mọ́. mo sì rọ̀ ń ká ní tí mò ń gbé bọ̀ lénìí ni wò wá wá wàá wò wípé kí ló dé kí ló mà ṣe kí lè mà ṣe kí ló ṣẹlẹ̀. ìwọ náà. ẹ máa wò pé kí lẹ ṣe ni ẹ ní mọ̀ wípé ìgbésí ayé ìgbésí ayé tẹ̀ ń gbé kò kò kò mú yẹ̀sì yẹ̀sì dání láì pé mo ti lo two hours jàre fẹ́ máa lọ láì pé ìtì mo ṣe tó kí ni fídíò Koiki Media tí ta ló ń kọ̀ mí. mi ò gbé whatsapp call mi ò gbé whatsapp call ẹ̀yin ẹ wo ibi tí wọ́n níná ti bẹ́ lẹ́nìí ní ọ̀tẹ́dọ́lá lórí ọ̀tẹ́dọ́lá junction bẹ̀yẹ kọ́ níná tún ti bẹ́ lẹ́nìí tí ẹ̀ bá ti wo àmọ́ sọ pé mo ní àwọn òòṣà yín òòṣà wèrè tẹ́ ẹ kó sèkó mẹ́rin òòṣà mẹ́ta òfò tẹ́ ẹ kó síbẹ̀ yẹn tí ẹ̀ bá ti lọ wú òòṣà yẹn tí ẹ̀ bá ti lọ wú àwọn òòṣà òfò tẹ́ ẹ gbé síbẹ̀ yẹn ẹ̀ tí lè ní ìsinmi lẹ́kọ̀ọ́ yẹn àfi tẹ́ ẹ bá wù. àfi tẹ́ ẹ bá wú òòsà yẹn dànù ẹ lọ wú òòsà tẹ́ ẹ̀ ń sọ yìí ọ̀ òun ló ń kó bá yín lórílẹ̀‐èdè yẹn ẹ lọ wú dànù. ẹ ní wú kí ni. ma wù kí ni ẹ wú dànù. No òòṣà tẹ́ ẹ máa wú tẹ́ ẹ máa wú ti gbòǹgbò ti gbòǹgbò òòṣà tó ń pọ̀ ló ń kó bá yín ló ń fìyà jẹ yín ẹ dẹ̀ fi sí fi síbẹ̀ kó máa ṣe fàájì ẹ fi síbẹ̀ kó máa jẹun kó sì máa mò jẹ yín lọ ẹ fi síbẹ̀ kó máa mò jẹ yín lọ kí Tinubu máa mò jẹ yín lọ ó kó sórí burúkú síbẹ̀ tó yẹ kẹ́ lọ wú wọn dànù òṣòfò owó lẹ kó síbẹ̀ adé lọ wú wọn dànù àwọn Biafra náà ti ṣe tán yẹn tán ń jayé ọlọ́ba ń tiwọn yẹn ẹ̀yìn sì wà ń bẹ́ẹ̀ ẹ̀ ń àwọn ìfún yín ẹ máa rò péré léèyàn ṣe ẹ máa tún ẹ ti fọkàn sí pé wọn kúkú níṣẹ́ ẹ fi wọn káàchì fọ́ọ̀n ẹ fi wọn káàchì fọ́ọ̀n àbí wọn kúkú níṣẹ́ jẹ́ ká máa gbọ́ wọn á kúkú máa gbọ́ wọn náà ní kí ló fẹ́ ṣẹlẹ̀ àwọn ò mọ̀ gbọ́ wọn kò kí ṣe pé kẹ́ máa méèyàn méjì mẹ́ta kẹ máa lẹ́sẹ̀ interview ẹ wọnú àdúgbò lọ kẹ ẹ lọ ṣe interview kẹ ẹ lọ ṣe wàásù dẹrẹ ẹ lọ preach fún wọn bí wàtẹ bá ń ṣe ìyìn rere ni ẹ wọnú abúlé sábúlé ìgbèríko sí ìgbèríko ẹ jẹ́ ká ṣe wàásù tẹ́yìn náà lè fi support nìyẹn tó fi lè yípa lè jẹ ìjà yìí ládàáyè tẹ́ẹ̀ ní jẹ́ káwọn ọ̀tá àwọn ọ̀rẹ́ àwọn àwọn kọ́ni má ni wọ́n á máa fi wá sí yẹ̀yẹ́ ibi tí bàbá tiẹ̀ orí bàbá ti tiẹ̀ fúlàní fúlàní àtọ̀rìn wà lásán lásán ó wá ó wá fọ́ lálẹ̀ nígbà tí Tinubu bá dé tó wá kó tó mú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tó kó sí ọ lọ́wọ́ àti ẹnu tó ò ní lè jẹ ẹni tí ó ti jẹ pírẹsidẹǹtì tó ń ṣe ràndàràndàn báwọn tó bá jẹ pírẹsidẹǹtì kọ àbí kó ya àbí kán so yín mókùn lọ́rùn kán so yín lọ́rùn mọ́lẹ̀ ìlú tá a sọ̀rọ̀ tá a ní lè sọ̀rọ̀ tá a ní freedom of movement ah ní freedom of speech kí ló ṣẹlẹ̀ gangan ewé ń wèrè a àní lè wí àní lè sọ̀rọ̀ àní lè ṣe nǹkan kan ẹ̀yin ẹ Donald Trump ẹ wo bọ́n ṣe ń gbá bí ó ń gbá bọ́ọ̀lù ẹ bọ́n ṣe ń sọ̀rọ̀ sí ẹ ní bí wọ́n ṣe ń sọ̀rọ̀ sí bí wọ́n ṣe ń bú ni kí wàá ti yín tán bá sọ̀rọ̀ ẹ máa ní mẹ́wàá lé o mẹ́wàá lé o ilé wo ni ilé tẹ̀ ń sọ ń gan ilé tí ò sí kàkà tó tó nítumọ̀ ń bẹ́ẹ̀ má wá bíi ọ̀rọ̀ tán sọ má wálé má wálé má wálé má wálé kíni ẹ yá dúró síbi tẹ́ wà ń o ẹ yá dúró síbẹ̀ ń o kò sí nǹkan kan bẹ́ẹ̀ ń o kíni má wálé kíni èmi ò ní èmi ò ní dé bá yín ni èmi ò ní dé bá yín ni bẹ́ẹ̀ ni ilé tẹ́ni mọ́ wá èmi ò ní dé bá yín èmi máa wá mi ò ní dé bá yín ni lórúkọ Jésù mi ò ní dé bá yín. All over my body mọ ìpele ìkọ a ló ń kọ mi. hello hello ma yes ma ma. èmi náà tiẹ̀ ń bá wí. ẹnu lásán ló ní ọ̀wà lè bo. òṣèlú ọkọ̀ ìjẹun ni tí wọ́n ọjẹ owó tó ń tọ́sẹ̀ ń kó pamọ́ yẹn owó mi owó mi wọ́n kó pamọ́ títí títí tí owó yẹn bàjẹ́ sínú ilé ah, àwọn òṣèlú wa ò níbẹ̀ gbọ́dọ̀ wọ́n níkà wọ́n níkà ló wọ̀ níbẹ̀ gbọ́dọ̀ rárá ojú wọn dẹ̀ ti dá ojú wọn dá because torí ẹ̀ ni tọ́mọ wọn bá kú ọmọ wọn kú kan kò kò kàn mí ọba ṣe kínní kan kò kàn mí kí ló kàn mí àwọn ọba wèrè wọn ọba kọ sálárì láì ṣiṣẹ́ láì ṣàkóso ọba kọ́ wà gan ọba mélòó gan ló wà ọba mélòó ló wà ìyàwó àjòyè ọkọ àjòyè ẹ máa sọ sáfárì fúnyàwó ẹ máa sọ fọkọ gbogbo trump ó nìkan tó fojú ẹ ní amẹ́ríkà tàdó mú tó mẹ́ni bọ̀. kò yé mi. nǹkan tó ń lò lè fẹsẹ̀ sọ ní asọmọ ọ̀dú asọmọ ọ̀dú ó ń tún kúrò láti sọ̀rọ̀ kò tá bá wí ẹ̀sọ́ pé ká mórí wá ká fọ̀rọ̀

dá yín láwọ̀ gbogbo ẹ̀yin olórí burúkú olówó ogbó tó wà nàìjíríà nítorí pé lówó lọ́wọ́ mẹ̀kúnnù ò jọ yín lójú ẹ̀ náà ní mẹ̀kúnnù tẹ bá ń rìn lọ ní mọ́tò náà pọ̀ lè fọwọ́ kan mọ́tò yín débi tó máa fọwọ́ pọ̀ yìí táni ẹ̀yin gan ṣe ń jọ́ lọ́hùn táni yín gan táni yín mo lẹ ti wá ọ̀pọ̀ ìgbésù mi tó yẹ pé mẹ̀kúnnù tiẹ̀ jọ yín lójú ẹ̀ ẹlòmíì ò rí bí sùn ẹ kò lé everybody mẹ́rí mọ́lẹ̀ ẹ ronú ẹ pé ẹ lè sùn níjọ́ kọ̀ọ̀kẹ́ má jù mọ́ kápá èèyàn bá tiẹ̀ ká yín apá olùkú lè ká nínà o olùkú lè sọ pé kẹ́ sùn kẹ́ jù ẹ̀ tí ẹ ronú ẹ pé kẹ́ fi jọ́wọ́ nínú iṣẹ́ bí. ayé yín máa bàjẹ́ o ayé yín máa bàjẹ́ ẹ bá ti ronú pìwàdà pẹ́ ní kíákíá báyìí ronú kó tó di january kẹrin oníkùwàdà ayé yín máa bàjẹ́ pátápátá. bí wọn bá ti a máa kó a máa wo wọn máa máa lù yín bó ṣe ká máa dá owó jọ fún àwọn ọmọ tí ó máa lù yín ká ìyàwó yín lílù ní ẹbí yín lílù ní kódà ìyálàyà ìyálàyà ìyá ìyá ìyá ìyá ìyá yín nínú gbó lílù ní bí olórí burúkú ẹ rò pé eré eré tó wà lẹ́yìn ẹ lè báyé wájú afẹ́ wálé náà àìmọye àwọn tó ti gbó ah. síbẹ̀ yẹn tí wọ́n lè wálé náà ẹgbẹ́ àwọn ọmọ tó wà Saudi Arabia àwọn níyà ń jẹ àwọn bíi ẹni jẹ lórí bú kò ní dá fún yàrá ìyá yín ẹ káàbọ̀ jáde Mr. Oyomi Koiki Media God bless you brother mi ẹ kú iṣẹ́ ẹ kú ètò ẹ máa sọ̀rọ̀ yín lọ mà. àṣírí wọn ò bò àṣírí wọn ò bò àṣírí gbogbo wọn ò bò bó ṣe wà yẹn àwọn èèyàn kàn bẹ̀rù pé táwọn bá àtàkì wọn ta ló fẹ́ sọ̀pọ̀tì àwọn ni ìgbà tí riot yẹn kọ́ ṣẹlẹ̀ ṣèbí wọ́n mọ ibi tí gbogbo wọn ń gbé ṣèbẹ́rí gbogbo nǹkan tí gbogbo wọn lọ kó sẹ́nu ọ̀nà tọ́lọ̀ bá tó bẹ́ẹ̀ ni táwọn yorùbá gidi nílùú òyìnbó akátẹ̀ lóyìnbó wé ní ghana bẹ́ẹ̀ yẹn àwọn president wa wọn ní africa country gbogbo àwọn president àwọn governors wọn wọ́n ṣàǹrí aráàlú aráàlú ṣàǹrí wọn but nàìjíríà nìkan ló yẹ pé ẹ máa kíkù distance sáráàlú kí ló pé kó má máa ráṣìírí ní kó má máa ní burúkú tẹ̀. ọba gẹ̀ lè rọ́ba. ẹ pé ayé lọ ìpínlẹ̀ ayélujọba aráàlú ò lè wọ kó wá sí irú ọba òṣì wọn wà lẹ́jẹ̀ àwọn ọba olórí burúkú ọba máṣàǹfààní ọba tó jẹ́ pé ọba òpò ni wọ́n obìnrin ti fògbò gbogbo ọmọlẹ̀ ògbò nìkan ni wọ́n mọ̀ kọ́ máa jóbò nìkan lọ́mọ kan máa gbóbìnrin tó máa náwó bí ẹlẹ́jà nǹkan tí gbogbo ọmọ nìyẹn ògbò yẹn ló dẹ̀ máa bo gbogbo ọmọ lẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé àwọn obìnrin nàìjíríà gan lè ṣe ni ó yẹ ká bọ́ sí òwò fún gbogbo wọn. wọn ní lè bọ́ sí òwò wọn á bọ́ sí kíni àfi kán mọ sí lórí social media orí instagram náà ti ń sí òbò. ó yẹ kí gbogbo ọmọ mi náà fún gbogbo wọn ní nàìjíríà yẹn ni àwọn olórí burúkú wọn lórí social media náà ti ṣòṣì orí burúkú kan tó yẹ kó ṣe sí ìlú wọn ọ̀ṣẹ́ kan tó yẹ kó ṣe sí nàìjíríà wọn ọ̀ṣẹ́ àánú wọn dẹ̀ ṣe ní àánú wọn ṣe nítorí àwọn aráàlú òyìnbó tó máa ń sẹ́ǹd owó sí wọn ni wọn bìtì kò yẹ kó máa fún wọn lówó rárá nàìjíríà yẹn táwọn aráàlú òyìnbó bá ti support wọn wọn mọ̀ pé à ń jẹ àwọn because àwọn pípò yìí mọ̀ pé à ń jẹ lọ́bọ̀ wọ́n rí pé wọ́n rẹ́ni ìrànwọ́ lọ́wọ́ ni. bẹ́ẹ̀ tí ó bá bẹ́ẹ̀ ni gbogbo ìtàn sọ yìí wọ́n ti gbọ́ because nàìjíríà yẹn ti wọ́ọ̀sì tó yẹ pé ó ti wọ́ọ̀sì tó jẹ́ pé àtàbá sọ pé nǹkan wọn ó ti máa wọ́ọ̀sì ni kò ní wálẹ̀. Hmm. níjọ́sí tó sọ pé iye kan ń ta epo ìjọ́sí sọ pé ní gbogbo nǹkan aláyọ̀tì yẹn nǹkan sì tún wálẹ̀ o nísìnyí báyẹn lọ wo nǹkan tó ń tà sí dọ́bú hmm. kí ló dé kí ló dé tàbá sọ pé ẹ̀ẹ́dẹ̀ tún jẹ́ kó máa lè tì kí ló bí kí lẹ̀ ń dáhùn kí ló bí kí lẹ̀ ń dáhùn wọ́n hmm. bá ní nǹkan ẹ̀ẹ́dẹ̀ tún fọwọ́ ẹ̀ fi gbọ́wọ́ sí ẹ̀ náà ní àwọn èèyàn kọ̀ọ̀kan rárá ayé yín máa bàjẹ́ ni ayé yín máa àdàbí pé pé nàìjíríà yẹn kò ń ṣe ìlú gbogbo wa ni. bẹ́ẹ̀ni. pé ẹ̀yin nìkan lè kó gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ wà máyà ẹ̀dẹ̀ wà máyà. àwọn ọmọ máa bàjẹ́ o lágbára ọlọ́kùn pa àwọn bọ́sùn òsì yẹn gbogbo àwọn ìwádìí ti lọ lọ́wọ́lọ́wọ́ lórí. gbogbo hmm. wọn máa bàjẹ́ wọ́n máa sùn wá sùn tì nínú ilé wọn wọ́n máa sùn tì nígbà tí gbogbo ẹ̀ bá fẹ̀sùn ní ṣèṣe wọ́n á jẹ́ wọ́n gbogbo nǹkan ti gbóhùn gbogbo ẹ̀ náà máa pọ̀. nígbà tí wọ́n bá ba gbogbo nǹkan yín jẹ́ ẹ mọ̀ pé kékeré kọ́ aláwọ̀ pípù yóò tiẹ̀ wọ́n tiẹ̀ ṣàánú wọ́n tiẹ̀ mọ̀ para ní èèyàn ẹ wá ní ìlú ìwé lẹ́fẹ́ gbà kí lẹ fẹ́ máa jẹ nígbà tó ti ń kòrò funfun kiri ọ̀nà dà tí ò ní máa ní kí lẹ fẹ́ jẹ sọ̀rọ̀ lélẹ́ ṣebó ní ṣebó ṣebé lẹ́yìn sọ nígbà yẹn pé ilé Ifẹ̀ ní Jésù ti wá àbí nǹkan kan sọ kàtàkàtà bí ẹni tí ó ti ní dìmẹ́síà. ǹjẹ́ ní gbogbo ẹ̀ kọ́tọ̀kọ́tọ̀kọ̀ ló fẹ́ mi bọ́lá ti gba owó tó ti fún wọn fifty thousand ó jọ wọ́n lójú tó bọ́lá ti fún wọn lówó kọ́tọ̀kọ́tọ̀ lọ́nà máa sọ gbogbo nǹkan tí ò bá ìtọ́ wà nílẹ̀ mú náà máa sọ. wọ́n ní kọ́ máa bọ̀ bá àwọn bá ìwọ náà àwọn bá tó ti búra wọn àwọn bá tó ń ṣe lẹ́yà tó ń ṣe. àwọn bá tó ń pa bíi ṣíkè. àwọn bá tó ń pa bíi gúgúrú tó ń pa bíi ṣíkè bíi adìyẹ bíi ìgbín.

kò ṣe pé ẹni ẹnìkan máa ẹnìkan ẹnìkan ṣoṣo ló máa gbé oúnjẹ fúlù oníkàtúntì máa gbé tìjẹ tiẹ̀ wá ní ìtura pọ̀ sílẹ̀ ló máa rà Dangote nìkan ló máa ṣe gbá ló máa ṣe owó ní iṣẹ́ òun nìkan ló Nàìjíríà kò yé mi tó kò ló kò ẹ ẹ wo gbogbo ìlú òyìnbó ilé epo owó epo ò dọ́gba ibi tó bá ti wọn ní kí wọ́n fi Nàìjíríà tiẹ̀. kí ló dé ẹ̀jẹ̀ ń darí wa ẹ̀jẹ̀ ń darí wa ẹ̀jẹ̀ ń darí wa sínú gbọ́ ẹ̀jẹ̀ ń tẹ̀ wọlé. ọlọ́run iṣẹ́ o wàlá ọlọ́run máa ràn iṣẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ báyìí wọ́n ti bẹ̀rẹ̀ báyìí àwọn ọmọ ẹni kí wọ́n sọ wọ́n kò ní fojú kọ oorun. níbo kò ń. a máa bọ́ra sílẹ̀ fún yín pátápátá látòkèdélẹ̀ gbogbo bí wọ́n fún mẹ́rin lòdì kó ṣe pé àní kó ṣe pé owó tó kù tọwọ́ tá a máa fi jẹun a máa fi wá àwọn ọmọ tí ó mọ̀ wá náà yìí tí wọ́n mọ̀ nà yín kiri nà yín kiri àdúgbò lù wọ́n bí kánkú lù wọ́n bí bàrà kọ́ gbà tí bò wọ́n tójú tẹ̀yìn ni ẹ̀yin báwo wàlẹ̀ mọ́tò yín wọ́n fẹ́ gbogbo mọ́tò yín wọ́n mọ̀ sọ̀kò pa wọ́n á máa lé òkòbó tẹ́ ẹ bá yọ lọ́ọ̀kan báyìí wọ́n a máa lé òkòbó mọ́tò yín ni àwọn ọmọ tẹ́ pé tá a bá fún wọn ní five thousand wọ́lẹ̀ ọmọ tá a bá pín wọn one thousand lé lọ́wọ́ kódà kó dé one thousand tẹ́bí kọ́ọ̀tì lò wọ́n ẹ kóra yín jọ ẹ lù wọ́n bí olórí burúkú ẹ fún wọn five thousand wọ́n máa ó oh wọ́n bá gbọ́ five thousand lásán wọ́n máa sáré kiri ni wọ́n nà yín bí olórí burúkú ẹ̀yin báwo mo rò pé ẹ ti ya wèrè ilé ìyá yín lókùn tí wọ́n mọ̀ lọ wọ́n á nà ya yín bí wèrè wọ́n á gbé ya yín lọ sínú igbó wọ́n á nà bí kó kú wọ́n á nà ẹ̀gbọ́n yín nà àbúrò yín bí kẹ́ ẹ ya wèrè wọ́n á bọ́ ṣọ́ọ̀bù yín wọ́n á kó gbogbo tó wà ń bẹ̀ dànù ẹ ti ya wèrè ṣá àyà wèrè ṣá àbúrò yín ti dàrú ṣá gbọ́ MC Olúọmọ gbọ́ ìyẹn ń bọ̀. wọ́n ní ìdá tán ẹ̀bùn àwọn wèrè yìí kó má fún wọn lówó mọ́ kó má fún wọn lówó mọ́. kó máa fún wọn. tó bá tó bá tó bá tó bá ti máa fún wọn lówó bíbí bí òṣìtàn náà ń kọ́ kiri àtòtẹ́ẹ̀lì olórí burúkú tó ń ṣí káàkiri yẹn mo ojú òsì wọn ìlú ọ̀dà ẹ̀dẹ̀ ìṣílẹ̀ ẹ̀ ṣí òtẹ́ẹ̀lì ìlú ọ̀dà ìlú òdùn ẹ̀ ṣílẹ̀ ẹ̀ ṣí òtẹ́ẹ̀lì nàìjíríà yẹn ti gbàgbàkúgbà nàìjíríà ti gbàgbàkúgbà èyí tẹ́ ẹ̀ ṣiṣẹ́ tẹ́ ìṣàbọ̀wọ̀ pọ̀ tó kọ ẹ pẹ̀lú ayé ní agbèrè ẹ̀ ń jókòó àwọn gírádìẹ̀tì lẹ́ ń ránṣẹ́ àwọn gírádìẹ̀tì kò wọ́n hmm àwọn àwọn kúrúùtù àwọn tó kàwé gbogbo àwọn ah! ọmọ tó lè fìdí ìgbògbò wọn wọn wá ń tọ sí òyìn. Ah! ẹ ronú o ẹ ronú o ẹ ronú nínú nàìjíríà rẹ o ẹ ronú ayé yìí ti bàjẹ́. a tún fẹ́ yọ yín nínú oko ẹrú ẹni ká mọ́rí wá ká fọrùn lẹ̀. Hmm. àwọn olófò.

december mo ti close àwọn ẹlẹ́sì pẹ̀lẹ́ from december. èmi èmi ah, gan ti close yẹn báyìí lórí ẹnu ro mi pẹ̀lú àti wàásù tó àti wàásù tó fún yín kò sí wàásù kankan mọ́. ẹrù tó mọ̀ ṣeré mo ṣeré sẹ̀ àwọn èèyàn wà tí láti jẹta tí wọ́n sùn tàgbé dìde three days lọ́pọ̀ àníbi ta kó wọn sí three days ìrìn àjò tó ń rìn three days wọ́n ti délé wọn ẹ̀rọ bá ń ṣeré ni jọ ń lọ sọ́dọ̀ kọ́lá mi ní kọ́mi kọ́lá awareness awareness call awareness mi ẹgbọ́n sókè màmá wa. ìgbọ́n yín ṣẹlẹ̀ mi ìgbàpá awareness awareness ìgbọ́n. nígbà tí sọ pé olúkúlùkù gbogbo làkókò wà fún àti gbogbo tí àṣírí lábẹ́ wò ẹjọ́ ìṣẹ́ náà ló gbé ń o. èmi ò mọjọ́ ta fẹ́ ṣe awareness dà ó tiẹ̀ ti tó ó ti tó lóòótọ́. ní ayé eh, àwọn mọ́mí màmá wọn kò sí kò sọ ní ayé àwọn ẹgbẹ́ awareness dà o ìyẹn lè mọ̀ sí awareness all the time láì ní action bí yẹn bá ń ṣe nǹkan ó gbúdọ̀ ní action pẹ̀lú nǹkan tó bá ń ṣe ní nà. ṣùgbọ́n sì ní tí mo fẹ́ gbọ́dọ̀ gbẹ́gẹ́ mi kúkú máa ń gbẹ̀. Lioness kò sáré Lioness mọ́ lóòótọ́. awareness ọkọ mọ awareness dey close the end of this month awareness ọkọ as awareness ọkọ mọ tá a ti to ti tó ten months a ti pariwo pariwo pariwo pariwo ẹni tó bá gbọ́ ogún pamọ́ lé nìyẹn. bàbá mi ò rí

Ọlọ́run á dìjọ ṣe yóò fún mi. Èmi ọdún mi mi kò sẹ́ni mi ilé ìfowó sí. Kò sẹ́ni bá tẹ̀lé ṣàtúndáwò tó yà ló kó sẹ́ni náà. Ẹ̀yin bàtà bá oníṣẹ́ ibi máa ṣiṣẹ́ ibi o máa ṣiṣẹ́ ibi tó wáyé ẹ̀ wá ṣe ìkà. ìkà. sẹ́rí ẹja ẹni sùúrù ẹ̀jẹ̀ ẹ̀dá pé ẹ̀ ti máa wọlé ẹja ìnáwó fún yín lórí show for every day tẹ bá ń pè wọlé ẹni tí a rán níṣẹ́ lánàá àtìdájí ló ti lọ agboolé tó lọ yẹn wọ́n ní wọ́n máa láti padà wá because nígbà tó kọ́kọ́ tá a tọ́ débẹ̀ tọ́ débẹ̀ orí show náà lẹni tó pè wá ló sọ àwọn kọ̀ọ̀kan fún wa àìgbéyàn dìde lánàá nísìnyí wọ́n ti rìnrìn àjò yẹn bọ̀dígbà tó dé agboolé yẹn wọ́n ní wait brother mi dìdìrì kan sọ̀rọ̀ dìdìrì wo ìwọ tó ń pè ní ọmọ Táyọ̀ sí àbí kí ló dé in your life don't ever come to my soul again kó o máa wá bẹ̀bẹ̀ pé kán fún ẹ lówó tó o bá ti lè lọ sínú ẹbí yín bẹ́ẹ̀mi lọ sí àárín family house Tinubu lọ bá mi gbé gbogbo àṣírí wọn wá máa fún ẹ five thousand yẹn twenty thousand gan ni màá tún fún ẹ pẹ̀lú lọ sí ilé wọn lọ bẹ́ẹ̀ mi kó àwọn evidences wọn wá àwọn ẹ̀rí wọn ìyá rẹ ẹ̀wọ̀n ẹbí wọn ibi tán ti ń mu ògógóró tán ti ń mu ọtí wá gbó tó bá padà wá sí orí ṣòbí pé kó o máa wá fún ẹ lówó kan má yẹ kí n rí anybody yín lórí ṣòmí mọ́ pé ẹ ń bẹ̀bẹ̀ fún owó tẹ̀ bá ti lè jà fún ẹ̀tọ́ yín ẹ máa máa tọrọ owó káàkiri ẹ ń rówó ra dátà láti fi tọrọ owó ẹ ẹ̀dẹ̀ lè fi lọ ṣe ìwàásù fún àwọn ìyá àti bàbá yín nínú igbó inú oko kẹ́ máa tọrọ owó káàkiri ẹ máa dúkú sí ni ò ní gbádùn fọdà gbè. kan nínú ọkọ pé kó má yẹ pé bí àwọn fi wá jí kìíní yẹn gbé ni nígbà tó wá ṣàlàyé fún ọpẹ ọ̀rọ̀ òdu alágbé dání wọn ra máa láti tún padà wá again pé because àwọn ọmọ àwọn ọmọ agbolé yẹn pé wọn máa láti jókòó ìjókòó ẹ lọ́dọ̀ pé pé bẹ̀rẹ̀ pé mò ń jókòó mo máa ń jókòó mo máa ń sọ̀rọ̀ níbí báyìí and take àwọn àwọn èèyàn take risk lójoojúmọ́ èmi náà fẹ́ lọ bá àwọn take risk yẹn ẹ̀rọ pé màá jókòó sí London ni jókòó ìbí jókòó náà la jókòó láti twenty two years ẹgbọ́n sókè bàbá ẹni tó pè. olúwa rẹ̀ òdílé lọ lẹ́kọ̀ọ́ nílé sí kinní kan. àwọn èèyàn nílé lọ lé wọn nílé lọ jẹun wọn nílé ṣe nǹkan tó bá wù wọn a máa bẹ̀rù torí pé àwọn mùjẹ̀mùjẹ̀ wà ń bẹ̀. Hmm. bàbá short gbogbo ẹ̀ dáhùn. gbà láti pariwo púpọ̀ bàbá short gbogbo ẹ̀ dáhùn. gírígárá ni. wọ́n rí bí mú ni wọ́n rí bí mú ni nígbà tí wọn bá rí mu sábà rí tẹ́lifọ̀ kọ̀ bá rí mu mímọ́. bẹ́ẹ̀ni. ṣé gbogbo akọ́lọ́ ẹ má bínú pé mo tún mo kọ̀ lónìí ṣé everybody kọ́lọ́ ti squeeze nísìn. kò yé mi òfin sẹ́ni owó sílé nísìn cbn sọ fáwa pé owó táwọn máa sẹ́ni sílé pé wọ́n máa fáwa ní. Ah, ó ga o. wọn ní fún wa ní local currency ẹ wá ní wọ̀nyí squeeze wa wọ̀nyí squeeze wa ìwọ́n owó tiẹ̀ tí wọ́n láàgùn tó ń ṣiṣẹ́ níbí báyìí tó ń ṣiṣẹ́ nínú òtútù wàá wá fowó ránṣẹ́ ó ga o. ó sílé tí àwọn máa ń sọ fún ẹ pé no owó yẹn kọ no ọ̀ ní pọn ní local currency kí ni kọ́. ní kàn wá pẹ̀lú pé òun fún wa àwọn ò rán wọn pẹ̀lú yẹn máa tún sí sí ogún ojú mi kí n má tún lówó gbà bọ̀rọ̀ a tún máa fún mi lówó òṣì kan kí n má ibi tí n bá ti ń lọ sẹ́wó àwọn náà wọ́n tún de àwọn tí wọ́n tún wá kidnap rẹ wọ́n tún gbà lọ́wọ́ rẹ lójú ọ̀nà tó bá wá gba dọ́là wá ṣẹ̀tò mú lọ sí yàbá wá lọ́dún fún wa wọ́n sì tún kidnap lójú ọ̀nà. ẹni tó ń kọ̀ lórí ẹni tó ń kọ̀ yẹn ló ti kọ̀ yẹn dé kinní yìí stop ẹ̀. Look at America bó ṣe kéré tó yẹ ọwọ́ ọmọ Yorùbá òkú l'Amẹ́ríkà. abẹ́ẹ̀dì nǹkan. èmi náà àní sẹ́ bàbá kan sẹ́ wọ́n ní bàbá kan ṣiṣẹ́ pẹ̀lú nasa lamẹ́ríkà wọ́n ní bàbá yìí ti dàgbà nísìnyí wọ́n ní gúrù ni bàbá yẹn èèyàn kan ló pè mí láti yankí wọ́n ní gúrù ni wọ́n ní nínú ilé bàbá yẹn kò sí gálẹ̀ tó sí nínú ilé bàbá yẹn. wọ́n ní tọ́ba tọ́ba get stock ní nasa bàbá yẹn ló máa pè ọmọ Yorùbá ni. Yorùbá people are in America they are using ẹ stop calling ẹni ẹ má máa kọ wọlé mọ ẹ mọ kàn má máa fi stop nǹkan téèyàn ń gbọ́ ni wàhálà yín pọ̀ wàhálà yín pọ̀ ẹ̀yin gan a máa mo sì mọ̀ pé iṣẹ́ ibi lẹ ń ṣe iṣẹ́ ibi lẹ fi ń ṣe iṣẹ́ ibi lẹ fi ń ṣe kì í ṣe pé nǹkan kan míì iṣẹ́ ibi lẹ fi ń ṣe. ẹ gbé pé o. ṣé rí àwọn politician yẹn. wọn fẹ́ ká ẹ gbádùn Koiki Media n mo rò pé àwọn tó wò wá tó wọn kọ́ náà máa wò wá àmọ́ báyìí ń gbé wá níjọ́ tá a bá ti ṣe ṣó níjọ́ tèmi ò bá ti ṣe ṣó èyí táwọn bá ti ṣe bẹ́ẹ̀ yẹn èmi ò sì mọ bá yẹn rí play rẹ̀ ń bí ẹ mọ̀ pé níbi ṣeréṣeré o apọ̀ ń bẹ́ o níbi ṣeréṣeré o. Samko success. ẹ ṣèbí kidnapper ṣèbí kidnapper pọ̀ bá nísìn gbogbo adáké. Samko àníṣe ẹbí yín pọ̀ ẹníṣe ẹbí lọ́wọ́ ẹ lè ṣe ẹ mọ̀ ṣiṣẹ́ ẹbí ẹ ṣe èèyàn re àbẹ́yìí mọ̀ ṣe mọ̀ ṣe flag ojú kìíní yẹn dà ẹ̀yin lẹ mọ wàhálà ayé yín nù hmm, ẹ mọ báyìí <clears throat> ẹ wò áàpù gbé wá níjọ́ tí màá ti ṣe show èmi ò wá báyìí replay gbogbo àwọn show wọn <laughs> lẹ́yọ kọ̀ọ̀kan ìníṣẹ́ analysis nǹkan mọ̀ báyìí play rẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé àwọn èèyàn ò gba kò sọ̀rọ̀ ṣeréṣeré mọ́ nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ kò sí ṣeréṣeré mọ́ hmm, kẹ́lẹ́ mọ̀ bó ṣe ń lọ ìdí nìyẹn tá a fi ń sọ fún yín pé kẹyẹ jíjó òṣì kẹyẹ dúró dúró pé ẹ sì fẹ́ máa mú àǹkárá ẹ sì fẹ́ máa dúró ẹ fẹ́ dúró de àǹkárá tẹ́ gbà lọ́wọ́ wọn àti aṣọ tẹ́ máa gbà lọ́wọ́ wọn lẹ fẹ́ dúró de ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti kọjá ó ó kọjá rádaràda kò sẹ́ni wo kò sílé ní moscow mọ́ tó o bá ń retí wípé o fẹ́ máa wá ní inbox pé ẹ fún mi lówó ara ọmọ rẹ ò yá ara àǹtí rẹ ò yá àǹtí rẹ òun ò ní gbádùn o ara ọmọ rẹ òun ò lè gbádùn o má tọrọ owó wò ó mo ń ṣiṣẹ́ kí n tó rówó ni àwọn ọgbọ́n ọmọ tó pè ní sáájú kódà ìkan pè mí ní àná ó ní ọ̀pẹ́ ẹ̀yìn olóró òun débi pé gbogbo gi ẹ̀ láwọn ọmọ tí ò tí ì bímọ àwọn ọmọ tí wọn tí ì bímọ rárá tí wọ́n fi six sí ẹrú lọ tó yẹ pé tí wọ́n bá fẹ́ bímọ bẹ́ẹ̀ yẹn ìmí nínú operation náà máa padà fi bí ọmọ torí ọ̀pẹ́ ẹ̀yìn wọn kò ní lè dá oyún yẹn gbé mọ́ ẹ̀yin olórí burúkú kan wá jókòó kalẹ̀ sílé ẹ̀ káwọn ọmọ tí ń lọ sí sókè òkun ẹ̀ ń fẹ́ lá ẹ̀ ń sílé ẹ̀ ra mọ́tò àwọn tó wá ń darí yín àwọn tó jẹ́ pé ẹ kàwé jù wọ́n lọ wọ́n wá ń darí yín ẹ̀yin náà wá ń ṣe bí dọ̀dọ̀ngínì bí dọ̀pẹ̀mú bí dèdèrìn bí ó pònú bíi pé làkàyè yìí ti dàn kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ kán máa darí yín kiri kẹ́ máa sọ̀rọ̀ àìsà ẹ wo ẹ jẹ́ kí èmi sòtọ́ ọ̀ fún yín òòsà wèrè tẹ́lẹ̀ gbèsè kò mẹ́ẹ̀ mẹ́ta mẹ́ta àbí mẹ́rin mẹ́rin yín ẹ lọ́ọ́ rẹ̀ wù dànù torí náà fi ń gbẹ̀jẹ̀ yín náà fi ń sún làkàyè yín sẹ́yìn tẹ́ ẹ̀ bá tí ìwọ òòsà yẹn làkàyè yín ò tí ì le pé o bẹ́ẹ̀ bá wo wàhálẹ̀ làkàyè yín ò le pé náà fi ń sún làkàyè yín ìwọ tóun tóun kọ́ mi sórí show mo rí iṣẹ́ ẹbí rẹ tó ń ṣe máa ṣiṣẹ́ ẹbí rẹ òun kọ̀ mi àbí láti máa fi wá distract sí omi Ṣàngó ni ó pa ọ́ yóò pa yóò pa àwọn Tinubu tó ràn yóò pa yóò pa MC Olúọmọ tó ràn òfò lẹ́jọ́ sí papọ̀ àbí òfẹ́ dá fún gbogbo yín pọ̀ ni a ní ẹ stop òfò ẹ stop láti máa ṣiṣẹ́ ẹbí náà ẹ yé pa àwọn ènìyàn lápasáyé ẹ bí tẹ́ tún lóde tẹ́ ẹ bá tún ti gba ògo wọn ẹ tún lo ògo wọn ẹ tún pa wọn ẹ tún fún wọn ògo ńgbà tẹ́ bá dùyàn lọ́rùn tán tẹ́ ẹ yìnbọn fún wọn tán owó yẹn wà lẹ́ẹ̀ha ládùúgbò ẹyẹ yẹn gọ̀ọ̀gán o ẹ̀dẹ̀ ń gbọ́tán lélẹ̀ yìí ń pààyàn ọmọ ta ni ọmọ góńgò gọ́bẹ ni ó tún fún yín lówó ẹ̀dẹ̀ ń tọwọ́ gbẹ̀ ń gbowó ẹ̀jẹ̀ owó ẹ̀jẹ̀ lẹ́nu tí olú ọmọ ń fún yín náà owó ẹ̀jẹ̀ ló ń fún yín kókó sáré owó ẹ̀jẹ̀ náà ń fún yín ìbò náà ti rówó iṣẹ́ kí náà ṣe ṣé ṣe kọ̀ǹdọ́ náà ṣe sáwọn kò ṣe kọ̀ǹdọ́ rí dàbí wọn ti ságbèrò rí àwọn kọ̀kọ́ náà wà ń lánàá wọn fi wọn jẹ kọ̀ǹdọ́ láti máa mọ́nítọ̀ bí wọ́n ṣe máa máa kidnap àwọn ọmọ ọlọ́mọ tán bá gbèrò tí wọn ti ní mọ́tò tán dà sí gbòòrò tí yún máa mórí wọnú igbó lọ ni wọn tún lọ pa àwọn èèyàn wọn lọ dú àwọn èèyàn lọ́rùn wọn ti láwọn mọ́tò tí wọn tán fi ń lòdù ẹ wá sọ̀rọ̀ àìsà fún wọn bàbá rere bàbá kẹ ayé yín dẹ̀ ń bàjẹ́ ayé yín dẹ̀ ń rúnjú ẹ wá dákẹ́ gbá ìlú ni látwó láti láti January lọ báyìí ẹ ìyàwó yín báyìí nínà ni ẹ mọ̀ tọ́jà ni wàhálẹ́ màmá tọpinpin yín mi ò wá rí mi ò ní ṣe kankan mọ́ gbogbo ìwò gbogbo information àwọn ìyàwó yìí ni mo wá lọ lórí facebook ọ̀sẹ̀ o ọ̀sẹ̀ o mo rí fọ́tò yín o tí n bá lè rí fọ́tò yín lásán mo mọ̀ mi ò mọ̀ o màá ra àràbù fún ẹ mo gúdù inú ẹ̀ bàjẹ́ màá ra àràbù fún ẹ màá ba ayé yín jẹ́ tẹ́ ẹ̀ bá stop pé kẹ́ ẹ bá àwọn ọkọ̀ òfò tẹ́lẹ̀ nìyẹn àwọn ọkọ̀ òṣì yín yẹn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ káwọn ọkọ̀ yín kan ṣí etí kan stop wo òfò tán wù kiri yẹn ẹ mọ̀ wípé kìí ṣe kékeré ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò kìí ṣe ṣeré ṣeré mọ́ ẹ jẹ́ gbọ́ tẹ bá fẹ́ kẹ́ ẹ gbọ́ tẹ́tí wa ẹ wàásù lọ sáàárín ìgboro àárín abúlé gbogbo ibikíbi tẹ́ ti ń sọ̀rọ̀ yẹn àní ẹ lọ fọ́dọ̀ àwọn ìyá yẹn ẹ lọ sọ fún wọn nínú gbogbo ibikíbi tí wọ́n bá wà ẹ̀yin náà lè ṣe nàbí tẹ́ fi máa ràn wá lọ́wọ́ nìyẹn náà àwọn nǹkan tá à ń sọ fún yín pé kẹ́ ẹ fi ṣe fún wa nìyẹn ẹ lọ sínú àwọn ìgbèríko yẹn gbogbo àwọn street yẹn ẹ kóra yín nígbà tẹ ẹ bá ẹ ń ṣe ìrere náà nínú church yín sunday school yín ẹ sọ nínú church àwọn pásọ yìí ò sọ nínú chọọchì wọn sọ àwọn àfáà yìí ò sọ fún yín wọn kàn ṣe owó owó owó ẹ ti mọ̀ páwọn ilé òní làákàyè ẹ rí pé ẹgọ gan ẹgọ gidi gan ẹgọ ọpọlọ yín sì dàn wọn máa ń fowó tàn yín pásọ yín ra jẹẹtì ó ra private jet ó sì ń kọlọpàá sẹ́yìn ó dẹ̀ sọ pé olúwa lolùṣọ́ àgùntàn yín olúwa lolùṣọ́ àgùntàn yín èmi kì yóò sálẹ ní pásọ sọ pé olúwa lolùṣọ́ àgùntàn tó bá dẹ̀ ń jáde sójà bíi ogún bíi ọgbọ̀n ni ó tẹ̀lé lẹ́yìn ìwọ tó dẹ̀ rí nǹkan kan ó dẹ̀ sọ pé olúwa lolùṣọ́ àgùntàn ó sì mọ̀ pé ó ń brain wash orí ẹ̀ nìyẹn pásítọ̀ yín lolúwa lolùṣọ́ àgùntàn yín ìwọ kì yóò sí aláìní ẹ ó dẹ̀ ń kọ́ ilé sókè òkun ó ń ra mọ́tò síbẹ̀ wọ́n ń ra jẹ́ẹ̀tì kiri wọ́n ń kọ́ skul káàkiri skul náà dẹ̀ ni kò kí í ṣe fún mẹ̀kúnnù o fáwọn ọmọ olówó ni o wọ́n ń kọ́ hospital kò í ṣe fún mẹ̀kúnnù o fáwọn ọmọ olówó ni wọ́n dẹ̀ ń ṣe olúwa lè ṣàgùntàn rẹ ìwọ kì yóò sí aláìní wo ọlọ́mọjọ gọ̀ọ̀kú ọlọ́mọjọ gọ̀ọ̀kú òsínbàjọ páìtọ̀ ni ṣé nígbà tí wọn rí Buhari nìsín kò yẹ kárò sí bàjọ kò yẹ kárò sí bàjọ ó fọ́ lẹ́rán ó ń wo ibi tí yẹ ó dẹ̀ lára yín ó ń wò wípé twenty two twenty three yẹn ìyá ọ̀ra yín ni ó jẹ́ ẹ sì dákẹ́ ìyàwó Tinubu náà ló ní mọ́ṣúárì madam mọ́ṣúárì madam cemetery àbí ó sì jẹ́ pásítọ̀ private jet náà ló máa ń gbé lọ ṣọ́ọ̀ṣì atúndó lórí pew atúwò asúfẹ́yìn dìndìnrín ẹ̀dẹ́kun ẹ̀yìn kan lẹ́tù sàmì àbí <laughs> ẹ mọ̀ gọ́ọ̀nù o ìyàwó Tinubu tó jẹ́ pé stéètì tó sì gbọ́ nípa ọlọ́rọ̀ àti Lásárù nínú bíbélì tó ló ń kà ó wá gbé bíbélì dání ẹ wá sọ bíbélì di kọ́ńpìnì kọ́ńpìnì tẹ́ẹ̀tì ń tẹ́ẹ̀tì ń tà tẹ́ẹ̀tì ń rajà tẹ́ẹ̀tì ń rajà tẹ́ẹ̀tì ń tà tẹ́ẹ̀tì ń rajà wọ́n wá kó tí wọ́n bẹ kálukú kàn sí rádaràda ẹ wá fi ẹ̀sìn wọn kọ́kọ́ mú ẹ̀sìn wọn kọ́ fi gba àṣà alẹ́ yín lọ náà wọ́n á máa ní sọ fún yín pé kẹ́ ẹ má so oògùn kẹ́ ẹ máa ní ègbẹ́ kẹ́ ẹ má sọ ẹ má sí ọlọ́run pẹ̀lú mámọ́nì ẹ má sọ ọlọ́run pẹ̀lú mámọ́nì mámọ́nì má sọ ọlọ́run pẹ̀lú mámọ́nì kẹ́ ẹ má sọ ọlọ́run pẹ̀lú mámọ́nì wọ́n ní kó má jẹ ayẹta kó má sòkígbẹ́ bọ̀ pásítọ̀ yín lọ gbàgbára bó ló ti gbàgbára ọmọ yèèyàn tí wọ́n rì sínú fílà kẹ́ ẹ má sí ọlọ́run pẹ̀lú mámọ́nì sá pásítọ̀ yín ládàá tí ò bá wọlé ẹ má sí ọlọ́run pẹ̀lú mámọ́nì bọ̀ pásítọ̀ ti yín ó ń lọ gbàgbára lọ́wọ́ lọ́wọ́ àwọn mámú nìyẹn ilé babaláwo tán ní kẹ́mọ̀lọ̀ yẹn ibẹ̀ ló ti ń gbàgbára ilé oníṣègùn tó ń sọ yẹn ibẹ̀ ló ti ń gbàgbára ìwọ dẹ̀ sọ fún ọ pé má sin ọlọ́run pẹ̀lú mámú kó má jayẹta ẹlòmíì yín máa ní pé ẹ má mú àgbo ẹ máa ma sọ pé ẹ ẹ pé kí n bá ti téèyàn bá ti lè mu ìbílẹ̀ àṣà yẹn nísìn nǹkan burúkú ni èṣù ni ẹni tó bá ti ń sàṣà nǹkan burúkú ni tó bá ti lè ṣe ọ̀ṣọ́ nísìn sàtánì ni wọ́n àṣà tó jẹ́ pé inú ẹ̀ ni wọ́n bí yín sí ẹ mu àgbo láti kékeré kí làgbo kí ni kì í ṣe ewé ẹ̀tẹ̀gbò ni ó dì bẹ́ẹ̀ lórí bí kálukú bá ṣe ṣe nì ẹ̀yin wá gọ́gọ́ dìdìrìn wọ́n wá ń brainwash orí yín wọ́n máa ṣe gbàgésù bẹ́ẹ̀ ṣe pọ̀ tó nínú ṣọ́ọ̀ṣì tí n bá rí ẹlòmíì lórí Facebook báyìí máa máa rí three thousand tán máa máa fi wọn lókè wọ́n ra fíwáàsì wọn ra fíwáàsì o three thousand máa máa wò wọ́n nínú three thousand tó ń wò wọ́n lókè yẹn kàn tẹ̀ wá ní wọ́n ra fíwáàsì at least ìyẹn four hundred sì máa jẹ́ tiwọn tó máa máa wò wọ́n bẹ́ẹ̀ ó máa jẹ́yàn three hundred four hundred tó sì máa jẹ́ tiwọn kí ló tí wọn sì wáásù yẹn pé àlá ẹ fẹ́ pín kán fi ṣèwàásù fún yín ṣùgbọ́n ti hàn rẹ̀ pẹ́ gọ̀ wọ́n mọ̀ pẹ́ ẹ̀gbọ́n wọ́n ti mọ̀ pé màálù ní ojú kan tẹ̀ bá ń lọ ni ibi tí wọ́n máa darí yín síbẹ̀ ń lọ bẹ̀ náà nu kò sí làákàyè kankan fún yín rárá wọ́n á wà á tì yín ẹ̀wà ẹ̀wà máa lọ gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n ah ah ẹ̀ẹ́dẹ̀ láti kẹ́ ẹ̀ yarí yín kẹ́ ẹ̀ jẹ́ kó rí yín ṣiṣẹ́ fún kíkọ́ orí yín kó láti kalẹ̀ kẹ́ ẹ̀ jẹ́ kó brainwash orí yín mọ́ dáàdì wa irú bó ṣe ń pariwo kiri ní ìsìn pé a nídìí ìrànlọ́wọ́ fún àwọn ọmọ tí wọ́n rán níṣẹ́ káàkiri ebe gbọ́n ní ìsìn tí Mr Yomi sọ wípé àwọn ọmọ kan náà ti gbé lọ jáde láti bí ọjọ́ mẹ́ta mo sì ráwọn ọmọ yẹn lóòótọ́ lórí kíní mò ń gbọ́ tó ń sọ nínú fídíò yẹn wọ́n ní ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta wọn ò fẹ́ kí n play fídíò kankan mọ́ ni àwọn ẹni ìṣẹ́ wọn ò fẹ́ kí n play fídíò yẹn náà ṣe ń flag wọn fẹ́ kí play kankan mọ́ ló ṣe ń flagi ṣe bẹ́ẹ̀ ní nísìnyí nígbà tí mo stop fídíò ẹni pé àwọn èèyàn yẹn lọ ẹni pé fígọ̀ yẹn lọ sókè díẹ̀ tí máa ń ti play figure, nísìnyí wọ́n tún máa dá wálẹ̀ ìlara ni ó ba tiẹ̀ jẹ́ èmi mo kàn wa wà tiẹ̀ ta ìwọ tó ń gbérẹ́dì rẹ̀ dí wọlé yẹn sọrí ti gbà pé tí n bá ti lè kúrò lórí ètò ṣáláńgá ni tòṣe bó o ṣe ń tẹrẹ́ẹ̀dì yẹn ìbànújẹ́ yìí ò ní tán nulẹ̀ gbó inú Salanga ṣáláńgá ló ń lọ tí n bá lè mọ̀ wọ́ tó tó gbérẹ́dì fún mi tó tẹ́rẹ́dì wàláì inú sálángá ló ń lọ o sálángá máa wá fún máa wá máa gbé ẹ ṣépè ẹ̀yin èèyàn játi játi ẹ mọ̀ ṣe rádaràda wọ́n máa kan orí yín wọ́n máa kan orí yín wọ́n dẹ̀ máa dẹ̀rìn irú bó ṣe ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ yín nìsín kí ló mú yín pé ah, àwọn ọmọ yóò ẹ̀yin èèyàn ẹ owó àfi kẹ́ máa fowó sọ̀pọ́ọ̀tì ìjà àwọn tó bá ń jà yẹn lẹ́mọ̀ pé wọ́n tẹ́mọ̀ fún wọn lówó àwọn tó fẹ́ ń ṣépè fúnra wọn tó pa àṣírí tó yẹ kó kíìpù sínú ayé ara wọn àṣírí yẹn ni wọ́n máa gbé síta àṣírí tó yẹ kẹ́ ẹ máa gbọ́ta lẹ́mọ̀ ní wọ́n máa tún ta tó yẹ kẹ́ ẹ máa fún wọn lówó láti fi lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìlú ayé yín àwọn mò ń gbọ́ táwọn kan náà sọ pé yẹn ọ̀tọ̀ lódùdúà ọ̀tọ̀ ní Yorùbá kí lódùdúà kí ni Yorùbá kí lódùdúà kí ni Yorùbá same thing ni wá ẹ má separate àti ń kó orí àwọn ènìyàn àti ń sílà káàyè àwọn ènìyàn because wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń sí woman kan pè mí ní àárọ̀ yìí woman yẹn dà woman yẹn pè mí látòrí telegram láàárọ̀ yìí wọ́n ń sọ fún mi pé àwọn gbọ́ pé àwọn ń wo show kan mi ìmọ̀ show tán náà ń wò wọ́n ní wọ́n ń gbọ́ sọ bẹ́ẹ̀ pé ọ̀tọ̀ ló Odùduwà ọ̀tọ̀ ní Yorùbá kí ni Yorùbá kí ló Odùduwà ẹ má brain wash ẹ má dàrí àwọn ènìyàn rú ẹ má tu wa kẹ́ni tí ó bá To pé kò mọ̀ tó tí ó sọ kó lọ jókòó kalẹ̀ sínú ilẹ̀ tàbí kó wé tòmí tí ó sọ kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ àti ń àárí àwọn ènìyàn ti ń balẹ̀ àwọn èèyàn ti ń sí ẹ̀tún wọn fẹ́ máa tún wá ẹ̀tún fẹ́ máa da ọ̀rọ̀ yìí rú pé ọ̀tọ̀ ní yorùbá ọ̀tọ̀ lódùdúà ọ̀tọ̀ ní yorùbá ọ̀tọ̀ lódùdúà kí ni yorùbá kí lódùdúà nǹkan kan náà ni ẹyin kiri kan ni ibì kan ti wá ẹ má dà ní ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kí ẹ jẹ́ ká kó àwọn kinní yìí even jẹ́ kí n sọ kinní kan fún ẹ country tẹ́yìn wà yẹn wọn lè jẹ́ yọ̀kan ẹ̀yìn kan máa wò pé yọ̀kan ni wọ́n jẹ́ ni even níbi tí èmi wà wọn kì í sí ẹyọ kan wọn ní answan wọn dẹ̀ tún ní tiwọn tó dẹ́mọ́ sírí gangan ṣùgbọ́n èdè èdè wọn ó yàtọ̀ síra wọn bákan náà dẹ̀ ni wọn èdè wọn papọ̀ ṣùgbọ́n àwọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ náà dẹ̀ ni wọn bákan náà dẹ̀ ni kọ́ńtì kan ló wà lórí wọn wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ń tira wọn ọ̀tọ̀ lanswan náà answan kí lanswan kí ni kí ni mọ́sí kí ni Egypt nǹkan kan náà kan ni wọ́n ni ṣé ìlú tẹ́yìn máa rò wọ́n ní èdè tiwọn tó máa gédè méjì bẹ̀rẹ̀ tàṣé kí ni Yorùbá kí ni kí ni kí ni Yorùbá kí ni Odùduwà ṣé bí irú mo sọ fún yín láìmọye ìgbà pé Odùduwà dúró fún bíi vigo ó dúró bíi bí ìgbà téèyàn bá fi sọ pé kéèyàn fi lo bíi mi mọ bí mo ti fẹ́ ṣàlàyé kínní ẹ wo Biafra nsìn for instance like Biafra ẹ wo Biafra nsìn ṣé tó máa fẹ́ sọ pé tó máa fẹ́ ṣe ìlú wọn nísìn ṣé wọ́n á pè ní Igbo Igboland ni nà ṣé bí Igbo ni wọ́n ṣé go Igboland ni but wọ́n fi Biafra yẹn wọ́n fi sí àsórí pé àkákò gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ ní Yorùbá land Odùduwà máa jẹ́ pé bíyá bíi àdákọ wa pé àkànfi sọ ni pé kéèyàn fi ṣe surname surname ló máa jẹ́ Odùduwà máa jẹ́ surname wa but awa gẹ́gẹ́gẹ́gẹ́ Yorùbá land ni wa ṣé bí nǹkan kan jọ ni wa ẹ mọ̀ separate ẹ de jẹ́ káwọn èèyàn tó máa sún ọ̀rọ̀ tá à ń sọ yẹn a máa tún máa sọ pé ẹ àwọn kan máa sọ pé àwọn òkìsọ ọmọ Odùduwà àwọn kan òkìsọ ọmọ Yorùbá làwọn ẹ má da ogbó ẹ̀rú ẹ fà wọn tó ń ṣe lọ ẹ so sọ ọmọ Odùduwà but ẹ ń bá ẹ ń bá wọn sọ àwọn ọmọ Odùduwà rẹ ń wò yìí náà yorùbá ni wọ́n ẹ má dà ẹ ti ṣe èrè máa orí yín burú bẹ́ẹ̀ ṣe ń pè mí yẹn abẹ́ ti ẹ ṣètò pé mi ò ti fi ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ orí yín ò pé bẹ́ẹ̀ ṣe ń pè mí yẹn mi ń sì mọ̀ sọ yín tún mi ò tiẹ̀ wá lọ mọ́ gan mo fẹ́ sọ mi ò tiẹ̀ wá lọ mọ́ mo fẹ́ máa lọ mo fẹ́ sọ tẹ́lẹ̀ kí n máa lọ yìn wá lọ mo gbé mo gbàgàdé mo rò pé ò fẹ́ dáa fún yín àtẹ̀yìn tẹ́ ń pè kí ni yorùbá kí ọ̀rọ̀ tí ó yà mí lẹ́nu tí mo gbọ́ nìyẹn mo dẹ̀ ti sọ̀rọ̀ yìí rí ní ìgbà kan bóyá nígbà tí wọ́n ṣe rálì yẹn tá à ń ṣe rálì ńgbà yẹn mo rí pé táìmù yẹn ni mo kọ́kọ́ ti gbọ́rọ̀ yẹn wípé wọ́n ní ẹ ẹ yẹn kó stop calling me ẹ stop láti máa pè mí kí n má gbẹ̀yìn ṣépè ẹ má pè mí o tó tẹ bá pè mí máa block yín ní straight ẹni tó ń pè mí yẹn kó sọ ara rẹ̀ gidigidi gan ni ẹ sọ ara yín pẹ̀lú bí ẹ ṣe ń pè mí torí nọ́mbà tẹ́ fi máa pè mí òun kọ́ nìyẹn tẹ́ bá fẹ́ pè mí dàrẹ́tì ẹ pè sórí nọ́mbà mi nọ́mbà mi kejì bí akin bá yín kọ tó bá pẹ́ fẹ́ pè wọlé ni màá pè màá fún yín ní nọ́mbà mi tẹ́ fẹ́ fi pè wọlé mò ń bọ̀ torí mo mọ̀ pé pè wọlé ẹ fẹ́ ṣiṣẹ́ ẹbí ni. tó bá yẹ pèsè lẹ fẹ́ pè wọlé ẹ pè sórí nọ́mbà yẹn nọ́mbà tí mo pín yẹn down ní kẹ́ fi pè wọlé ẹ má pè mí sórí nọ́mbà tẹ́ ń pè sí yẹn. ẹ má máa sọ wípé ẹyin ọ̀tọ̀ ní Yorùbá ọ̀tọ̀ l'Odùduwà mọ́ nísìn ńgbà tẹ bá wá ń pín wọn pé ẹni tó bá fẹ́ máa bá Odùduwà lọ kó bá Odùduwà lọ ẹni tó bá fẹ́ máa bá Yorùbá lọ kó bá Yorùbá lọ àkí ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má dà nǹkan yìí rú àti ń to kinní yìí lọ kinní ti ń lọ tẹ́kálùkù yóò bá mọ nǹkan tó gbé lọ́wọ́ kó mọ̀ tó bá gbé lọ́wọ́ náà àwọn tó máa máa pè sórí sóyin because àwọn tó máa máa pè yín àwọn tó máa máa jẹ́ kó dàrú ni àwọn tó wà lẹ́yìn àwọn èèyàn burúkú yìí ni àti ń sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ tá a ti sọ tó ti ń gún táwọn àwọn èèyàn ti ń balẹ̀ táwọn èèyàn tí a ti ń pe àkíyèsí àwọn èèyàn sí ẹ tún wá dé lọ́sàn kò dùn kan ẹ tún mú kátàkátà ọ̀tọ̀ ní Yorùbá ọ̀tọ̀ ní Odùduwà tí ẹ bá mọ nǹkan tẹ̀sán ẹ̀ ṣì ẹ̀ rẹ̀ dákẹ́ náà kí kékeré ní sọ́ọ̀nèmù ló jẹ́ fún wa sọ́ọ̀nèmù wa nu orúkọ àdásọ wa nìyẹn orúkọ àdásọ wa ní Odùduwà but Yorùbá là wa yorùbá land ni kì í ṣe pé nígbà tán bá gbé pálí jáde wọn wà gbé Odùduwà Odùduwà Odùduwà nation hmm, yorùbá nation là wa ló máa wà lórí pálí wa ló máa wà lẹ́vìtìn wa but ó kàn máa jẹ́ pé bí àdá sọ bí sọ́nẹ̀mù ni. àbí àbí àbí àwọn ọba tó ń sọ pé àwọn ọmọ Odùduwà làwọn àbí ọ̀jájá tó wà ọmọ Odùduwà làwọn tí wọ́n lè support ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ ẹ̀ ọmọ Odùduwà ni wọ́n wọ́n lè support ẹ̀ wọ́n lè ṣe kankan wọ́n lè ṣe anything everybody wọ́n kàn dá kí òfò kalẹ̀ lẹ̀ wọ́n kóró òṣì kiri wọ́n róró òfò kiri àdúgbò. ẹ stop ẹ̀ náà sẹ́yìn náà ti rí nísìn mo lẹ́nìyẹn mọ̀ mọ̀ ń tọ́jà ni ṣebí nọ́mbà mo fi síbẹ̀ yẹn kí ló tí ò pé nọ́mbà yẹn padà ẹ̀ sì mọ̀ pọ́n mọ̀ flag yẹn wọ́n ti flag mi flag wọ́n rí pé mi ò lọ wọ́n sì wá tó wọ́n pèsè orí show wọ́n máa sọ kọ́tọ̀kọ́tọ̀ ẹja ẹ mẹjẹ ẹ mẹjẹ ká dá àárín ẹ mẹjẹ ká dá àwọn èèyàn ẹ mẹjẹ ká dá wúmọ yẹn pé wúmọ yẹn ní a sista tẹni àní wọ́n mọ ní ọ̀tọ̀ ọmọ tó lọ dúdú àwọn ọmọ tó àní wúmọ yẹn nígbà tó sùn ló ń kúrò lórí ètò yẹn mo ní kí ló ṣẹlẹ̀ talẹ tó ń sọ̀rọ̀ gan talẹni tó sọ̀rọ̀ kí ló talẹni tó tún dà yín talẹni tó tún sọrú nǹkan báyìí kì í sàsìkò tá a wà lélẹ̀ tá a máa máa tún sọ pé ẹ káwọn nǹkan tó àwọn nǹkan ká tún máa pọ̀tọ̀ lódùdúà ọ̀rọ̀ pé a fẹ́ pé lọ́rọ̀ tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí n tó wà ńlẹ̀ nìyẹn ẹ má jẹ́ ká máa tó ń change mind àwọn èèyàn pé ibì kan ni kán bá lọ ibì kan kọ́ ni wọn bá dé ibì kan náà ń bá no ẹ fi sílẹ̀ méjèèjì nǹkan kan náà ni Yorùbá àti àti àti Odùduwà same thing ni wá àwọn tí ò bá ní làákàyè tí làákàyè wọn ti dàn náà máa so fún pé méjèèjì kọ́ kò sí nǹkan kan náà wọn máa ní nǹkan kan náà kọ́ èdè wo ló wà lẹ́nu yẹn èdè kankan náà ló wà lẹ́nu yẹn ibì kan náà lèèyàn ti máa ṣẹ̀wá náà mo fẹ́ sọ torí orí bí báyìí pé mo ọ̀rọ̀ yẹn mo kọlẹ̀ fẹ́ kọlẹ̀ go deeper kí n ṣe analysis lórí pé yorùbá kọ ìkíní kankan yẹn ìyẹn máa dijọ́ mi so that màá wá láyé yín torí èmi gùdù nínú analysis tó gbá skill kò sí nǹkan tẹ́ ẹ máa gbé wá kí ẹ gbé mi lọ sórí interview kan pé ẹ kàn ṣe máa wá throw séèdì kàn ṣe máa throw interview fún mi question sí mi kì í ṣe máa lọ wò pé ẹ kí lẹ sọ fún mi kì í ṣe máa kọ́lẹ̀ ẹ kò lè bẹ́ mi lójijì gbà tẹ́ ẹ bá ju ẹ bá máa fún ẹ padà ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní tèmi nu èwo làbọ̀ máa sọ pé kínní but ọjọ́ ti lọ máa so so that ẹyin èèyàn wa ẹ má change mind yín nǹkan kan náà ní méjèèjì irú woman yẹn mo rí pọ́n fún mi ní mẹ́sàgì pé sẹ́mi ò sọ̀rọ̀ lé lórí mọ́ ni same thing ní méjèèjì nǹkan kan jọ ni wọ́n àti Yorùbá àtòdùdú aye nǹkan kan ni wọ́n ta ló ń pè mí mo ti sọ fún mi pé kẹ́ ẹ WhatsApp ẹ má pè WhatsApp WhatsApp yín ò le connect tẹ́ bá ń pè mí lórí whatsapp whatsapp mi ò connect mo sọ fún yín nẹ́tíwọ́ọ̀kì ò gbàdé mi ò mọ mi ò mi ò mi ò mọ̀ kò kò kò ní lọ ó lójú country tí mo lè gbé fún whatsapp. ẹ jọ nítorí ọlọ ẹ má jẹ́ ká máa ẹ má jẹ́ ká change mind àwọn èèyàn ọ̀rọ̀ tá à ń sọ kọ́ nìyẹn nísìn ẹ change mind a ti ń lọ a ti jìnnà a ti rìn jìnnà ọmọ òdùdú àti ọmọ dáràndáràn ń se ọ̀gá wọn <laughs> àbí ẹ wo ẹ wo ẹ jẹ́ kí èmi sọ kinní kan fún ẹ ẹ dúró ẹ jẹ́ ẹ jẹ́ ká wà àwa yorùbá nation ni wá same thing náà ni nǹkan kan náà ni so wọn ò lè sọ pé lè sè pé òdùdú àti fẹ́ dún nǹkan kan náà ni wá ọ̀fẹ́ tó wà mẹ́tẹ̀ẹ̀ta náà fi ń pín rẹ̀ Benin Republic kúrò láàrin wa so same thing ni wá ìyẹn kọ́ la máa fèsì bá a ṣe máa pín bá a ṣe máa lọ bá a ṣe máa kúrò ní kí everybody wá kú nílẹ̀ nǹkan kan kókó yẹn gangan tá à ń lọ yẹn ká má padà yẹn òun gangan ni ká máa sọ kì í ṣe pé kákan máa dédé change mind àwọn èèyàn kákan dédé máa sọ ọlọ́ yẹn a lè gba yorùbá nation yẹn yorùbá tẹ́lẹ̀ fẹ́ gbà yẹn ẹ̀ lè gbà ọlọ́run ló máa jẹ́ kẹ́ gbà ẹ̀ ń ṣe lásán ni orí mi mọ̀ ṣàṣedàrú mọ̀ jẹ́ ṣe lásán mò ń ṣiṣẹ́ màá pariwo lójoojúmọ́ màá máa fẹ̀ mi ì ní lè mi ì ní wo màá máa sọ pé mi ń ṣe lásán orí mi mọ́jà èmi fẹ́ ṣàṣeyọrí ni àṣeyọrí lèmi fẹ́ mi ì nílò ogun àṣedànù mi ì nílò ṣe àṣetì láyé tèmi èèyàn ká bá ẹni tó bá lóun ṣe lásán òun ṣe lásán ni ó ní tóun rí tó fi lóun ṣe lásán so àwo ò ṣe lásán tiwa àwa ń ṣe torí pé àwa mọ̀ ń tà wá ni pé gbogbo àkànṣe ni àti mo ti block yẹ you are blocked finally ìwọ tó pè mí wọlé yẹn o ti wà block mo ti sọ fún yín pé kẹ́ ẹ má pè mo sọ fún yín pé kí ẹ má pè sórí iṣó yìí ẹ má pè síbẹ̀ torí ẹ̀ kì í gbọ́ràn nígbà tẹ bá pè mo fi nọ́mbà sílẹ̀ ọ̀tọ̀ ní nọ́mbà tí mo fi sílẹ̀ ọ̀tọ̀ ní nọ́mbà tẹ̀ tún pè. ẹ fi sílẹ̀ gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ jẹ́ ká fọ́kọ̀sì nínú nǹkan tá à ń ṣe kò kí ṣe wípé ká máa tún separate nǹkan àní ibi tá à ń lọ yẹn gan-an gan-an gan-an ibẹ̀ yẹn gangan gangan ni kókó ibi tá à ń lọ yẹn a ní láti ti máa ṣe pé ká tún máa change mind àwọn èèyàn pé àtún sọ pé nǹkan àwọn èèyàn nǹkan báyìí kọ́ nǹkan báyìí kọ́ ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Yorùbá ni wá Yorùbá náà dẹ̀ là ń sọ lọ but kì í ṣe pé ká tún máa change mind àwọn ènìyàn lọ ẹ jẹ́ kí ọ̀rọ̀ tá à ń sọ nǹkan tá à ń ṣe kó lọ lórí pé a fẹ́ pín yẹn gangan a fẹ́ break up a fẹ́ pín náà ṣe ìyà ò àwọn ènìyàn ni ìyà ń jẹ àwọn ènìyàn ẹ máa ṣàlàyé fún àwọn ènìyàn bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe ẹ ṣàlàyé yẹn gangan ní kókókókó fún àwọn ènìyàn ẹ ṣàlàyé fún wọn pé báyìí ni a ṣe máa ṣe báyìí la ṣe ń tò báyìí kàṣà báyìí láwòdì kì í ṣe pé bóyá kákà máa tún máa tún máa change mind àwọn ènìyàn kúrò níbi tí ó yẹ kẹyàn ṣe sí ìyẹn gangan ni ò ní ṣe kókó èmi ò ṣe awareness mọ́ lóòótọ́ o no awareness no òtítọ́ ni mò ń bọ̀. For all the times still me, for all the truth. Hello? Network eh, Hello. hello. hello alẹ́ kúrò mà. sẹ́yìn lẹ́ ń pè mí sórí ètò sẹ́yìn lẹ́ ń pè mí sórí nọ́mbà kejì. no no no. ok all right ẹ máa sọ̀rọ̀ yín lọ. ẹ máa sọ̀rọ̀ yín lọ. nígbà pé nẹ́tíwọ́ọ̀kì ti yín gun ò gbádùn. Yorùbá ń ti gba kí nìkan but no matter if àwọn akéwà mọ̀ Yorùbá Odùduwà Odùduwà Yorùbá ni so the same thing ní méjèèjì kán mọ̀ dá wà lálẹ́ Yorùbá tó máa ṣe fẹ́ dálẹ̀ ẹ̀kọ́ tó fẹ́ dá ọ̀tá lẹ̀ láàrin àwọn part kan pẹ̀lú àwọn part so. lórí iṣu rẹ̀ nínú gbogbo ọ̀fẹ́ tó ń dùn sí pọ̀jù because àwọn ara wa náà ni àwọn tí wọ́n ṣe mistake lọ sọ̀rọ̀ yìí you understand ẹ ṣe àìkẹ́ get in touch pẹ̀lú wọn ẹjọ sọ̀rọ̀ yẹn amíkébìlì ẹ dàkún bá bá bá bá ẹ méjì ká fi ṣe program because kò ṣe wà lẹ́wọ́ platform náà wáyé. bẹ́ẹ̀ni kò ní à ní ìdí ẹ. gbé ọ̀rọ̀ because ó ti rìn jìnnà ọ̀nà yẹn ti jìn gan. hello. ẹ máa sọ̀rọ̀ yín lọ so mo ti àwọn tó máa fi ọra style bẹ pé àwọn ah, tó wọn sọ sọkúsọ lórí pláàtù. nẹ́tíwọ́ọ̀kì ẹni tó ń pè yẹn nẹ́tíwọ́ọ̀kì wọn ò dáa nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ta sánsán. mi sórí nọ́mbà yìí kí ló ṣẹlẹ̀ gọ́gọ́. ṣì máa block ẹnìyẹn mi bá ti parí mi ò fẹ́ gbọ́ sọ́rí ẹ máa wà block ni mo máa block yín ẹ má pè mí mo ní kẹ́ ẹ má pè sórí nọ́mbà yẹn ẹ̀ ní gbọ́. ẹni yẹn mo rí miss call ẹ ni mo ṣe ń pè padà o. ìwọ tó ń pè mí yẹn tó bá wà lórí imo o lè kọ́ mi wọlé but for now lórí nọ́mbà tẹ́ ń pè sí yẹn ẹ lè pè mí níbẹ̀. For all those times. mo wà pẹ̀lú yín à ń gbọ́ yín. ẹ má bínú nẹ́tíwọ̀kì yóò da o location four one nine tá a wà náà ni ọkọ lọ sànù wa. kò sí problem. ṣé o pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ so inú mi bá dùn pé kẹ́ pé o gba àwọn ènìyàn ní àmíkébì o gba àwọn tó sọ̀rọ̀ yẹn ẹni tí a mọ̀ náà ni tó yẹ pé àwọn àṣemọ iṣẹ́ takuntakun táwọn náà ń ṣe bọ́bá ṣe àdírẹ́sì ọ̀rọ̀ yẹn lórí platform yẹn àwọn kan ní ọlọ́mọ wa ọlọ́mọ wa àwọn tó ti ń dàrú kò sí nǹkan kan tó ń dà ní èèyàn kankan rú n tí ò bá yé àwọn èèyàn àwọn tó pè mí èmi ò mọbi tán ti wo show wọ́n pè mí ni wọ́n dẹ̀ ṣàlàyé mo dẹ̀ ní láti clear fún un pé a ní láti máa da nǹkan kan rú ká lọ síbi n tá à ń lọ yẹ gangan ni ká lọ kò sí pé ọ̀rọ̀ tó wà lẹ̀ kò kí sọ̀rọ̀ pé yorùbá Odùduwà lọ̀rọ̀ tó wà lẹ̀ a break up lọ̀rọ̀ tá à ń jà fún kò kí ṣe pé yorùbá kan ọ̀tọ̀ ni kì í ṣe nǹkan tá à ń sọ gangan nìyẹn ṣe ẹ understand n tá à ń sọ gangan kọ́ lọ̀rọ̀ tó wà lẹ̀ ìyẹn gangan kọ́ sọ because méjì àwọn èèyàn ti àwọn èèyàn ti ń focus lórí ọ̀rọ̀ tá à ń sọ wọ́n ti ń bá wa lọ ní ìsìn tó tún ṣe ní ìsìn àwọn tó pè mí mo fọlọ́ọ̀ṣẹ́lẹ̀ wọ́n tó mẹ́rin wọn lọkàn wọn lọkàn ti sún àwọn ní bọlẹ tí ń wo ṣòó gangan talẹ tó ń ṣe ṣòó fún yín sẹni yẹn ṣe ṣòó ni àbáwọn tán kàn ń ba yín sọ láyé láyé ọtọ wọn láwọn wo ṣòó ni ṣòó wo lẹ ń wò gangan mo ní kán sẹni ṣòó yẹn fún mi wúmọ yìí ò tí sẹni ṣòó yẹn fún mi tì náà mo wá òkè màá ṣàlàyé anybody tó bá ń sọ màá sọ tèmi. ṣé o sì ṣàdára ni ṣe understand e so so sadaya ni bó ṣe mọ̀ kàn mọ́ tó ṣẹlẹ̀ kọ́lọ́kọ́ ṣàánú wa Nigba míì tí yẹn bá ti wà ní mood tí yẹn bá ti wà lórí program ẹ̀yin náà mọ̀ pé tinubu ti ń bí ẹ̀dẹ́yìn bá ti fi ń sọ̀rọ̀ pẹ̀lú pé táwọn ọmọ yorùbá ń ara rẹ̀ náà ló ta àwọn náà táwọn náà fi ń sọ̀rọ̀ báyìí abẹ́ understand ẹ jẹ́ ká try ká sọ ní amíkébì ká dẹ̀ understand kí ọ̀rọ̀ yẹn kó máa dọ̀rọ̀ tó máa tó máa dá tó máa fẹ́ràn ọwọ́ àgbo wa sí ọlọ́run kò sẹ́ni tó ń jà kò sẹ́ni tó ń jà sẹ́gbọ́n nǹkan tán séjà lélẹ̀ ni àbí àwọn tí ò yé ká dẹ̀ sọ fún wọn pé nǹkan kan náà jọ làwọn méjèèjì o so ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò kí ṣe pé kì í ṣe eh, same thing náà ni wọ́n so ọ̀rọ̀ tó wà lẹ́yìn kankan irú ẹ̀yin tẹ́ ń pè tẹ́ ń sọ pé nǹkan kan náà ni same thing náà ni Tinubu tá a bá fẹ́ gbọ́rọ̀ sílẹ̀ jẹ́ ká gbọ́rọ̀ sílẹ̀ kí àwọn tó àwọn because ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò wá irú àwọn tó wò wá nìsín wọ́n fẹ́ kó àwọn kan ni láti mọ nǹkan tán ṣe pé ṣé káwọn fọ́lọ́ nǹkan tán sọ yìí ẹ mọ̀ pé a ti rìn jìnnà nínú oko ẹrú yìí a ti rìn jìnnà gan nínú oko tá a wà because a ṣẹ̀ ń sí àwọn ènìyàn létí ni bá a dẹ̀ ṣe ń sí wọn létí inú a ní láti sí wọn létí nǹkan tán bá fẹ́. ẹ mo sọ fún yín ẹ ló ẹni tó wà ẹ ló yà wá ẹ kalẹ o. ẹ kalẹ. ṣé wà lórí ètò ni. mo wà lórí ètò. so a ní ká dá sí tò ní o ká. ok mo ń gbọ́ yín. ẹ kalẹ kú iṣẹ́ ta fún odò agbéwà o. gbogbo ọmọ Odùduwà nílé lóko lódò ojú àtàlẹ pa máa tẹ̀ wá lọ́wọ́ lágbára Ọlọ́run. ìyẹn kú ètò o ọlọ́run á máa tì í lẹ́yìn o. àmín. o a ní ká kí yín lọ ní ká dá sípò a lè tẹ́ àwọn a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò because àwọn òṣìṣẹ́ kan wá àti tí a máa discuss pa. ok. so sẹ́yìn lè máa sọ lókè síta. kò sí problem. òbí àti wa parí kìkìkà. all right ma ṣe é. ok. ó dàbọ̀. all right ẹ ṣé gan. a kàn máa try láti correct irú àwọn tí wọ́n tí wọ́n ń pè tí because àwọn tí wọ́n máa wà bí mo ṣe ń gbọ́dọ̀ pé àwọn tajọ́ ń jìjàngbara lórí ẹ̀pọ́n ló ṣe ṣó yẹn jọ yẹn so bọ́rọ̀ yẹn dẹ̀ ṣe lọ níjọ yẹn a ní láti correct tí ò bá yé oníkálukú because I need focus ṣe I understand focus la need kò kí ṣe pé time tó jẹ́ pé àkàn ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí mo ọ̀rọ̀ tí ò yé yín tí èmi ń sọ yìí n tí mo bá kẹ́yìn èèyàn try láti understand ni pé àti ọ̀rọ̀ yìí ti jìn àwọn people ti tún orí wa wọ́n ti change wa tipẹ́tipẹ́ tó yẹ pé wọ́n ti wọ́n ti change mind wa wọ́n jẹ́ kí mind yìí sí níbẹ̀ so nísìn láàrin àwọn Biafra tif wà lára àwọn Biafra àwọn ọ̀gẹ́ni ara àwọn Biafra ló wà àwọn èdè àwọn èdè tó wà ní abẹ́ Biafra pọ̀ àwọn ìròbó wà ń bẹ̀ tí kì í ṣe igbó lásán ló wà lọ́ndà wọn bọ̀tán ti ka ogbó wọn mọ́ wọn wọ́n kà máwọn biafra gidi gan ni wọ́n ka biafra wọ́n kà máwọn àwọn àwọn ìròbò wọ́n sì sọ pé àwọn òkìsè kankan náà èdè tó máa wà lọ́ndà Ìgbò lásán ó máa pọ̀ àwọn èdè wọn máa yapa tí kìí ṣe ọ̀kan péré ló máa wà ń bẹ̀ yẹn but wọ́n máa kà wọ́n papọ̀ mọ́ kò dé wọ́n dẹ̀ ṣe níṣe pé káwọn ṣẹ̀ṣẹ̀ máa change ọ̀rọ̀ because wọ́n mọ̀ pé àwọn bàbá yìí ti ba wa jẹ́ gidi ọ̀nà wa ti jìn ṣùgbọ́n nísìnyí kaba ọkọ wa break up tán ẹ̀hẹ́ àwọn àwọn àṣẹṣẹ̀ wa máa sọ̀rọ̀ yìí pé báyìí ni báyìí kásà báyìí káwòdì nǹkan kan náà ni wá ok ṣe bí irú àwọn ọmọ Odùduwà náà lọ sí Ìlá Ọ̀ràngún tẹ́mi bá fẹ́ claim ara mi nísìnyí máa sọ pé mi ò ọmọ dúdú mi yẹn máa dẹ̀ ṣe é pè fún mo ní kẹ́nikẹ́ni má pe orúkọ mi bẹ́ẹ̀ kọ́ máa orúkọ ẹ̀ Truecaller gbé orúkọ ẹ̀ jáde fún mi lórí fóònù mi Truecaller máa gbé orúkọ ẹ̀ fún mi má dẹ̀ gba orúkọ ẹ̀ síta ẹ má pè mí tẹ́ bá fẹ́ kẹ́ bá fẹ́ rí ẹ bá fẹ́ kí n bá yẹ fa wàhálà E má stop láti máa call mi sórí show mo ní kẹ́ bá pè mí nọ́mbà tí mo pín síta ẹ pèlé lórí ẹ wá ń pèsè orí eléyìí tó wà lọ́wọ́ mi wicked ń wíkẹ́ẹ̀dì nìyẹn wickedness wíkẹ́ẹ̀dínẹ́sì nìyẹn tẹ́ ẹ̀ bá fẹ́ ẹ bá fẹ́ kọ́lọ́run ba tiyín jẹ́ ẹ má pèsè orí ẹ má pèsè orí ṣó yẹn ẹ má pèsè orí ṣó orí nọ́mbà tí mo fi ń ṣe ṣó lọ́wọ́ fóònù tó wà ń bíbà ẹ tẹ́lẹ̀ pèsè wà ń bíbà ẹ ò pèsè bẹ́ẹ̀ wà ń pèsè orí bòmí ìkàlẹ̀ ń ṣe nà ẹ dẹ̀ stop òṣì gbàtọ́ máa ń ṣàlàyé àwọn nǹkan fún yín tó máa yé yín ìgbà yẹn lẹ́ máa máa ṣe bíi ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kò kí sọ̀rọ̀ jà á lè kò sẹ́nìbọ́dì tó máa bára wọn jà bọ̀tí tí ò yí àwọn èèyàn la máa sọ fún àwọn èèyàn so that àwọn náà ò ní lè fi sọ pé bóyá àwọn tó ń change mind wọn pé kí la tún sọ kí la tún gbọ́ báyìí ọ̀tọ̀mọ̀ tún ní nǹkan tá ń gbọ́ yìí ìkíní kan so a fẹ́ change mind yẹn a fẹ́ wà ní focus àwọn nǹkan tá à ń ṣe yẹn ká máa lọ bẹ́ẹ̀ ká máa lo bẹ́ẹ̀ ká máa lo bẹ́ẹ̀ ni kó má padà rárá kó máa lo bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ pé Yorùbá land ni wá Yorùbá nation ni wá but wọ́n ti fi ìsọ̀rí yẹn sí Odùduwà because irú àwọn tó wà nífẹ̀ẹ́ nísìnyí sábà sọ pé àwọn tó wà nífẹ̀ẹ́ wọn ṣe ọmọ yorùbá mọ́ ni yorùbá làwọn tó wà nífẹ̀ẹ́ yorùbá làwọn tó at least ọmọ òdùdúwa náà ló lọ sí ọ̀yọ́ àwọn ló lọ sí ìlà ọ̀rọ̀gún àwọn ló lọ sí ìlà ọ̀rọ̀gún náà ó nǹkan kan náà jọ ni gbogbo wọn àbẹ́wọn náà kan náà bímọ jọ sílẹ̀ ni tá bá claim àwọn nísìnyí a máa ní pé àwọn òkì sọmọ kíní kàbí afẹ́ máa claim pé òòdó yàtọ̀ yorùbá ni gbogbo wa nígbà gbogbo àjọ máa wà lọ́ndà a máa wà lọ́ndà yorùbá nation ni a máa wà lọ́ndà yorùbá land yẹn ni gbogbo a máa wà lọ́ndà rẹ̀ so kákámọ̀ mi fẹ́ ká convince àwọn àwọn tá a jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ ń change mind wọn a ṣẹ̀ṣẹ̀ ń change mind àwọn èèyàn yìí tá a bá di pé a tún ti sọ yẹn mind wọn tún máa máa wò pé bóyá wọn ṣe kankan náà àbí ẹnu òkúkú ẹwà àti ẹ̀mọ́ nǹkan tán ṣe gan a dẹ̀ ti rìn jìnnà a ti ṣiṣẹ́ yìí a ti rìn jìnnà gan a ti jìnnà ọ̀nà wọn yẹn ti jìn gidigidi so mi ní fẹ́ kírun nǹkan yẹn máa wáyé ká tó gbé ká tó sọ̀rọ̀ ẹ jẹ́ ká jókòó ká kọ́kọ́ rò náà kì í ṣe pé àwọn nǹkan tó yẹ tí wọn tí tí wọn dá sí tí wọn ṣe nǹkan kan tó yẹ pé wọn fẹ́ ajá kì í ṣe tẹ̀sí mọ́ yín lọ́wọ́ tó pín kalẹ̀ fẹ́ kí iṣẹ́ tẹ̀sí yẹn kó dàrú àwọn ni wọ́n máa sọ fún yín pé ọ̀tọ̀ ní Yorùbá ọ̀tọ̀ lódùdúà ọ̀tọ̀ ní Yorùbá ọ̀tọ̀ lódùdúà because wọ́n fẹ́ dàrú ni wọn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn sí níbẹ̀ wọ́n lè fẹ́ ajá kẹ̀ mọ́ yín lọ́wọ́ ó ń dùn mọ́ wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe so that wọn wá máa confuse ọpọlọ yín wọn máa túnu ọpọlọ yín wọn máa yí orí àwọn ènìyàn wọn máa sọ pé nǹkan báyìí wọn máa pè yín sórí show wọn máa ní nǹkan báyìí ní báyìí ní báyìí báyìí láwo ṣé eh, ọmọ ìlànìsín kì í ṣe Yorùbá ní ìlàrọ̀ ọ̀gùn àbí kì í ṣe ara àwọn ọmọ Odùduwà náà lọ síbẹ̀ ni ara àwọn ọmọ Odùduwà náà lọ sí làwọn náà lọ sí Ọ̀yọ́ ṣé wọn ń ṣe nǹkan kan náà ni àbáwọn tó wà nífẹ̀ẹ́ wọn kì í ṣe nǹkan kan náà ni àwọn tó wà nífẹ̀ẹ́ Yorùbá náà ni àwọn tó wà nífẹ̀ẹ́ náà ara àwọn ọmọ ara àwọn ọmọ ọ̀kan bíi gbogbo ni wọ́n lọ káàkiri náà àwọn kan náà lọ sí èkó tó lọ tẹ òkódó sáwà sọ pé wọ́n yẹn ṣe yorùbá mọ́ ni yorùbá ní gbogbo àná so ká tó gbé ká tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé torí kádà wọn tí wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni màá ní pé orí mo ẹ̀sẹ̀ ń gorúkọ yẹn bí báyìí sì ni pé ẹni báyìí ló sọ nǹkan báyìí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ takuntakun náà ni lónà dẹ̀ gbìyànjú ó dẹ̀ ti rìn jẹ̀ lórí ọ̀rọ̀ yìí so mi ní fẹ́ ká máa gbọ́kọ̀ àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ ajáàkì ẹ̀ wọ́n fẹ́ bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ kan wá sọ pé àwọn ni wọ́n máa pè wọ́n máa sọ pé ẹ̀yin kò ṣe nǹkan kan náà no wọ́n fẹ́ dàrú ni wọ́n tún fẹ́ da kinní yẹn rú pé ẹ̀jẹ̀ kan dàrú so àwọn tó pè má yẹ kí mo fi kristi sẹ́lẹ̀ èèyàn mẹ́rin ló pè mí ní àárọ̀ yìí èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló pè mí ló pè mí èèyàn mẹ́rin mo ní kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ gan wọ́n ní màá mo ní no mo ní bóyá bóyá rọ ni mo ní ẹni ṣẹ́ni sọ yẹn fún mi woman yóò tún because èmi busy mi mi ò tiẹ̀ lọ sórí whatsapp gan débi tí màá bọ̀yàn ti sẹ́ẹ̀ nìkan but bó tún ṣe fún mi ní mẹ́sẹ̀gì ńsìn ọkàn mẹ́sẹ̀ lọ síbẹ̀ pé ok jẹ́ kí n kúkú sọ but mi ní fẹ́ ká change gbogbo àwọn nǹkan yìí ẹ̀jọ́ àwọn bàbá tán pera wọn lódùdú àkíní kan yìí ṣé wọ́n sọ̀rọ̀ ni àwa nìyà ń jẹ àwa nìyà ń jẹ àwa la mọ nǹkan tó jú rí lẹ́yìn odi àìmọye tó ti lo twenty two years thirty years forty years ibẹ̀ yẹn tí wọ́n lè wálé tẹ́rù ń bá àwọn àti wálé tí wọ́n bá wálé kí ni wọ́n fẹ́ wá dé bá nílé kí ni fẹ́ wá dé bá nílé àwọn ọmọ wà ní tẹ́ bá dé arab country ẹ máa mọ irú ìyà tí àwọn ọmọ yẹn ń jẹ níbẹ̀ yẹn ẹ lọ sí saudi arabia ẹ máa mọ náírà tí àwọn ọmọ ń jẹ mẹ́yìn àwọn ti àwọn ti àwọn ti libya àwọn ti libya nǹkan àbí kí ni wọ́n porúkọ ẹ̀ libya ẹ mọ gbà tán kó wọn lóko ẹrú ni ẹ wo iye bó tún ṣe pààyàn náà ní south africa àwọn ọmọ ti ghana náà wà ń bẹ̀ tí wọ́n ń pa wọ́n náà fọ́kọ̀pù mọ́mọ́ kan lórí ń bẹ̀ yẹn màdàmú máa parọ́ mọ́mọ́ mi báyìí nísìnyí wọ́n máa sọ pé ńgbà tó gàba fẹ́ bọ́ ọmọ sùn tí ọmọ yorùbá gbà fún wọn á parọ́ mọ́ ìjà ń di àwọn èèyàn adẹ̀ tí ń change mind àwọn èèyàn báyìí àwọn ọkàn àwọn èèyàn ti ń wà lórí ẹ mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ní wọn lára nílé bá a ṣe sọ̀rọ̀ ó ní wọn lára tán bá ní pé ọ̀rọ̀ wo kàn wọ́n lára bẹ́ẹ̀ ni àwọn ìyá wa lè má gbọ́ nínú abúlé tàbí nínú ilé ṣùgbọ́n àwọn pípù tá à ń bá fa etí ẹ̀ gbọ́ tán sọ ni wípé yorùbá wo ni ẹ fẹ́ pín ẹ̀ lè pín sí kò kàn wọ́n lára náà sọ pé àní pín ni ó kàn wọ́n lára ni ó gùn ó já wọn jó bù wọn jẹ ó ti kàn wọ́n lára ni ṣùgbọ́n gbàtàn bá tún wá dédé àyèdè sílẹ̀ because ẹ̀ mọ ẹ̀ mọ ẹni tí wọ́n ti fún lówó tó máa máa túnú orí yín ẹni tó yẹ pé òun gbogbo ò ní nǹkan tó fẹ́ ṣe kò ní nǹkan kan ṣe kò lè ṣe é yanjú bó bá lòun gbé ó máa gbé jùlẹ̀ ni tó bá lòun sọ níbẹ̀ ó máa sọ́lẹ̀ láti ni kò lè sọ yanjú wọn a máa dáàrin wọn tó wọn máa da nǹkan míì sílẹ̀ àwọn nǹkan tó yẹ ká sọ tó yẹ pé àti ń sọ lọ tó ti ń dùn àti ń gba yìí ń bẹ̀ àti wọn máa change ń bẹ̀ àwọn èèyàn máa wúmọ̀ yẹn ni mo kàn déédéé ń kúrò ni pé mo kàn pé kí lélẹ̀ mo ní ẹ má kúrò o bóyá ó ní nǹkan tẹ́ni yẹn ń sọ tó mi ó ní no ó lóun kúrò ń bẹ́ẹ̀ ni but kò ní yẹ kó rí bẹ́ẹ̀ rárá ẹ jẹ́ ká ẹ jẹ́ ká fókọ̀sì nínú ọ̀rọ̀ tá à ń sọ yẹn gangan kò sí pé eh, káyọ̀sẹ̀ máa change pé elé òkọ́ lélẹ̀ hùn sàn láàrin adénímù nípa kọ̀rọ̀ afẹ́ pín gàrá ló bá tán ẹ dàbò wọn ẹ dàbò àwọn tẹ bá fẹ́ dàbò ẹ fún wọn lọ́rẹ́ ẹ lù wọn lẹ́gbà ẹ nà wọn ẹ ṣe kánsáré kábàkàbà kí bí ìjọrẹ́ nínú wọn báyìí kó máa gbọ̀n ní tó bá gbórúkọ báyìí kó ní àwọn ọmọ òṣì tún ti jáde à kó máa gbọ̀n kiri pé àwọn wọn tún ti ń bú mi àwọn ọmọ òṣì ó jẹ́ wọn lára jẹ ní ìkan lọ níjó ní ìlọsí ìfẹ́ nígbà kan ní Yorùbá kú wọ́n pè é nígbà náà báyìí ó lóun ò lọ torí ìsúná ọmọ òsì yóò ní pé òun ti lọ fi ìrókò òun ti lọ fi ìrókò <laughs> òun ti lọ fi ìrókò òòsà lọ sí Brazil tó bá gbọ́ pé tẹ́lí bọ́ta lásán ẹ̀rù máa ń bà á ni kò gbúdọ̀ gbọ́ pé mò ń darúkọ ẹ̀ lásán nígbà mo dáàbò nígbà náà tó bá dáàbò wọn tó bá dá wọn lára jẹ tó bá sáré tó bá nà ní ọgbọ́ngbọ́n sáré kàbàkàbà kó gbá lọ́rẹ́ kó gbọ́n girigiri ẹni tá à ń sọ gangan nìyẹn kì í ṣe pé ká tó da ká tó máa change mind àwọn táyà pa àṣẹṣẹ ń korí wọn nígbà téèyàn bá ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tá a ní one ni one náà ni one ni tó tún wá débi tó tún ní two to wá fi two tó yẹ pé one dẹ̀ ni tó tún wá fi sọ pé ma. ó máa yí orí ọmọ pé ṣe bí mọ́ àlélẹ̀ two náà mà tó ń pè one ni afẹ́ dàbí pé sẹ́lẹ̀ wọn ànímọ̀ tí wọ́n ṣe mọ́ wọ́n kàn máa gbọ̀n lójú kan ni wọ́n máa ṣe rárá rárá ni àwọn ọmọ ònímọ̀ tí wọ́n ṣe mọ́ so ìdí nìyẹn ẹ dẹ̀ mọ̀ pé àwọn bàbá ìwòsàn olórí burúkú tí wọ́n tán gbè sí èkó yẹn èrè mẹ́ta yẹn àti àǹkárá ẹ dẹ̀ mọ̀ pàtì kékeré la ti ń jẹ ráìsì kò sẹ́ni tí ò gba ráìsì tí ò gba àǹkárá kò sẹ́ni tí ò gba ráìsì nígbà náà lọ́hùn tí wọ́n fún ní ráìsì àti àǹkárá tí àwọn òbí wa ti gbàgbàgbà wọ́n ti gba ráìsì wọ́n ti gba àǹkárá ńgbà yẹn bẹ́ẹ̀ ni rìmútù fáànù yìí rà gbogbo àwọn òbí wa náà ti gba àǹkárá náà ti gba léèsì wọ́n ti gba ẹ̀dẹ̀ mọ̀ pé ráìsì yẹn gbogbo ala ti jẹ nínú ẹ̀ àwọn ọmọ jẹ àti jẹ sódà tó ti wà nínú ẹ̀jẹ̀ wọn ti ń fún wa ní nǹkan jẹ àwọn bàbá òṣì ti ń fún wa ní nǹkan jẹ láti kékeré so ti wá jẹ́ kí máìndì wa kó sí sọ́dọ̀ wọn pé ibi tán bá tì wá lọ náà lá lọ ìgbà tọ́lọ́run tún wá jàjà sí ẹ ẹ mọ tọ́lọ́run fi sí wa lójú nu ni àwọn ọmọ tó kú sí lẹ́kì tó gèètì ló tètè wá jẹ́ kí gbogbo nǹkan fojú pọ̀ tán yányán sẹ́yìn àwọn ọmọ ti lẹ́kì yẹn ló wá ti wá fọ́ gbogbo ẹ̀ pọ̀ pé no sẹ́ àníṣe àní gbà mọ́ sẹ́ so gbogbo nǹkan yẹn kọ́lọ́run kó ṣàánú wa èmi ò ní ṣe ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ so ma fẹ́ ká ṣàtúnṣe lórí gbogbo nǹkan tá a bá ń ṣe hmm, ká máa ṣàtúnṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó jà a ní rí ogun a ní rí wàhálà àlàyé náà láṣe àlàyé náà ni so that kó lè yí àwọn tí wọ́n ń wa tán ń wò wá kó lè yé wọn dáadáa hmm, kó lè yá àwọn tí wọ́n ń wò wá so that is the reason why tí ó fi mú mi débi pé mo ní kí n sọ̀rọ̀ lé ní lé lórí bẹ́ẹ̀ woman tó ń pè mí yẹn tí ó pè pè pè mọ mm, tó fẹ́ sọ ó fẹ́ pè pa but táìmù tèmi dẹ̀ ti lọ èmi ò èmi ò rọjọ́ mú solókùn mọ́ tèmi bí mo ṣe wà mo ti gbọ́ yín àròjọ́ mú solókùn mọ́ ọ ní ọjọ́ ọ̀hún. okay wọ́n fún mi ní iṣẹ́ kan sí i mo Um, bọ̀ ẹ má bínú iṣẹ́ kan mo rí nǹkan kan bíbà ẹ̀ sìn so mi tètè chẹ́ẹ̀kì whatsapp me, bam. No button. okay. wàá gbà yìí ọmọ mi iṣẹ́ wà ńlẹ̀ o ọmọ mi iṣẹ́ wà ńlẹ̀ o mo níṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ o èmi níṣẹ́ tèmi ó gbé fún ẹ o iṣẹ́ dé o ọmọ aláṣẹ jẹ òrùn dé ọmọ aláṣẹ wọ̀ hmm, iṣẹ́ dé hmm, iṣẹ́ dé kò sí wọ́n èlé yàrá ọ̀gá ńlá ọmọ akin mo rọ́wọ́ yẹn ọmọ akin ọmọ akin tó sá proper ọmọ akin tó sá proper Koiki Media yóò dáa fún yín bá mi tó sùọ́. Mm, ọ ọ̀ọ̀ni kú rèwerèwe mm, ọ̀ọ̀ni kú sọ́nà bí èéfín. gàgàbá o. yóò dáa fún yín jàre gbogbo yín mi ò wo comment tẹ́lẹ̀ so sorry ẹ má ẹ má wọrí jàre. àwọn èèyàn ń kọ kò yé ni ẹ má wọrí èmi mọ bó ṣe ń lọ ń tèmi èmi mọ <laughs> mo mọ bó ṣe ń lọ ń tèmi kò kí sẹ́ni yẹn náà kò kí sẹ́ni yẹn náà mo mọ bó ṣe ń lọ ọmọ akínlò náà ẹ ọmọ akin lẹni tó ń sọ̀rọ̀ náà ẹni tẹ́ dárúkọ síbẹ̀ ni o ọmọ akin náà ni bọ̀ tó yé mi ìbò mímọ ibi tó ti wá èmi dẹ̀ mọ bọ́ ṣe ń túnà ọpọlọ yẹn bẹ̀ yẹn bọ́ ṣe ń ṣe bẹ̀ yẹn ẹ̀yẹ má wọrí ẹ wò ó ẹ fi ẹni tó ṣe kọ́là lẹ̀ kò yé kọ́là yẹn náà so òun náà ni mo fi ṣàlàyé fóun náà bọ̀ torí àwọn míì tí wọ́n ń pè náà ni <laughs> àwọn kan láàsọnu yóò yọ jàre so a máa gbé ètò yẹn wá ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ wípé bóyá sísítà mi òun náà tún máa bóyá ẹ má wọrí ẹ má jẹ́ kí n sọ bó ṣe ń lọ ẹ má jẹ́ kí n sọ bó ṣe ń lọ bó ṣe ń lọ bó ṣe ń lọ tó bá tó sáyẹn àwa máa sọ but máa try but bóyá next time máa kanlẹ̀ dídì báyìí gbé láti sanalysis yẹn lé yín lọ́wọ́ dáadáa tí ò fi ní sí ìjà tó máa yé yín dáadáa torí ọmọ ọ̀la ẹ lè sọ pé ilẹ̀ kì í ṣe yorùbá so ẹ lè sọ pé ọmọ ọ̀yọ́ wọn kì í ṣe yorùbá ẹ ọ̀tọ̀ lèkìtì yorùbá ní gbogbo wa so bó ṣe jẹ́ nìyẹn ẹ wo èmi ń relẹ́nu wọn ní ọjọ́ rebi àtiwọ̀ oòrùn àbí ọjọ́ rebi àná oòrùn rebi àtiwọ̀ hmm ọmọ adérinlénù kẹ mọ́ bá àdárò òròlù yìí ní ọmọ onífọn adé mo lépọ́nlé ni mo délá ní funfun mo níyọ̀ nílé ni mo jàtẹ́ mo rìn òwò balùwẹ̀ láàrè ọmọ aládé sẹ́sẹ́ fún ẹni tó pe bàbá tèmi lájẹ́ òní lọ́nà torí gbá orí èèyàn ni bàbá tèmi fi ń so mímu ẹni bá dojúkọ mi ó dojúkọ kú ẹni bá gbá mi ó gbá ọ̀ràn ẹni bá ranjú mọ́ mi ó ti ranjú má gbà kó bẹ́ẹ̀ ni ẹni bá perí mi níbi ìgbéra lára ń kíwọ̀lì ẹni tó bá ní mi lára ogun ọ̀run á ní lára ẹni tó bá dà mí láàmú ọ̀run á dà láàmú ẹni tó bá perí mi níbi ó máa kàgbákò bẹ́ẹ̀ ni tó bá ṣe nǹkan kan nítorí mi ọ̀run ó bẹ ẹ̀jà yóò bẹ ẹ̀jà tilétilé bẹ́ẹ̀ ni tó bá gbé ẹbọ nítorí mi tàbó ṣàgùn torí mi àbó bọ́ọ̀tà lásán ó ṣe pé ó dìde rí mi ó máa padà sí ẹ lórí ó máa jẹ́ tiẹ̀ tilétilé níwọ̀nba tọ́dún yìí kù màá fẹ́ kẹ́ni kálukú yín kó ṣe nínú àlàáfíà ẹ má ṣe nínú ìbànújẹ́ o ẹ̀yin èèyàn mi oorun ayọ̀ lásùn o ẹ̀ ní tojú oorun dójú kú ẹ ní tojú àlárìn lọ ó dá mi lójú pé gbogbo nǹkan tán ní ká ṣe ní èyí tó jẹ́ ọ̀dẹ̀ nẹ́sìn ó dàbí pé yín sí àbí ẹ mo rí i pé gbogbo yín ṣe ẹ mo rí i pé ẹ ti ń talẹ̀ yóò dáa fún yín ẹ bẹ́ẹ̀ ni ẹ máa wò láti ìbẹ̀rẹ̀ so èmi ń relé nítorí mo tiẹ̀ ti pẹ́ jù màá ti fẹ́ lò tó three hours gan ó ń dùn ni ó dàbí kí n mọ ó dàbí ká má ìlọ àmìlọ àpẹyìndà ó dàbí ká má ìlọ àmìlọ àpẹyìndà ó dàbí ẹ mọ bá ń dánlóòdù sóò mi wọ́n máa ń yọ o ẹni tó bá ń dánlóòdù ọmọ tó ń bá mi dánlóòdù yẹn mọ bá ń dánlóòdù ẹ̀ sílẹ̀ àṣẹ́ǹtẹ̀dùmarè oorun ayọ̀ lásùn à nítojú oorun dójúkú à nítojú àlárìn lọ à nítojú àládé ipò àìsàn bẹ́ẹ̀ ni ọjọ́ ń lọ ẹ má bínú ẹ̀yin èèyàn mi èmi ti ń relé nù torí mo fẹ́ sùn àwọn baálé mi ọkọ mi ń bẹ lórí ìjòkó ń retí mi sweeter àti mi rèé n ló ń wò mí ló ranjú mọ́ mi pé kí n kúrò lórí ètò látàárọ̀ boyfriend mi wọ́n ní kí n mọ̀ wọ̀ kiss mi bye bye ire o.